máa wí wọn láti fi ṣe àlàyé fún wa nípa tó déédéé ọjà ìgbé bóyá àmàtà ti dé àbí àmàlà ti dé àmà gbàgbà kílẹ̀ yorùbá àmà jẹ́ ìrántí fún wa kí ẹsẹ̀ wa kó lè bàjẹ́ tọ́lọ̀ wọn bẹ lẹ́dàá wa tí ó máa tẹ́wọ́ gbà tọ́lọ̀ wọn bẹ lẹ́dàá kó máa sọ alálàá ti dà nínú àwọn àti ṣe ilé táwọn èèyàn máa ń ṣe nínú sọ láti ọ náà ni wọ́n ti ṣe jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ àwọn àlùwà kúrú á rí pé àwọn èèyàn wọ́n á máa pa mọ́tíláṣí ọlọ́run ọba láàrin wọ́n máa yan mọ́tíláṣí lódì èèyàn mélòó ló máa wá sí mọ́tíláṣí tó ti bá ti sọ pé àwọn mọ́tíláṣí ò tó láwùjọ wa a rí i pé nǹkan bàmíjẹ́ gan ni bọ́wọ́ àwọn ọ̀wọ́ ọ̀wọ́ bàmíláṣí tá a ní eléyìí tí ń bẹ wọn yẹn àwọn èèyàn lọ bẹ wọn kàn kó àwọn mọ́tíláṣí kalẹ̀ lọ́pọ̀lọpọ̀ ayé ọwọ́ akọ ẹni tí ọlọ́ sí náà wọn bá níbẹ̀ eléyìí ọ̀yọ́ kọ́ máa nítorí pé a ti mọ̀ ẹ́ pé wọn náà là yìí tí ọlọ́wọ́n bá ẹlẹ́dàá wá nífẹ̀ẹ́ sí jù ní gbogbo òlu gbogbo tó bá wá jẹ́ kí mọ́tíláṣí tó tẹ́lẹ̀ ọlọ́run ilé ìtọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí jù náà lọ gbọ́ọ̀rọ̀ àwọn mùsùlùmí kì í lọ ọ̀dájú kọ́ báyìí lẹ́rù irú ẹni tí ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ lè jáde ẹni tó bá mi lẹ́rù gidigidi ni nígbà míì àwọn nǹkan tá a máa fi ń ṣèkẹ́wọ́ láì fi lọ sí láti ní mọ́tíláṣí. òun náà ní wípé ṣèlú wọn ti sọ wípé kì sọ̀rọ̀ àyàn ní sọ̀lá tó jẹ ìgbà tí ì sọ̀rọ̀ àyàn kí wọn làwọn fẹ́ máa dára àwọn làwọn lọ sí òkè bá fi ti kẹ́wọ́ nàmbà fẹ́ni ká lọ sí sọ láti fẹ́ gbèsè kíláàsì yóò àlà ń kọ́ kíláàsì títà náwó ribiribi eléyìí ò rí bẹ́ẹ̀ ètò tọ́gbàdì nínú ọ̀rọ̀ àwọn ọmọ oní àdìgbò ọ̀ràn yẹn ni ká ti sọ láti fẹ́ gbèsè máa nítorí àwọn ẹ̀rí tó pọ̀ eléyìí tó ti gbé nínú wa ó náà ní pípinnu ká fi pinnu rí pípẹ́ òun pè kẹ́míkà ó ti pa wọn wọn wá pẹ nìkan tí wàá tó fi má mú báwọn yẹn wọn wá pẹ yìí lọ báwọn ẹni tí kì í wá mú láti wá tó sọ lẹ́nu láti lè bá àdúgbò ilé wọn mọ wọn lórí ó fi ọlọ́wọ́n bá tẹ́lẹ̀ níbẹ̀ lọ́wọ́ rẹ̀ kóra tó bá ti gbé ọ̀kan nínú wọn wọ́n mọ̀ yìí pé irú àgbèrè ẹran tí máa ń láàrin pátákó ẹsẹ̀ àpẹẹrẹ wúrẹ́ àwọn ọba rẹ̀ ti àbí mẹ́tíláṣí rẹ̀ fún ọba wa sí mẹ́tíláṣí. eléyìí tó fi máa ṣe wípé ẹnikẹ́ni tí ó pọ̀ láti wá sí mẹ́tíláṣí wá sí náà tó sì jẹ́ ọkùnrin tí ò ní ìdíwọ́ pẹ̀lú ṣẹ̀rí àgbà wọlé onítọ̀kù láwa wí kan lè sọ nínú ṣẹ̀rí à tó fi lè jàre lọ́dọ̀ ọlọ́run bá ń jọ sí i. afọ́jú ọ̀sọ̀ ọ̀rú rẹ̀ nígbà náà sallallahu alaihi wasallam ọkọ àbọ kó máa ti sọ láti tó nílé nítorí kéènì òkùnkùn máa ń kùn ní Madina òye ń bẹ òye òsì tàbọ̀tì jẹ ọ̀hún kúkú ní rárá ṣùgbọ́n sọ ikú òkùnkùn máa ń kùn ní Madina òun òsì lẹ́ni tó fà wá sí mẹsàlẹ́sì tó òkùnkùn tó kùn yẹn ó ti di kọjá pé tó ń bá bọ̀ tó wọ́n yìí jáde kótó ẹnìkan ní ìlú ẹnìkan jáde kankan nítorí òkùnkùn tó kùn èèyàn lè bá bẹ̀rù torí ẹ ẹyọ ọ̀dà fún mi kí n máa ti sọ láti nílé anábì ọ̀sọ̀lọ́lá àìsílẹ̀ àdúgbò arákùnrin ìpẹ́yìn dà wọ́n padà ó mórí lílé ń lọ anábì wa nà ń pé ǹjẹ́ tó bá kókè fúnfọ́ rẹ tó o máa àwọn ìgbọ́ ó ní màmá gbọ́ ọ̀nàbí ní fẹ́ ẹdí ìdẹ́ ọmọ wa ni pàtó bí wọ́n bá kó kò tó sọ́lá tó ọmọ gbọ́ ọmọ wa mú kíláàsì. àwa tó ti wọ́ ọ̀gbọ́ ẹsẹ̀ wọ ọ̀rọ̀ nǹkan kan ṣe wá agbádùn dáadáa kí lọ́wọ́ á dé tóbi dẹ́kọ̀ àìwá sí ọmọ kíláàsì. mùsùlùmí òǹkà wọn ò kúrú lọ títí lọ́pọ̀lọpọ̀ àdúgbò àtúbà nìkan sì làwọn èèyàn tí wọ́n mú kíláàsì máa wá ẹ bá bá ní wọ́wọ́ èèyàn mélòó kan ní wọ́n àtàtúbà alihamudulilayi àtúbà àkàtà àti òbí pẹ̀ ẹ bá ní wọ́wọ́ èèyàn mélòó lọ́wọ́ àtàtúbà ní mọ́kíláàsì yín ládùúgbò yín láàrọ̀ ṣé nǹkan ti wá àbí òsè wá lásìkò àmàràn kankan mùsùlùmí ọwá wọn ti sọ láti jánásà sí wa lára.

nítorí pé tí wọ́n bá ṣe lọ́jọ́ pé náà ló bá kúrò nílé ayé òun ni ó ti àpèjúwe pé táwọn èèyàn bá ń ṣe fún ọ ní dáadáa bí ó ti tètè déédéé rẹ tí ó wúlò kọ àti bí ó ti ní ṣe déédéé rẹ tí ò ní wúlò kọ wọ́n kan lọ́sàkóso rẹ̀ eléyìí wọ́n fi àtúnṣe wọ́n fi àtúnṣe bá máa lọ sí mọ́sálásí ká lọ́ọ́ máa ń tẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ ọlọ́run ibi dápẹ́ ní mọ́sálásí ńlá àlùkà nǹkan bá nǹkan dé àwọn èèyàn lọ bẹ̀ wọ́n yẹn lọ bẹ̀ láti lọ sí náà ó sì tó bá ń dẹ́kẹ́ bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe sí mọ́sálásí ìlú àwọn mọ́sálásí tó wà ládùúgbò wa kan sí àwọn pé nǹkan tí ó ṣẹlẹ̀ ń fẹ́ yóò tún burú jáì láti ẹ̀kọ́ tẹ́ bá ní bàbá tó wọn ní kọ́ máa ṣe sọ láti bá àwọn èèyàn ní mọ́sálásí ní mọ́sálásí kan náà ìsìn tó ń pe àwọn èèyàn lọ síbi àdádálẹ̀ rẹ̀ kò sí ń bò ń kẹlẹ́ a sì ti gbìyànjú gbìyànjú gbìyànjú láti tún bàbá yìí ṣe ọ̀tá bó wọn lé ó lòun ò ní gbọ́ òun nígbà ìdínú àti máa ṣera wá ń jàǹbá látàrí pé àmọ́ ti sọ láti lẹ́yìn ẹni tó jẹ́ pé rẹ̀ àti rẹ̀ ó ti yọ́pọ̀ ní Islam wọ́n ọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ pàṣẹ mọ́sálásí ti ẹ̀ ń bẹ nítòsí ń bí ẹ̀yin wá bí tó bá jìnnà dáadáa díẹ̀ síbi tí mọ́sálásí ń wà kọ ẹsẹ̀ dìgbà tá a bá kọ ẹ máa tẹ́ nílẹ̀ kẹ́yìn ọmọ ti sọ láti ń bẹ̀. àmọ́ àríkẹ́ ẹsẹ̀ kankan náà ni ibi tí mùsùlùmí wà náà ni. pọ̀lọpọ̀ bàbá ti wá mọ́sálásí lásùbà ọlọ́wọ́n ṣàforíjì lórí ìyókù. kí ló dé wọ́n lásùbà kan táwọn ẹ̀ mọ́tì ọ̀yà yín lẹ́nu àwọn wá láti wá musa ni torí kọjọ lè tà torí kọwọ lè bá yá lẹ́yìn eléyìí ó tún dàtú bá tọ lánàá ṣé bí islam ti ṣe ní ká máa ṣe ni ntọ́lọ́ wọn bá tó fi pa wá láti ẹ̀yìn ẹja bẹ̀rù ọlọ́run kárántì pé gbogbo ntáwa ń ṣe lónìí òní ó ṣàpèjúwe ibi tá a bára wa tó bá di lọ́la nínú àwọn àtúnṣe yẹn wọn náà ní kí wọn fi hàn sí lè máàmù mọ́sálásí jùmọ̀à tọ́ba tí wọ́n fi hàn sí lè máàmù mọ́sálásí jùmọ̀à yóò bá nya gbogbo sọ̀láàtì yòókù lódì nínú jamaà òní wá mọ́sálásí má ó di jọ jùmọ̀à lórí ẹ̀dá máa ń ti sọ̀lá tó gbọ̀ asr maghrib wal isha wal fajr ẹ̀ ní orí ní mọ́sálásí inú ilé ni ó ti máa ti sọ̀láàtì jẹ́ kí ló dé táàrí ní bàbá ìmáàmù yóò ní ìmáàmù jámìún ńlọ ìmáàmù jimá lọ ìmáàmù jámì òbí akótó sẹ́yìn ìmáàmù ráàdì abẹ́gbẹ́rọ̀ mẹ́ ìyẹn ní kókùn tó ń ti gbà ó ti kọjá àbíkí àpò báwo ni jẹ́nẹ́ra yóò ṣe wá tó sẹ́yìn kọ́pùrà abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin náà ni máa ṣe lè fún ara náà yóò ẹ̀jẹ̀ lómi ọmọ ẹ̀sìn ráàtì rí ṣé ńgbà tẹ̀yìn ọba ti wá ṣe lè má mọ ó túmọ̀ sí pẹ̀ gbọ́dọ̀ wá ṣe sọ láti nu jẹ̀ máa bẹ́ẹ̀ ni lọ́pọ̀lọpọ̀ ààyè nílẹ̀ Yorùbá wa yìí ẹnikẹ́ni tó bá ti fi ṣe lè má mọ jùmọ̀ kan kò ní wá mọ́sálásí mọ́ òdìjọ́ jùmọ̀ ọjọ́ jùmọ̀ jùmọ̀ nìkan ọ̀la màrí àṣìṣe burúkú lélẹ́yìí ẹni tí bá ti ṣe bẹ́ẹ̀ ọ̀gbẹ́sìn ọlọ́run ọba yìí rárá rárá ọ̀gbẹ́sìn ọlọ́run ọba yìí lábẹ́ òfin ọlọ́run láti sọ láti ń jọmọ́ àrùn ara ẹ̀sìn wa ni eléyìí tá a gbọ́dọ̀ mójútó báyà wà láti imam àbẹ́yìn lè máàmù lábàtò ara ẹ̀sìn wa ni ká ti sọ láti ń jọmọ́ àrùn kò bá jẹ́ wọn imam kò bá jẹ́ ló tóbi ọ̀dà wọn ní imam ní sọlá fún o ti wá sálù alátọ̀ wọn bọ̀ wọn bọ̀ wá sí mọ́tíláṣí àwọn jẹmọ ti wá wò pé báyọ òfin tòsí wọn ti wá gbọ́dọ̀ nìkan tó tó wájú tóra àwọn tó tó tó fẹ́ tó ibi tó tó wá pọ tó gbọ́dọ̀ bí ọlọ́wọ́ ẹ̀kọ́ ọlọ́wọ́ ẹ̀kọ́ aṣọ́nù ọ̀lẹ́ ilẹ̀ ẹ̀dín lọ́wọ́ wọn tẹ̀sẹ̀ mẹ́rin ṣùgbọ́n kó tó ti pọ̀ kẹsẹ̀ wọn lọ́mọ kíláàsì báyìí ẹni tó wọn yọ síwájú ti di ọlọ́wọ́ ẹ̀kọ́ bó ti ti wá rí pẹ́lú mi ti bẹ̀rẹ̀ sí ti sọ̀rọ̀ àtọ́kọ̀ padà ni ọlọ́mọdé àrí láfíìsì sẹ́yìn a ah, tó àná lọ yẹni pé ìwọ ọkọjá mi kí á ọkọjá kí wọ́n tó sẹ́yìn ẹnìkan àbí kí gbogbo ayé wọ́n tó mi wọ́n tó sẹ́yìn eléyìí tó fi níta ìfi rọ́pọ̀lọpọ̀ mọ́tíláṣí ìgbéraga ajájà tó bá tó pè ní ṣẹ́ẹ̀ bàbá ń pè ní ọ̀sáàbù àbí wọ́n ń pè ní mùdíyè yọmọ wa wúra rẹ kó nkọjá lẹ́kùn fún oṣù sẹ́yìn ànìbọ̀dì tẹ́ ẹ̀ bá ti di àwọn ṣe imam ẹ̀gbàgbé ẹ̀ yọwọ́ a máa ma padà má jì yóò ṣera rẹ̀ ẹsẹ̀ wo àdéhùn kan tó wà látọ̀dọ̀ Ibn Umar tó tún wà látọ̀dọ̀ àwọn sàhábà anabi sallallahu alayhi wa sallam oní salatu al-jama'a afdalu min salati al-fajr. بخمس وعشرين درجة إنه رواية بسبع وعشرين درجة ولا تبقى في سنة أنا إيه يعني بعد سوي النبي صلى الله عليه وسلم في صلاة تاسين الجماعة قل له لا تيجا تاسين pẹ̀lú àjùlọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nínú ẹgbàá wa mẹ́tàdínlọ́gbọ̀n tó pé àwọn nǹkan yẹn fẹ́ fojú ṣé o bá sọ pé bàtà ti fi mí ṣẹlẹ̀ má mu mo gbà pé mo fẹ́ mo fẹ́ pàdánù gbogbo ládà àwọn olùbílẹ̀ eléyìí ọjọba nínú àwọn àtúnṣe eléyìí tí àwọn èèyàn máa ń ṣe ó náà ní kíkà ti sọlẹ ká má fi kankan dí gàgà wá ju wa ká ti sọlẹ ká má fi kankan dí gàgà wá ju wa òfin ni yín pé dábàá ti sọlẹ ká fi kankan dí gàgà wá ju wa pàápàá jùlọ tó bá jẹ́ pé ibi tá à ń ti ṣe sọ̀lẹ́ àyè ibi tó rọrùn gbígbé ẹnìkan yóò fẹ́ gba wájú wa kọjá ni á fi kankan bí gàgà wájú wa nítorí kẹ́nìkan ọmọ bàá rí wájú wa ọmọ bàá rí gbà kọjá nítorí pé Ànábì sallallahu alaihi wa sallam ọ̀sán nínú hadith òní la tusalli illa ila sutra la tusalli illa ila ọ gbọ́dọ̀ gbà láti ṣe sọlẹ à ẹyà àfikọjẹ gbé nǹkan kan bẹ wájú rẹ tó fi dí gàgà wájú rẹ eléyìí túmọ̀ sí pé nínú àkọ́kọ́ kẹta àkọ́kọ́ máa mójútó tá a bá fẹ́ ṣe sọlẹ àti jẹ́ mo ti fi nǹkan kan dí gàgà wájú mi bí tó bá jẹ́ pé ní mọ́tíláṣí ni tí wọ́n bá ti súnmọ́ òkìlì lágbọ́n wájú kò ti tó tó bá jẹ́ ní mọ́tíláṣí ni tí wọ́n bá ti súnmọ́ bí tó pọ̀ wà ó ti tó àbí kí léyìí tó ti pé yọ̀ọ̀gá yọ̀ọ̀gá tó ìgbàwọ́kà ẹnjẹ ọgbà tí ọbẹ tó ìgbàwọ tí ọba gba tó bẹ́ẹ̀ ìtàkùnso tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ jẹ́ pé tó fi dígbà ga wájú rẹ̀ nígbà tó fi tẹ́tẹ́ yẹn bá ń pọ̀ látọ̀ka ni ó ti mọ̀ ẹ́ eléyìí ti sọ̀rọ̀ ẹ̀ tí òfin ni wàá gba àárín rẹ̀ àti tó fi dígbà ga wájú rẹ̀ yẹn kọjá tí ọba kọjá òfin tó burú bẹ́ẹ̀ yọ ọgbà ẹ̀yìn fi dígbà ga wájú rẹ̀ yẹn kò sí tó burú mbẹ anabi sallallahu alaihi wasallam òní lẹ́nu sọ́ọ̀lì ìlà ìlà sọ́tọ̀ ọ̀gbọ́dọ̀ gba láti fi sọ̀lẹ́ ẹ̀yà àfikọ́jẹ́ pé kò sí gbé ìgbà síwájú fi dí gàgà wájú rẹ̀ àwọn sàhábà tó sọ fún wa ìgbà nàbí sallallahu alaihi wasallam kódà tó bá ń gbé ní pápá ni wọ́n wà lọ́wọ́ àbẹ̀ kò súnmọ́ pé èèyàn kan gbà wájú èèyàn kọjá anabi sallallahu alaihi wasallam ó tún máa ń fi pọ̀pá kékeré rúgúdú kan ó tún máa ń fi ó máa ń fi ń bọ̀lì ní iwájú rẹ̀ láti fi dí gàgà wájú lọ́sí kébi tí wọ́n wà ibi tí ẹsẹ̀ kìí gbàgbẹ́ púpọ̀ ni abọ́sibọ́sí bá pé ó súnmọ́ kíkẹ́ nìkan wá gba wájú wa kọjá síbẹ̀síbẹ̀ yóò tún fi nǹkan dí gàgà wájú eléyìí túmọ̀ sí pé fi nǹkan dí gàgà wájú arò òfin sọ láti eléyìí tí ò ní ti pẹ̀lú pé nítorí pọ́ǹpù kó ṣe ti kéèyàn gba wájú rẹ̀ kọjá ló fi ṣe bẹ́ẹ̀ ọba àmọ́ wò pé èèyàn lè gba wájú rẹ̀ kọjá ọba àmọ́ sí ọba àmọ́ sáyè ìdánìkan láti gba wájú rẹ̀ kọjá rí kó fi gbàgbà dé gbàgbà wájú rẹ̀ torí pé wù bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wa sallam ó fi hàn wá nínú àdéhùn kan wípé yaqta'u as-salata wọlfìmọ àwọn nǹkan mẹ́ta yìí máa ń ba sọ láti sábà gba wá sí èèyàn kọjá alákòókò ni ajá ẹlẹ́kẹ̀ẹ́ obìnrin ẹlẹ́kẹ̀ẹ́ta ọ̀nì kẹ́tẹ́kẹ́tẹ́ bó tilẹ̀ jẹ́ pé àdìsí ọ̀fẹ́sẹ̀ rìnlẹ̀ látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n tó mọ́ déédéé kọjá pé apá kan nínú àwọn sọ̀hábà wọn gbọ́ nípa rẹ̀ nínú wọn nìyá ńlá wá wà. Aisha radiyallahu anha Aisha nígbà fóònù wọn wàá fi wá wé ajá àti kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn obìnrin wọn láwọ àtajá àti kẹ́tẹ́kẹ́tẹ́ àá máa láti jẹ abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ wa àti ni nu wa tó kọ bẹ́ẹ̀ torí pé kọ̀ apá bẹ́ẹ̀ tó ẹ̀sìn máa kálukú orí rẹ̀ náà ló fi máa sọ̀rọ̀ nítorí ọba mà kò sí bó ti fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ tòṣùgbọ́n tó dájú nípa náà fi sọ àdéhìí ti gùn régé dáadáa kódà àìsà tó sàkójúwe láti sọ fún ànábì ọ̀sọ́ wípé ọ̀ lánàbì tó ti pé a máa ti sọ̀rọ̀ nínú ilé mi ilé mi ti fẹ̀ jọjọ débi pé tọ́ba fẹ́ forí kalẹ̀ àyè ìgbà iwájú rẹ̀ tí wọ́n nà bá lájá sí àyè onígbà bàbá wa fẹ́ forí kalẹ̀ ń yọ mọ wa fọwọ́ tọ́ mi kí lè ba kátẹ́kù kó lè ba aráyè forí kalẹ̀ ókè obìnrin á máa bá sọ láti tẹ̀ iwájú rẹ̀ mọ̀ wá obìnrin á sì máa bá sọ láti tẹ̀ nítorí fọwọ́ tọ́ mi kó kátẹ́kù gbogbo gbàdúrà bá ti forí kalẹ̀ yóò fọwọ́ tọ́ mi torí mi ò tún lẹ́sẹ̀ ní padà yàrá wa fẹ́ pọ̀ gbogbo gbàdúrà ti wá fẹ́ forí kalẹ̀ yóò fọwọ́ tọ́ mi ẹ̀sìn lóbìnrin wọ́n bá wà kọjá wájú ẹni tí ń fi sọlá àgbà máa bá sọlá àjẹjẹ awo sanabi náà ló ti sọ báà àìsàn ni wọn sọ báà tó máa ń tọ́ dọ́gba nípa ànábi ló sọ àkọ́kọ́ ó lè wà níwájú ẹni tí ń fi sọlá láì máa rìn lọ́pọ̀ ọ yàtọ̀ sí òórìn kọjá ọ̀hún kọjá níwájú ẹni tí ń fi sọlá ìyàtọ̀ wà láàrin méjèèjì eléyìí tí wọn sọ pé ó máa ń ba sọlá ti jẹ onáà ní kóbìnrin ọba wájú ẹni tí máa ń ṣe sọ láti kórè kó gbàrí kọjá àmọ́ tó bá jẹ́ pé iwájú ẹni tí ń ṣe sọ láti lọ bá sùn sí kò sí tó burú mọ́ eléyìí sì ba ìgbàgbọ́ burúkú kan tí ń bẹ lórí àwọn èèyàn tí ọ̀pẹ sì yé jẹ́ lẹ́kítẹ́ nìkan máa ń ṣe sọ láti tú ọba wa wájú rẹ̀ ẹni ẹ̀tọ́ abẹ́rẹ́ nǹkan mẹ́ òkú nìkan ìní wọn máa ṣe sọ láti sí lára ẹ̀là wọ́n lè ṣe sọ láti kọ́jọ́ pé wọ́n tó kò túmọ̀ sí kó ti sọ ọ́ di òkú. ẹlẹ́kẹ̀jì àǹfààní tuntun bẹ́ẹ̀ ni pé alimami shafi'i rahimahullah onítàbá ti sàlùwàlá tá a bá fọwọ́ kan ara obìnrin pẹ́rín kábàbí yòówù ó lè fà àlùwàlá ti bàjẹ́ bàbá àjẹpọ̀ àfọwọ́ kan rẹ̀ pé kásẹ̀kù àbá fọwọ́ kan rẹ̀ wípé mọ́gbàdìẹ ṣé yàtọ̀ wà láàrin rẹ̀ àbí òsì mọgbàdì àti kátẹkù ìyàtọ̀ wà láàrin méjì ìmáàmù sáfì ni ó yóò wọ ọ yóò wọ ọba àfà àlùwà láti bàjẹ́ sẹ́mi kó tó bá pé ọ̀rọ̀ tó sọ bá ṣe déédéé lábẹ́ òfin ọlọ́run bẹ́ẹ̀ hàn kí lọ́ọ́ yẹ kó sàlùwà láàrin ẹ̀yẹ kálùwà láàrin ọba àjẹ́ ẹ̀mí lóní ọ̀wà àbàjẹ́ gbogbo gba tó bá forí kalẹ̀ yọ fọwọ́ tọ́lá àlùwà lábàjẹ́ àtó padà ó tún fọwọ́ kan la mọ̀rọ̀ pé yé wa ó túmọ̀ sí kpọ́rọ̀ sí ìmáàmù Shafi'i sọ́mbẹ̀ rahimahullah kò ṣe déédé tán. tọ́ obìnrin tó bá kọjá níwájú ẹni tó ṣe sọ̀rẹ́ al-Imaamu Ahmad rahimahullah òun lo àdéhùn òun aṣọ ìpèkè ṣe gbogbo obìnrin ni o yẹ́bi àwọn ọmọ wa rondo rondo àwọn ọmọ kókó kó yẹn ọkọjá wájú rẹ̀ sọ̀ láti rẹ̀ ọ̀bàjẹ́ mọ́tàlá rẹ̀ jẹ́ mẹ́wọ̀n àmọ́ obìnrin wo obìnrin tó bá ti dàgbà débi kó ti bàlágà obìnrin tó ti bà tó ti dàgbà débi kó ti bàlágà tó bá gba wájú ẹ kọjá ó fi nǹkan díkà gba wájú rẹ ọwọ́ àgbà wájú rẹ kọjá ọ̀la tìyẹn ti bàjẹ́ tó bá yẹ kó a fi nǹkan kan gba wájú wa obìnrin yẹn fẹ́ kọjá kọjá lẹ́yìn kìíní yẹn kò sí tó ti sọ̀ láti wá. bákan náà anábì tó ní kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn ẹni tó wá ní rárá àwọn ò lè gbà dé fìkọ àwọn ò lè gbà wọlé wọn ní torí pé ibn Abbas radiyallahu anhuma sáájú kánà bisimilá àṣẹlẹ ọtún sẹláì ní mìíràn lọ́jọ́ kan nígbà táwọn ti lọ sí hajj dágbére ibn Abbas ni mo dé lórí kẹ́tẹ́kẹ́tẹ́ tèmi ní mìíràn ní ìgbà táwọn èèyàn ti sọ̀rọ̀ lẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n wá fún kẹ́tẹ́kẹ́tẹ́ gba wá ju sáfù kọjá ẹnì kankan ti dágbé mọ́mi òṣìṣẹ́ ni tó pé bọ̀lá bẹ̀rẹ̀ bàbá yìí ṣe ibn Abbas àwọn náà sọ pé bẹ́ẹ̀ ni Ibn Abbas nìyẹn radiyallahu anhuma ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ní pé obìnrin tá a ní tó bá kọjá gba wájú ẹni tó ti sọlẹ lóbìnrin tó ti bàlágà ọba sọ láti rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà ló náà rí nínú àpèjúwe tẹ̀ mú wáyé káyipá ń bá sọ láti lọ gbogbo wa wà lẹ́yìn lè máàmù obìnrin kan wá fẹ́ kọjá kò sí wàhálà kọjá níwájú fáfútọ́ bá wọ̀ kò sí tó ti sọ láti wá mo rò pé yé wa torí pé sókòrọ́tò ìmáàmì sókòrọ́tò mọ̀mìí tí ìmáàmù bá ti di gàgà wájú rẹ̀ gàgà ìmáàmù ọ̀nà gàgà wa tá wà lẹ́yìn ẹ̀ iwájú imam tó bá ti wà protected ọjà nbí tó bá wù ọ ní níwájú àwa jama eléyìí jẹba ẹlẹ́kẹta wọn ní báwo lẹ́kẹ̀ẹ́ sọ wípé ajá náà ń bá sọ láti jẹ tí gbogbo ajá náà bẹ́ẹ̀ ni kéésì gbogbo ajá alimami ahmed ó ní ajá dúdú pirikiti ajá dúdú pirikiti nítorí pé ńgbà táwọn ìṣòro wà ṣọlá ní gbogbo ajá ní kẹmẹ pa Madina wọn máa ń pa gbogbo ajá gbàtọ́ yẹn anábì ní ajá dúdú àyàfi ajá dúdú nìkan wọn á ní kí ló ti ajá dúdú kí ni ìyàtọ̀ rẹ̀ àti pupa kí ni ìyàtọ̀ rẹ̀ àti aláwọ̀ yẹn kí ni ìyàtọ̀ rẹ̀ àti pupa a anabi ni al-aswadul bahimu shaitan gbogbo ajá dúdú birikiti shaitan ni arabi tí wọn ti máa dán wa wò nù o tí wọn ní ti sọ̀rọ̀ tàì sọ̀rọ̀ tó ti máa jánu pé alùpùpù náà ni wọn ọgbọlọgbọ ó sì tẹ̀lé tà nàbì ọdọ anídìí anábì sọ pé ajá dúdú birikiti ṣètọ́nù tọgbà bọgbà wọn bí yín sájà àbí ṣètọ́nù ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ madam náà torí pé nínú ẹsẹ̀ ń fi hàn pa àlùsùn náà jọ òun náà ní pé táwọn ẹbí bá fún wa ń ròyìn kan ọ gbọ́dọ̀ ṣe iye méjì ń pa kó tọ yìí ẹ má bí léèrè ní ìtàn jí ọ lójú oorun gbogbo mẹmórì rẹ ò sì padà wọn á ní kí n lajà dúdú kí ló fi dáhùn ṣe ìtàn bẹ́ẹ̀ là nàbì ṣe kọ́ wa. gẹ́gẹ́ nàbì sallallahu alaihi wasallam ti sọ fún wa ẹnìkan bẹ́ẹ̀ náà yìí dá jókòó yìí. tọ́jà yìí pé eyín rẹ̀ eyín ọlọ rẹ̀ kan yóò tóbi nínú náà jahannam yóò ju òkè òhùdù lọ mélòó gan lẹ́nu tẹ́ ẹ̀ bá ti gbọ́ lọ́gbọ́n ẹ̀ máa fi àà àà adìẹ wọ́n jáwé tóbi lélẹ́yìí ọ̀gbọ́lọ̀gbọ́n ọ̀gbà nábì eyín rẹ̀ eyín ọlọ́ọ̀rẹ̀ yóò tóbi nínú náà jahannam yóò ju òkè uhud lọ òkè uhud olóbẹ̀ tó gbogbo ní gbogbo madina lágbàárì wa níbi tó pọ̀ jù wa eyín kan yóò tóbi ju òkè uhud lọ nínú gbogbo èèyàn nínú àwọn ẹni bẹ lágbèjọ níjọ ẹrú bá bẹ̀rẹ̀ sí ọ bẹ̀rẹ̀ sí kálukú tó bá nàbí ọ̀sọ́ pé lágbájá ọmọ lágbájá ni kálukú bá wọn bá ń sọ́ra wọn sì ń lọ dáadáa ọlọ́mọdé ọjẹ́ mi ọlọ́mọdé ọjẹ́ mi ọlọ́mọdé ọjẹ́ mi eléyìí kú dáadáa eléyìí náà kú dáadáa eléyìí náà kú dáadáa eléyìí náà kú dáadáa ó fi wá kú méjì èèyàn méjì tó wá kú ìtàlẹ́yìn náà ẹnì kan rò pé kọ́mọ̀mọ́ lọ jẹ́ mi. ẹnì kejì náà wò pé abẹ́mi ni subhanallah tótó di pé ọ̀kan nínú àwọn méjèèjì ó darapọ̀ mọ́ ẹni tó purọ́ pera rẹ̀ lánàá rẹ̀ lẹ́yìn ikú anabi wa muhammed sallallahu alayhi wa sallam táǹpẹ́ ni Musaylimatul Kazzab yẹn ni pé bọ́ gbàgbọ́ bọ́ gbàgbọ́ òdodo lọ́rọ̀ anabi tiwa sallallahu alayhi wa anabi sọ pé tí ìgbẹ̀yìn ayé bá dé ẹ pa àwọn Yahudi kò sì ní sìn kankan nílé ayé àfi kó tú àṣírí àwọn Yahudi àwọn Yahudi dá ń pera wọn ní Israelite yẹn tí wọn bá sá sẹ́yìn ògiri ògiri ọsọ pé ìwọ mùsùlùmí Yahudi ní tọkọ sẹ́yìn mi wá pa tọba gbọ sẹ́yìn àga àgótú àṣírí pé ó ní wá pa àyàfi kíkan wọ́n ń pè kí yẹn ní garqad garqad yẹn òun náà ní bí ẹlẹ́gùn eléyìí tí ràkúnmí máa ń jẹ onìkan onígbè fáwọn Yahudi kò ní tó àṣírí tí wọ́n bá gbọ́ sẹ́yìn rẹ̀ kò ní tó àṣírí wọn kó wọn bẹ́ẹ̀ bì ok àwa mùsùlùmí làwa ti gbàgbọ́ pé òdodo ni sẹ́wọ̀n fáwọn Yahudi ọ̀sà déédéé jẹ́ Yahudi àbí torí pé wọ́n ọ̀gá anabi ọsọlọlọ àdìsẹlámà gbọ àwọn Yahudi bá bẹ̀rẹ̀ sí ní gbígi yẹn tẹ bá dé ibi tá ń pè ní Israẹli lónìí wọn gbìn thousand a million ah taló taló máa ń fi eléyìí pé yóò wúlò fún yín ah you know we better take precaution abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ anabi tẹ gbàgbọ́ anabi tẹ wò kíkíní sọ kíní wí àlè gbàgbọ́ ẹ̀ wá ń gbégi tọ́tọ́ pé yóò gbè fún yín ìjẹ ẹlẹ́gùn fà kéé ní ewé lórí lọ títí bá ẹ̀gbọ́n yìí ni tó ṣe sọ́n sọ báyìí àbá sọ eléyìí túmọ̀ sí pé bẹ́ẹ̀ náà ni ìgbà tí anábì ti sọ òdodo ni àwọn sàhábà sì gbọ́ lọ́wọ́ bá gbọ́ ìdí nu tó fi jẹ́ pé ìgbà tí anábì sallallahu alaihi wa sallam tó sọ̀rọ̀ yìí àwọn gbàgbọ́ kó dodo ni yóò fi tẹ̀lé bẹ́ẹ̀ ìdí nu tí kálukú fi ń fura sára rẹ̀ kálukú ń sọ́wọ́ àwò kálukú ń wo pé kọ́ ọlọ́mọ màjọ́ jẹ́ mi ọlọ́mọ máa jẹ́ ó jẹ́ mi ọlọ́mọ máa jẹ́ ó jẹ́ mi títí tó fi wá kúnyà méjì gbàtó kúnyà méjì bí Abu Huraira àtẹnìkan ni gbàtó kú àwọn méjì ẹ̀rú sábẹ̀rẹ̀ sí ba Abu Huraira ọlọ́mọ jẹ́ ó jẹ́ mi o ọlọ́mọ jẹ́ ó jẹ́ mi o tọ́ba jẹ́ ọkùnrin kejì ọkùnrin kejì yẹn ọba ti kẹsẹ̀ rí ọ̀darapọ̀ mẹ́ni tó pera rẹ̀ lánàbí lẹ́yìn ànàbí Muhammad. sallallahu ari wasallam ọba bẹ́ẹ̀ àtúnhùn lẹni tí eyín ọlọ́ọ̀rẹ̀ kan yóò tóbi jòkè ókòtò lọ nínú náà jahannam torí ẹ̀ sálẹ̀ mi bá fún wa ròyìn agbọdọ gbàgbọ́ agbọ́dọ̀ jiyàn lórí mi bá wù torí ajá dúdú nǹkan a bá ìrì kankan tí mo lè fi dí gàgà wá dì mí àyàfi ilé awò yìí má gbé síwájú gbàtọ́ yẹ pé tí mo rí nu ìwà rí kankan tí mo kàn lè fà lálẹ̀ pé kí n fi sàmì bẹ́ẹ̀ ni apá kan náà kọ̀kọ́ ha lọ́bí Ahmed bin Hanbal ó lè lè fà lálẹ̀ àwọn olùmọ̀ọ́yọ́ kú pé rárá látẹ̀kùn bá lọ fẹ́ gbàtọ́ bá pè bí ìpẹ́lẹ́ ọ̀fà láti sẹ́wọ̀n pé yóò tún rọ́ọ̀pẹ̀ sí i àbí òye wa pẹ̀lú ìjẹba bákan náà nínú àwọn àtìsí tá a máa ń ṣe òun náà nípa àtìsí mọ́tíláṣí pípẹ́ o ọ̀pọ̀lọpọ̀ débẹ̀ ṣáájú wa o kàkàká lọ jókòó sáfù wájú àbá jókòó lẹ́yìn ẹ̀sìn mọ̀ fún àwọn bàbá bàbá kan ti wà àwọn ní máa kọ́kọ́ dé mọ́tíláṣí wọn kàn gba sílẹ̀ kan ni bàbá ẹ bọ́ wájú iwájú lọ́lọ́ lájú ẹ̀ ṣẹ́ńtì ló ń bí àṣìṣe ńlá ni nítorí pé káwà ní ká fún wájú ọlá ńlá bẹ́ẹ̀ gbogbo tí ó sì sọ wá dẹni tó gba aláàdá ńlá tọ̀tọ̀ ká máa fi palẹ̀ law ya'lamu an-nasu ma fi an-nida'i والصف الأول ثم لم يجدوا إلا أن يتهموا عليه للسهو النبي صلى الله عليه وسلم oni tó bá yẹ kẹ malada tí ń bẹnu kẹ dúró ní sáfù alákọ̀ọ́kọ́ tẹ bá ti malada tí ń bẹ nù kẹ jẹ́ ní tí ọmọ pèpè fún sọ̀láàtì tí ẹ̀ wá níbẹ̀ dé àyà kíkẹ́ ṣèmújé ànábìlẹ̀ bá ṣèmújé nítorí ẹ̀ nítorí ọlá ńlá ti bẹ̀. akọ́rọ́mọkọ́mọlá kí ló dé tóbi jẹ́ pé ìyìnlẹ̀ kọ́kọ́ dé sáfù tẹ̀yìnlẹ̀ wá dúró gbogbo àwọn ilé kọ́mà àwọn wá gba wájú máa yín lọ́wọ́ sáwa lè pé nítorí pé ìyìnlẹ̀ kọ́kọ́ dé àmẹ́yìnlẹ̀ jókòó ẹni tó wá pẹ́ bí tó ń wá lọ síwájú káwá dùn padà sẹ́yìn pé iwájú ọ̀tọ́ sí ọ àwọn bàbá tọ́tọ́ sí mi rárá o pọ̀pọ̀ o tóró fi ṣeré àsọ yìí pé man sabaqa ila shay'in fahuwa awla bihi man sabaqa ila shay'in fahuwa awla bihi ẹni bá kọ́kọ́ débi kankan ọlọ́lẹ́tọ̀ sí jù. gbàtẹ́yìn ti mọ̀ pẹ́yìn ẹ̀ fẹ́ àǹfààní bíbẹ́ sáfù wájú láàdá ńlá àwọn ẹ̀fẹ́ kọjá ti yín tọ́ àjẹpẹ́ báwo á ní àwọn àmọ́ apẹ́ kájọ dé àti tètè dé nítorí wọ́n ti fi wá gbòye nínú àdéhùn wọ́n láwa lòkùnkọ́ àdéhùn kìnnì kan láàánú wọ́n láwa nìràwọ̀ àdéhùn kìnnì kan láàánú wọ́n láwa ní mẹ́jọ ọgbà dé àdéhùn ti kìnnì kan láàánú gíwá àdéhùn ìkókò àdéhùn ìhóró àdéhùn ti kìnnì kan láàánú àfà àwọn wa ní tètè dé mẹsàlásì á pẹ́ dé torí pé a fẹ́ kọjá pé kàtà bá dé sí gbogbo ìwọ́n ti àmọ̀ pé kí wàá dé nìdé torí rẹ̀ lẹ́tí kọ́mà làwọn á máa dé á ti wá fi ìtẹ́ wa tá a fẹ́ kọ́ tẹ́lẹ̀ fún wa mẹsàlásì á ti fi ránṣẹ́ tá a ti ká tó dé mẹsàlásì wọ́n wá fi gbàyé lẹ̀ ike ayé bí wàá dé ni ayé bàbá àdé ni ayé arẹ́ àdé ni gbogbo ẹ̀ wọ́n ta ti tó gbogbo rọ ìkàlẹ̀ àtìsí ńlá lọ́nà àtìsí ńlá lọ́nà nígbà tó ṣe wípé ẹni tó nìtẹ́ ò sí ìdè ìtẹ́ ló síwájú rẹ̀ dé mọ́sálásí ìwọ tó o bá dé tìtẹ́tìtẹ́ tiẹ̀ tẹ́tẹ́tẹ́tẹ́ tiẹ̀ ó tìtẹ́ rẹ̀ tẹ́gbẹ́ kan ní ẹ̀kú dàmú ẹ̀kú tẹ́gbẹ́ kan náà torí pé mọ́sálásí níbí ẹnìkéyìí jìbì kan gbà ní mọ́sálásí òfin ṣẹ̀rí àná wọ́n ní sẹ́nìkan bá fi lè tẹ́tẹ́ lẹ̀ tọ́ràn yẹn wá bá tẹ́lẹ̀ tó wò dìde ọfẹ tí àyè yẹn gbà nínú òfin ṣẹlẹ yà wọn máa ń pè ní kọ ẹni tó bá wá ti kọ láti láyè tó ti gbà Ọlọ́run nígbà ewu ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan ẹ̀ka ká gbogbo kíní ẹgbàá síta ẹni tí ọba rí ìtẹ́kọ́ máa lò eléyìí jẹ́ bẹ́ẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀ ara àwọn àtúntí táwọn èèyàn máa ń ṣe lọ mo ti dé mo ti wá wà láyé bíi àyè bíi tí wà yẹn Ọlọ́run á ní tí sábàbí kan fẹ́ gbé mi jáde pé bùkátà mi yàn mo wá dìde mo lọ gbọ́ bùkátà yàn tó ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà kí n fà mí sáyè lọ́nà tó ti pé tí mo bá padà dé èmi náà ní padà síbẹ̀ nítorí bí bẹ́ńpẹ̀ tí mo ti bẹ́ńpẹ̀ tẹ́lẹ̀ kò bá ẹ̀ tọ́ mi jẹ́ lórí àyè mi ńgbà tí mo bá padà dé èmi náà mo tún lẹ́tọ̀ọ́ tó wípé kí padà síbẹ̀ nínú àwọn àtúnṣe eléyìí tá a tún máa ṣe tá a bá lọ sí sọláṣí jamaa oní àná pé alihamudulilayi àwọn mọ́tíláṣí wa tá a ti ti sọ̀rọ̀ ẹ́ wọ́n ti tẹ̀tẹ̀ bẹ̀ bóyá níwọ̀n yìí náà ni wọ́n tẹ̀ bẹ̀ bóyá rọ́ọ̀kì ni wọ́n tẹ̀ bẹ̀ bóyá táì ni wọ́n ti síbẹ̀ tó gbogbo wa ká ti kọ́ tẹ̀ wá lọ́rùn lópin ìgbà tó bá ti pé ìtẹ̀sán síbẹ̀ yẹn ọba wà ní ipò pọ́nmá kò sí nípò pé ó lè jọ bí agbọ́ wa ká jẹ́ kí n tọ́tẹ́ lágbájá lọ́rùn tọ́tẹ́ àwa náà lọ́rùn lè mẹ́ta nítorí fífẹ́ wa nu mọ́sálásì àti ń bẹ̀ fèrè àwa níbẹ̀ láti sin lọ. àti sí láti fi bá a ti ṣe tó hàn àwa tí mo mọ́sálásì wa ti kárí mi. wọn náà jọ ti ọlọ́run nítorí pé nù tí máa jẹ́ kí ọkàn èèyàn ní ìtẹríba nínú ìjọba eléyìí tí máa ń sọ yẹn adó lórí ire gẹ́gẹ́ bọ́lá wọn bá ti sọ kọ́dà aflaha almu'minun alladhina hum fi salatihim khashi'un òun náà ní ká jẹ́ ní tó ṣe wípé ó sọ̀rọ̀ fún ìraga. lórí ẹgbẹ́ àti adé ní mọ́tíláṣí ìtẹ́tẹ́ ti tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ ajé kọ́ tẹ̀ wá lọ́rùn. ìní wọn á kan lẹ̀ lọ́tọ̀ eléyìí náà tẹ̀ kan lẹ̀ lọ́tọ̀ eléyìí náà tẹ̀ ojú wo lẹ́bi máa wo ẹni tí ò rí kankan tẹ́lẹ̀ ojú wo lẹ́ni tí ò rí mi tẹ́lẹ̀ lọ́nà òfin máa wò yìí bẹ́ẹ̀ máa pé ọkàn ó ti máa sọ oríṣiríṣi ti ra wọn ẹ̀yin náà máa pọ́ǹpù ẹ̀ òun náà máa pọ́ǹpù yín ọkàn àwọn ọ̀wá ní síndì ẹ̀sìn dá láǹtì tẹ̀lé ìpàtàkì púpọ̀ bọ́t ojúṣe gbogbo wa kárí pé mọ́tíláṣí máa kárí pé kò sídọ̀ síbẹ̀ eléyìí tó lè kí ni nǹkan tí abẹ́ẹ̀sì torí rẹ̀ tó máa tẹ́tẹ́ mi ọ̀tọ̀ àbùkátà láti tẹ́tẹ́ mi ọ̀tọ̀. àkàràwọ̀ kún un lọ nínú àwọn àtúnṣe eléyìí tá a máa ń ṣe nínú sọ̀lá àtúwọ̀ òun náà ní pé lódodo tó ń alákòókò òun nípa àjọsìn tá à ń ṣe yìí pé tó bá bàjẹ́ dàrú má lè má mú lọ́wọ́ ọ̀nà wo lágbà tó ṣe wọ́n jẹ́ ni wọ́n wà lẹ́yìn lè má mú dàgbà àwọn wà sọ́kọ̀ alákọ̀ọ́kọ́ àti dé lánàá pé bí lè má mú bá kápá sí àtọ́tọ́tọ́tọ́ di lílá ẹnì kan ní ti subhanallah bí lè má mú bá ti dúró lórí máàlìkì yóò mi ti tó ní ọlọ́ọ̀ wọ́n gbọ́ pàtẹ́ àgbẹ̀ náà wọ́n pé lu wọn ni wọ́n tò sẹ́yìn bàbá lè má mú àti tẹlẹlẹ yẹn a gbọ́dọ̀ rí i pé àwọn ẹni tó tò sẹ́yìn ìmáàmù yẹn tí wọ́n ti wà ní sáfọ alákọ̀ọ́kọ́ yẹn àwọn olùmọ̀ ni wọ́n àyàfi tí nǹkan bá ti há wípé ìkọ́ ọmọ là ń ṣe ní àwa ti ti dúró sáfọ ẹlẹ́gẹ̀dẹ̀ pé bóyá àwọn olùmọ̀ yẹn wà wọ́n á wá adẹ́gbẹ́ àwọn ọkọ̀ síwájú eléyìí jẹba wọ́n ti sọ láti dọ́kọ̀ àsìkò tí wọ́n wá ń ti sọ láti rẹ lọ́wọ́ ẹni tí wọ́n fún aróyìn pé èmi wá ń bẹ sáfọ wọ́n sì kọ́ ọmọ lọ wọ́n á bẹ sábọ̀ alákọ̀ọ́kọ́ òjijì mọ̀kàn rí tí ọwọ́ kan wá ọkàn hàn mi níbi èjìká mi ó sì ti agbára wọ́ mi sẹ́yìn wọ́n fẹ́ sọ̀rọ̀ ìrùnrótó pàtó ìwòrú rẹ̀ ọba ti fò bẹ́ẹ̀ ìbùnàkà àgbà nínú àwọn sàhábà tọ́mọ alukurani kejì nínú àwọn tọ́mọ alukurani kejì nínú àwọn sàhábà lọ́yà rọra mọ wọn ara mi kéde gbogbo yẹn lọ ta kọ ọba tó ma dza kó ma dza koro tó ma pé ẹni kò sẹ́ńtò tó bẹ́ẹ̀ lẹ́yìn ẹlẹ́mi náà ẹ ẹ ọ sàkó di àti wọn nọ fain fain o ti rí bí a ah, ẹ olùmọ̀lá mi lè omi kankan lórí kó fi ṣe tó ẹ arọra dákẹ́ àbá ńgbà wọn apari sọ̀rọ̀ ẹ̀ ó ní tí mo ṣe yẹn bẹ́ẹ̀ lànà bí wa kọ̀ wa ní tí mo ṣe yẹn bẹ́ẹ̀ lìyẹ́lìyẹ́ni minkum ulul ahlami wan nuha. ànábì máa ń sọ pé àwọn ẹni tí ó tò lẹ́yìn mi tààrà nínú yín kí wọ́n jẹ́ àwọn ẹni tó ní làákàyè tí wọ́n sì ní ìmà nípa ẹ̀sìn nítorí pé sọ láti káàsì nǹkan lè ṣẹlẹ̀ gbó láti tọ̀ tá a bá ní gbogbo kálukú kó wá náà lè dúró lẹ́yìn lè má mú straight ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní sọ láti wá máa bàjẹ́ ìdẹ́sẹ̀ káfíìrì lè má mú mi tó ṣe rákà àná sọ láti tà ní kàdé òsókè yọkàkà ìdájá ẹlẹ́sọ̀rọ̀ mọ́ ìwọ̀sẹ̀ wọ̀rọ̀ ìtẹ̀lẹ́sẹ̀ olóòlù ìdí nílẹ̀ wájá àwọn èèyàn kan máa ń pè sí bàbá kìkì fàtíà sí bàbá kìkì fàtíà mìtọ́lítì àwọn tó àwọn àdúgbò bẹ́ẹ̀ ní bàdàn ìdájà ìwà àbí lẹ́yìn fati àbàbà ké ìdájà nìkan bàbá ti ké tó nígbà tí ẹ̀yin tẹ wà ń wájú tẹ wà ń sẹ́ńtà fọwọ́ tá a wá wò yìí tá a pín sí mẹ́ta tá pé ìdá méjì àbọ̀ nù mẹ́ta wọn ni gáyà ni bàbá ké fati à ọwọ́ àwọn ìdájí ìdákẹta làwọn sọ pé wọn ò ké fati à sẹ́mi pété alágbọ̀rọ̀ rẹ̀ ní ẹgbẹ́ kó majority carry the vote tòǹtòrí ẹ̀ wọ́n sọ fún àwọn tó nímọ̀ tó ní làákà yìí kọ́ wà lẹ́yìn imam straight nítorí pé àwọn eléyìn táwọn bá sọ̀rọ̀ ọ̀rì tí wọ́n fẹ́ sọ dájú kó tó di pé wọ́n sọ sẹ́mi kọ́kọ́lọ́kọ́ nù wá nù gbèsè ayé wọn ò ní àbá tiwọn wọn è dá ronú ìjẹ́ lómi bá sọ lónà sọ irú tí bàbá sọ lómi sọ ẹ̀yin náà lórí ti yìn ẹ lórí ti ń àníwọ̀n ní nǹkan míì ju lọ́pọ̀lọpọ̀ ẹ̀yà ti rí o tòtòrí àwọn tó ní làákàyè tí wọ́n sì ní kíni tí wọ́n ní mà ní kí wọ́n wà lẹ́yìn ìmà nínú àwọn àtúnṣe oná ní bá a ṣe máa fàyàn kalẹ̀ ní ìmà nínú àwọn àtúnṣe tí máa ṣẹlẹ̀ láwùjọ wa láwùjọ wa a rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mọ́tíláṣí wa gbogbo iná ló jẹ́ pé àwọn ìmáàmù tó ń ti sọ láti bá àwọn èèyàn níbẹ̀ wọ́n jogún rẹ̀ ni wọ́n ti sọ ipò ìmáàmù di ipò àjogúnní lèmàdá ipe tó bá jẹ́ pé bàbá mi ọba ti jẹ ìmáàmù yẹn rí a jẹ́ pé gbogbo àwọn ọmọ rẹ̀ náà kọ́ a ti wà nínú ẹni tó lẹ́tọ̀ọ́ sí i ó ti dóye sílé wa ẹsẹ̀ bí báyà oyè eléyìí ọ̀dà bí oyè ọ̀tún àbóyè òsì àbóyè balógun àbóyè ìyálóde sẹ́rù rẹ̀ wá ní ipò ìmáàmù ẹ wá rí gbogbo ẹni tó bá ti sílé ìmáàmù yẹn wá. ọkọmpitẹnti ọkọmpitẹnti ọkadì òsùn ọkadì òsùn wa ọlọ́run àwọn pé àwọn ni imam ọ̀kan nù àwọn lè imam lọla ẹ máa ní ọkọ̀ abájá ọ̀pọ̀ àìmọye wọn wọ́n fìdí rẹ́nu nítorí pé yẹn lè ṣe àwọn dààmú fún díẹ̀ díẹ̀ wọn tí wọ́n wò pé eléyìí ti da ọ̀pọ̀lọpọ̀ àyè rú ó ti bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ pàápàá jùlọ láwùjọ yorùbá àtàwọn ẹni tí máa ń sìn yorùbá jẹ nínú àṣà burúkú yìí ìdínú òfin jẹ́ kó máa ṣe kó máa ṣe ọmọ tí ó ké kó máa tí ó ké ọgbófin ẹ̀sìn yé kó gbófin yé ẹtì kìnnìkan bó ń kìnnìkan lọ́wọ́ ni ó kú bá bẹ́ẹ̀ nìjọ́ ọ̀bọ̀ bọ́ba kan ò ti kú ọba kan ì jẹ ibẹ̀ ni kò àǹjẹ lè má mú ilẹ̀ Yorùbá dà bí lè mamu mú kàn kú lè má mú kàn ní jẹ kọ̀wá mọ lórí lè má ìlú ma o ó tún fi sí orí àwọn ìmáàmù gbogbo kọ̀rọ̀kọ́ndù nínú ọ̀pọ̀lọpọ̀ tó máa ń pẹ́ àwọn bàbá wa ní tẹlẹmáàmù bàbá wa bàbá wa yìí náà ta ni ta ìwọ tó ọmọ pé bàbá rẹ ní ṣe lè máàmù bẹ àwọn ò bínú sí pé kí ìwọ náà padà di lè máàmù lẹ́yìn ikú bàbá rẹ àbí lẹ́yìn ikú bàbá bàbá rẹ àbí lẹ́yìn ikú bàbá bàbá bàbá bàbá bàbá rẹ ṣùgbọ́n tó bá jẹ́ pé ìwọ náà kájú òsùn ìbọn kan náà mùsùlùmí ni ìwọ náà bàbá kájú òsùn torí ẹ̀ ló ti jẹ́ pé àwùjọ kò lè ní ìlọsíwájú nípa àgbọ́yé kò lè ní ìlọsíwájú nípa ọ̀nà tí wọ́n gbà sí lọ nínú àwọn mọ́sálásí gbogbo lópin ìgbà tí àtàkàtà yìí ti máa ń bẹ láàrin àwọn mùsùlùmí pápá àwọn mùsùlùmí yóò bá ẹ rọpọlọpọ àwọn oníkọ kí ó má oníka kí ó kún kankan torí pé bàbá wọn ti jẹ lè má mú rí tí lè má mú kan bá wà kú wọn mọ akpélé báyìí lọ́kàn ilé tọkàn àwọn tó wà máa ṣaagun síra wọn pé ah, bọ̀dá burẹ́mà ó lè jẹ́ kó ni wọ́n fẹ́ mú bọ̀dá burẹ́mà yẹn sì gbóró tọba kankọ jẹlẹ máa mú tọba tó déédéé tá a máa ń lo òde kò ní máa kún ó déédéé tó ń torí di eléyìí ẹjẹ àwa bá ti yin lọ́rùn wọn bá máa wọ ojú ẹsẹ̀ bọdà búrẹ abẹ́rẹ́ rí nǹkan <laughs> lórí pé yọ jẹlẹ máa mú jẹ nǹkan mí mà tọba ha nà lọ yọ mọ sọ yàrá àwọn ará ilé wọ ọmọ jẹ pé ibi tí wọn bá ti ní ó jókòó wọn ti gbọn kàn bẹ abẹ́rẹ́ rí nǹkan bẹ yọ mọ sómi mu lọ́dọ̀ wọn tí wọn bá lọ ra bọ́tù wọ̀tà wá nì tí wọn bá jà lójú rẹ sẹ́ni omi la <laughs> ẹsẹ̀ rẹ ẹsẹ̀ rẹ tọwọ́ yín ti kàn abẹ́rẹ́ rí nǹkan tó tún yín ti rí subhanallah tó torí ẹ̀ wọ́n mọ̀ wá lè para wọn láì dá wọ́n wá sọ pé ilé fa ẹnìkan kalẹ̀ kí ni kìràtẹ́rìà tí ilé wò tó fi fọ́ kalẹ̀ kékeré lọ́mọ ni àbí ìdánwò wọn ti fún gbogbo ẹ̀yin tẹ̀m̀tẹ̀ nígbà tó jẹ́ pọ́ ọmọ bọ̀dára ẹ̀mí ọmọ bọ̀dára ẹ̀mí lẹ́wọ̀n pé ilé wa náà nílé bọ̀dára ẹ̀mí pa lótórí rẹ̀ fà kalẹ̀ tó wọ́n wàá fà kalẹ̀ fún gbogbo olú pátá korongodo pé ìmáàmù ló bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ olóòtú ti ẹ̀kú ni torí ẹ̀ wàhálà pọ̀nlẹ̀ yorùbá ìbàjẹ́ ó ti tẹ̀lẹ̀ láwọn alómi lórí àjẹ ìmáàmù àjẹ ìmáàmù sọ́yẹ́ pọ́lọ́pàá lọ́ba àwọn dáàbì káyìn ẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ ń bẹ ń kóòtù lórí kí dáná jẹ ìmáàmù dáná òní jẹ ìmáàmù wọ́n kó àwọn gòdògòdò sí mọ́tíláṣí mi ó ti di nǹkan tó ti sùn kán lọ sọ́yẹ́ pé wọ́n ní tẹ́sí bá kọjá ń bẹ̀ fún wọn lórí àjẹlè máàmù àjẹlè máàmù ọba alómi yọ sọ pé òun gẹ́gẹ́ bí ọba tó ń pa lórí gbogbo nǹkan lẹ̀ òun nìkan ló ń lẹ́tọ̀ àti àti yàn lè má mu torí báwọn bàbá òun tó máa ṣe nù láti jọ aláyé ti dáyé lẹ̀ tọ́ ọbọ wa ni ẹni tẹ́mi yàn nù bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ pọ̀ òun náà lẹ́ẹ̀ máa tò lẹ́yìn rẹ̀ àwọn ọ̀dọ́ ọ̀dún gbomi táwọn ti gbẹ́sì yìí àwọn bá sọ pé ọba kan lè là láwọn lọ́wọ́ nítorí pé ẹnìkan ò lè mọ̀ ń sọ láàtàbí ẹni máa ń ṣe àwọn tí kìí sí kò lè mà nípa rẹ̀ torí ẹnìkan lè là láwọn lọ́kọ́ agbólódò kálí àwọn lórí làwọn náà ọba tàdí mẹ́yìn ọba náà ọba fẹ́yìn rìn fẹ́yìn pé ah, kálukú lọ́ọ́ má fara wa nù àbá ọba ọba lu agbára kọ́ bala wa ọ̀yá kẹyìn múgbà ẹ̀yìn ọ̀yìn sọ́jà ẹ̀yìn ọlọ́pàá kí lẹ́ ṣe ẹ lọ fún àwọn ọmọ ọbú àbá làwọn bàbá báwa lọ ọmọ ọbú ni bí wọn ni bàbá àyà tó àwùjọ tẹlẹ wàá lọ bàtẹ lórí ipa afẹ́fẹ́ ká parí pẹ̀lú asalaamu aleykum gbogbo olùkí kan wọ́n ní lágbájá làwọn afẹ́ lè máa mú yéésì àti tètè lè máa mú wọ́n ní ẹ wọ́n ti yan lè máa mú wọ́n yan èkejì lè máa mú ẹ̀kẹta wọn abẹ́ yàn gbẹdúgbẹ gbogbo ẹ náà fídíò àdúgbà nínú ẹ̀sìn Islam abùkátà èkejì lè máa mú ìmáàmù nìkan bìmàánà ìmáàmù yẹn tí n bá fẹ́ lé yóò ṣe sọ̀lá tí ọba ti lé tó nínú kó ti sọ pé lágbájá kó ti sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní tí ọba sọ pé lágbájá kó ti sọ̀rọ̀ ẹ̀ àwọn wà á wò ta lẹni tọ́ka tó sùn àjò ní jẹ̀má lásìkò yẹn wọ́n ní kó ti sọ̀rọ̀ ẹ̀ sísọ láti mi bá tún dé kìí ṣe wọn á tún wọ ẹlòmíì nítorí pé tá a bá tún sọ pé wọn náà tó ń dé nísọ láti gbọ wọn náà ní kó tún dé nísọ láti làásù lọ́bẹ̀rẹ̀ sí ní ìwò pé lẹ́yìn bàbá yìí kọ́ èmi lọ́kọ̀ wàá lọ

akramakumullah àwọn wa láwọn fẹ́ yẹn kẹta ìmá lábẹ́ bíbí àná gbogbo ìlú bá dàrú gbogbo olú gbogbo àwọn ọ̀dọ́ ọ̀dọ́ gbogbo àwọn àgbàlagbà gbogbo àwọn ọ̀tọ̀kùlù wọn ni lágbájá làǹfẹ̀ ọba wa ni òun ọ̀fẹ́ nítorí pé eléyìí àwọn tí ń fa wàhálà bọ̀ pẹ̀lú rẹ̀ ọjọ́ tó bá lọ sí ẹ̀kẹta ìmá ó súnmọ́ tẹ̀mí bá kù kọ́ padà di chief imam àbí òye wa tó bá wá di chief imam kò ní gbọ́rọ̀ àwọn ọba sì máa fẹ́ ni tí ó sì máa yí báyìí bí ọwọ́ àgbo tọ́wọ́ àgbo máa yarí máa ń lọ kì í yarí máa yàn lọ ẹ̀jẹ̀ máa yí bí ọwọ́ àgbo báyìí lọ́ba ní ọbọ̀ wájú ọbọ̀ wájú ọyà pàtẹ́yìn ló fi pàtẹ́yìn irú rẹ̀ lọ́ba ń fẹ́ ọba ní lálá gbàgádà kó wọn fẹ́ gbogbo ìyẹn bá wọn dá sí nàìjíríà yìí ike ẹni tí gbogbo olùfẹ́ náà ní ẹbí sí lórí ọgbọgbọ ẹ náà gbà fún fún màá kó fún náà àbúrò ọmọ bá wọn dá àní fún wọn wákàtí náà wọn wọn ẹ̀tọ́ bá bá ti kó tẹ́lẹ̀ máàmù ó ti yẹ kó máa tẹ́lẹ̀ máàmù lónìí torí pé òun ti ràn ti pẹ́ báyìí àbúrò ọmọ wa dátọ nù yàrá èèyàn bẹ́ẹ̀ tó kú lọ fẹ́ tẹ́lẹ̀ máàmù marhaba ọyẹ bọ sínú hall mọ́sálásí tẹ́ fẹ́ ṣe lè máàmù náà lábàá ń ké tébù àtàgà tó ẹ̀yin yòókù ẹ̀ wá ìfìdílé tì wọ́n ẹ pín ìwé ìnáwó fún kálukú ẹ dáhùn àdáhùn làágùn yìí gbàtẹ bá wa tàbí ṣe yorùbá lẹ́bi táwọn òkúrò wọn bí yorùbá ti sọ láti náà tó gbàtẹ bá wa dáhùn kan yóò wá ìdánwò àfẹnusí àfahànsọ gbogbo olú ẹ wá wò náà ọmọ dàbí ọ̀rọ̀ ẹ̀yìn ìbága abẹ wọn kí ló kọ yín mọtmọk ẹ̀yin náà dáràn ẹwọn pé mẹ tó bá ti di pé sí ọwọ́ abẹ yóò bá tó fi bíbí ta lè dé lábáwá lè fi lè àwọn awùjọ wa sọ lárúbáwá tó ẹ bàbá ẹ jáde tó ń wa bá délẹ̀ ẹ̀ka bá jẹ́ àkàkọ́ ẹlòmíràn ti máa tó bá jẹ́ àlùkò bájà tí wọ́n ti ké tí wọ́n ti fi ọ kàá ọba nǹkan bájà ní bá ń pàkà sọ bàbá ẹja rẹ báyìí ètò orí bájà ké nǹkan mélòó lẹ hánú àlùkùránì ní tẹ̀tẹ̀ lọ múra ni ó ti àtúnra mú báyìí á ẹjọ́ ti múra tán làwa wà pẹ̀lú báwọn ojú òní ti lò láéláé ẹni tí wọn bá fi lè yàn fún wa lábẹ́ ìdáhùn wàlẹ́ ojú òní ti lò láéláé ẹ mọ̀ fáwọn lè má wọn adójú ti lò tí àpéjọ kan bá wà níta wọn á ní ìmáàmù ibì kan ní. lẹ́wù masha allah níláwà ní la hawla wala quwwata illa billah abẹ́rẹ́ bẹ́ẹ̀ ní bàtà nǹkan kí bẹ̀. wọ́n bá ní sọ bàbá ẹ sọ̀rọ̀ mm, ok sọ́lú alùpùpù kẹrì bàbá bá bẹ̀rẹ̀ bídíà lórí kiri. àwọn aráàlú ń tún wọn pọ̀ níbi wá jẹ́ pé ilé ìwọ̀n ti tẹ̀lé máa mú àbùkọ́ ọ̀mà kàyé wà bá a. tó a mọ́tò bá dé ìdánwò lọ pásítọ̀ tó fi wá sàdé ẹyẹ kò síbi tí ó ti lajì wọ́n mà kàtà ara sínú pé àwọn ẹni tó ní màá wà bẹ̀rẹ̀ tẹ̀lé ìpàtàkì torí ẹ ẹ má tako wípé àwọn tó bá lọ máa lé kàlà wọn ẹ má tako pé wọ́n lẹ́tọ̀ọ́ àti tẹ̀lé máa ẹ má tako torí ìgbà míì díẹ̀ díẹ̀ náà lẹ máa parí amẹ́lòmíì tí ò ti lè lè máàmù wá ẹjẹ́ àwọn náà gbọ́ ìlànà àwọn ọmọ lè máàmù gbogbo ẹjọ́ fẹ́ fi lè máàmù kọ́ wa ẹ̀yin ará àta náà ẹjọ́ fẹ́ fi lè máàmù kọ́ wa ìdáwò lẹ́nu ọmọ lè máàmù lọ́ba pàṣẹ alihamudulilá ọmọ lè làdáni lọ́ba pàṣẹ alihamudulilá ẹ bàbá bíni kíkọ láti ọmọ díẹ̀ lọ́ba alihamudulilá bàbá kọba ọmọ rẹ lọ́ba alihamudulilá ìlọsíwájú lẹ́nu tòsí ní sínú kó àgbẹ̀ wulẹ̀ ẹ̀ ń tẹ́ bá ní ìdí tẹ̀lé má mú gbogbo yín lẹ́wọ̀ ẹgbọ́n babaláwo òkè wọ́n mọ̀ yàn òbúrú mà ọ̀rọ̀ wọ̀ mí ọwọ́ rẹ̀ báwo gbótó ti pọ́n náwó tiẹ̀ ló ti káwọ́ mu ẹ káwọ́ rẹ̀ sẹ́yìn tẹ́ ń lọ sọ́wọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ wọ̀ rẹ̀ báwo ìkà ọ̀daràn bẹ́ẹ̀ rẹ̀ náà lọ ẹ̀kọ́ fi tẹ̀lé má mú tẹ́lẹ̀ kí ló dé táwọn tẹ̀sí ti rẹ́fúrẹ́dì jẹ tẹ̀sí pàìtọ̀ jẹ tẹ̀sí bíṣọ́ọ̀bù jẹ torí tá a mọ̀ tẹ́ máa fi jẹ náà ni àwọn àgbà mílíọ̀nù àwọn olóko wọ́n ti pè bóyá bàbá sàmù abọ́rẹ́ àgbà ọ bàbá fi lé ilé ìjẹ́ tó yà yẹn lẹ́nu náà ọ yà yẹn lẹ́nu nítorí pé yèyí wọn náà náà jẹ ọgbàgbà fún kọjá àmọ́ àfọlẹ wọn islam láwọlọ ìlàwọlọ yẹ ọba lè gbìyànjú jẹ lè má mọ àfin rẹ ọba ti mọsíláṣí láti àmọ́ pé mọsíláṣí ìlú wọn yàn léyìn lórí lè má mú náà mọ wá lọ yọlọ máa gbàtẹ lọ́dọ̀ ọba lórí kéwù tọjọ pé wọn lọ ọmọ ọbọ ọmọ ẹgbẹ kúrẹgbẹrẹgbẹ bá islam iná ní dábọ̀ pọ̀lọpọ̀ wàhálà nílẹ̀ Yorùbá wa torí délé lẹ́yìn náà ṣé ìmáàmù wa wọ̀nyẹn sọyẹ kí wọ́n máa ṣe ìmáàmù yẹn àbí wọ́n jẹ ìmáàmù ara àtijọ́ ni pé jíjẹ là ń jẹ ìmáàmù ṣíṣe ló sì yẹ ká máa ṣe ìmáàmù bẹ́ẹ̀ mo tún máa pé mo jẹ ìmáàmù ó ti jóye nù ẹni tó bá ti jóye wọ́n yí gbà kúrò lọ́wọ́ rẹ̀ kó tó kù torí pé láìpẹ́ ẹ̀sìn kó o ti fẹ́ fa ọwọ́ rẹ̀ sí gbẹ̀dẹ̀ yóò ṣe kú ni ẹ máa ṣe ìmáàmù ni ẹ má ṣe ìmáàmù nítorí pé tí wọ́n bá ń ṣe ìmáàmù tó bá padà ṣẹlẹ̀ wípé àlàáfíà rẹ̀ ò gbé mọ́ àbóyè rẹ̀ kò gbé mọ́ ọ̀rọ̀ àtẹ̀dá ẹlòmíràn máa bá a lọ ọ̀rọ̀ pé kẹ́nìkan ọba kú ẹ̀mí kù nígbà tí ìtọ́ bá lù wàhálà yóò dé kú náà yóò kú tí gbéra wá kú nítorí tó máa ń ṣe ìmáà tó jẹ ọ wà nípò ẹni tó máa gbà tó ṣe tọba sáàtì ṣe ṣe máa pàdé èsì rẹ ọgbọ ọgbà unlike tí ọba àtọkọ jẹ yìí oyè ni ìrẹ́nà la sọ fún wa máa sọ pé grand imam ká má má sọ pé chief imam torí tó bá ti tẹ bá ti tẹ bá ti fún ní chief ó ti di kíni ìjòyè ọ̀rọ̀ onítìtọrọ ọba lè sọ pé màá tú láwà lórí ẹ lè má dá nítorí chief àmọ́ tó bá ti grand imam ni ajọ pé competent ńlọgbẹdẹkọ yẹn torí kọ́ kájú òsùn wọn ẹnìkan ò ní sọ pé màá tú láwà ní rẹ torí pé láwàní olówó ìfúnra rẹ̀ èéfì tí wọ́n wé sí lórí tí gbogbo èèyàn wá rí tí wọ́n pariwo tí wọ́n wóye lọ́jọ́ náà. tàlẹ́mì náà sọ láyà nínú àwọn lèmáàmù yóò bá ọba tó fi jẹ ìmáàmù sòdodo yóò wá sọ òdodo tẹ́tọ́ wá tu láwàní tó kù síwájú ọba pé láwàní yé ni ọtí màkókò sí kankan tẹ́lẹ̀ fi halẹ̀ má mi dúpẹ́ gba ìmáàmù ìlọ ẹ̀mí tó wá bọ́ ọ́lẹ̀ jẹ́ tó gbà tí lè máàmù kọ́ ti ìmáàmù kọ́ ní ti bẹ́ tó ìdí ni tó fi jẹ́ pé àmúkàtà bọ́yá pé gbogbo orúkọ yẹn àmà jáde kí ẹsẹ̀ dé àmà jáde nítorí pé ìmáàmù lè máàmù gan wàhálà wàhálà lánàá bẹ́ẹ̀ làwọn lárúbáwá máa sọ tó má sọ nìkan sí lè máàmù mọ́tíláṣí ní Madina àwọn àbáwá yẹn wọ́n máa sọ pé káà ó wù àwọn kọ́ ọmọ fàwọn ṣe kí ló dé yọ sọ pé al-imamatu rabta torí pé tọ́ba ti fi hàn sí lè má mú wọ́n ti tèèyàn ló kùn mọ́lẹ̀ tó ní lè mú ibi tó bá wù ọ́ ló ti wù ọ́ yọ̀ọ́ máa wá gbogbo láti tó kún ó tó ti padà gbogbo tó ń bá ṣe àti tó bá ti jẹ́ kó o ṣe ìmáàmù yẹn gbogbo bí dásìkò tó láti bá dé mọ́ ibi wọn ló tó lẹ́yìn lè má mú àmọ́ wọ́n ti fi ọ́ pé ó rí pé ibi kíbi tó bá wà ọmọ sáré kan padà sí ibi tí wọ́n fi ọ́ tẹ̀lé máa mọ̀ rẹ̀ làwa wa sọ de tá para wa torí ẹ̀ làwa sọ de nǹkan tá ara wa lé ma torí ẹ̀ ẹlòmínà bá ti jẹlè máàmù ta jẹlè máàmù wàláhì wọn máa lé pa ẹ̀mí rẹ̀ ẹni tó fẹ́ jẹlè máàmù lẹ́yìn rẹ̀ yọ máa lé pa ẹ̀mí rẹ̀ wọ́n máa sa owó burúkú burúkú sí ọ̀dà wọn bẹ nìkan ṣe lè máàmù ìlú wọn bí bàbá yẹn tó jẹ lè máàmù yẹn máa sọ pé à ah, ká ṣọ́ra fóògùn ká bẹ̀rù Ọlọ́run ká bẹ̀rù Ọlọ́run ká ṣọ́ra fóògùn Ọlọ́run mẹ́ta kú tẹfẹ rí àbá wọn ti wá fà kalẹ̀ fún ọ̀nà òṣèlè máàmù ìjọ ìwúyè wa ti wá pọ̀ la sẹ́wọ̀n kó yè ní jẹ bá èyí ti kọ́ fẹ́ ṣe ìmáàmù ó ti wá pọ̀ la wọ́n wá gbé àwọn ètùtù rigidi rigidi dé sílẹ̀ ìmáàmù wọn wá ní bàbá ọlọ́run ti pẹ́ lórí oyè yìí o gbogbo àwọn àlàkalẹ̀ tí wọ́n bá làkalẹ̀ fún yín lórí nǹkan yìí ẹ lò ẹ lò kí lè o tó má bàbá ní ń lò ó <laughs> kí ló dé torí pé rú nípa kó wọn mọ̀ eléyìí tó túmọ̀ sí wọn náà ti mara wọn lẹ́nu kan bá ti tẹ́lẹ̀ máàmù báyìí wọ́n máa lépa ẹ̀mí rẹ̀ káàní ẹlòmíì gbogbo ògùn burúkú ògùn àdánù ògùn orí bú eléyìí tán kó ká wọn máa tra rẹ̀ lára rẹ̀ àwọn fẹ́ wo bó ti lágbára sí ọ̀dà ajẹ́ pé pípò kẹ́ máa já ogun nínú ìkó lè má mú ọ̀pọ̀lọpọ̀ wọn hàn lè mà ẹlòmíì yọ máa pọ̀ ẹ̀jẹ̀ láti alẹ́ dàárọ̀ lójoojúmọ́ látàrí ìtàkùtà kan tàbí. kó tètè kú kó tètè kú kó tètè kú àpà ṣé bọ́jọ́ kú kálukú ni ó torí ìdí ẹlẹ́yìn ara àwọn àṣìṣe wa nù jẹ̀má ó sì yẹ ká tún ṣe. láwọn abomi wọn máa ń ṣe tí máa jọyàn lójú ètò tí màá ṣe wọn gbẹ́sì yìí wọ́n ti ń lò wọ́n lè gbé àwọn olùmọ̀ ẹ̀sìn Islam lágbẹ́kẹ̀ bá wa kópa nínú kàkà lẹ́bàá rí i pé wọ́n ti kó àwọn èèyàn jọ oníkàlùkù ti gbé application rẹ̀ wá ẹ dákun ẹ bá wa ṣe ìdánwò fún wa ni mọ́sálásí ńlá tá a kọ́ yìí afẹ́fẹ́ nìkan ni wọ́n ṣe é máa ọ̀la ó lè jẹ́ pé ẹni tó wá wọn lọ bí ogún tí gbogbo wọn sì ní dìgírì dìgírì dìgírì alihamudulilayi ọmọ tó kẹ́kọ̀ọ́ níbi kọ́ gba dìgírì àlejò lólódò náà sẹ́mi pé tí ò bá jẹ́ pé wọ́n ní ẹ wá bá wa ṣèdánwò fún wa sẹ́mi bá ti mẹ́nìkan nu wa inṣàlá inṣàlá yọ ọ̀gá jọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti wà lọ. àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n sì ní ẹ̀bá lè ṣèdá wọ̀. ètò túmọ̀ sí pé ẹni tó dáa jù nínú wọn la fẹ́ mú. wọn ò tí ì wá sí irú àwọn àdáwọ̀ rí wọn kábàámọ̀ ọ̀la ẹ̀rí ti gbogbo wọn náà lọ gbárí gbogbo wọn lọ máa ń tẹ̀sẹ̀ ẹni tó wá dáa jù láàrin wọn lẹ́wàá mọ̀ torí ẹ wá rí pé ètò mọ́tíláṣí ẹ lọ níbi ìmáàmù yẹn wà pé ẹni tó lè kọ́ gbogbo àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tó ọmọ gbàgbà nílẹ̀ bẹ́ẹ̀ náà lọ́yẹ káàánú ọmọ ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ lọ́yẹ káàánú ọmọ ẹ̀sẹ̀ nítorí pé táwọn máa ń ṣe bẹ́ẹ̀ lọ́síwájú bá wa nìyẹn nídìí ẹ̀sìn wa wọn ò fi fojú di ẹni bọ́dì ṣùgbọ́n wọ́n fẹ́ kọjá pé ìwọ lọ dáa jù tí ó sì wá sí fáwọn èèyàn nínú àdéhùn àtàlùwà Muhammad sallallahu alayhi wa sallam ولي إذا كانوا ثلاثة حديث أبي سعيد الخدري رضي الله عنه ولي إذا كانوا ثلاثة فليأمهم أحدهم وأحقهم بالإمامة أقرأهم أنا من تاوي يا بعد متى tábìlì sọlá ti bá tó kẹ́nìkan ni wọ́n ṣe lè máa mú ẹni tó wá lẹ́tọ̀ọ́ sí lè máa mú jù nínú wọn lẹ́ni tó bá má lùkùrá nìkejì ẹgbọ́n bá nàbí fi ń pa òfin yọ fún wa ìyẹn ni pé ẹ̀yin mẹ́ta ẹnìkan náà lọ́ọ́ gbàgbé máa mú wọn wá lẹni tó lẹ́tọ̀ọ́ kejì lẹni tó mú alukurani kejì eléyìí túmọ̀ sí pé ẹni tó mú alukurani kejì kọ́mọ lọ́ọ́ jẹ́ ẹni tí ò mú alukurani kejì nígbà táwọn ẹni tó tó sẹ́yìn rẹ̀ mú alukurani kejì òun á jẹ́ aláìmọ̀ alukurani kejì àdáwò tẹ̀lé àdéhùn tẹ̀lé ọ̀tẹ̀lé nínú àdéhùn mi. النبي محمد صلى الله عليه وآله وسلم إليه ولده أبو مسعود الأنصاري رضي الله عنه أنا من يضم القوم أقربهم لكتاب الله فإن كانوا في القراءة سواء فأعلمهم بالسنة فإن كانوا في السنة سواء فأقدمهم هجرة فإن كانوا في الهجرة سواء فأكبرهم سنة alimami muslim ló gbé jáde anabilẹ ní tọ́mọ alukurani kéde nínú àwọn èèyàn oníkóso lè má mọ̀ ẹ̀rí kí wọ́n ti fi píríncípù kalẹ̀ fún wa táwọn èèyàn bá ń ṣe fanfa lórí rẹ̀ ẹ̀ ti dánwò fún wọn kẹ́ẹ̀ fi fààyò ẹni tọ́mọ alukurani kéde ẹni tọ́mọ alukurani kéde ẹni tó fi alukurani kéde nínú àwọn sàhábà ọlọ́mọ òfin tẹ̀lé àgbẹ̀ yàtọ̀ sáyẹ̀sì olè alukurani kéde fún ọmọ mọ̀ kankan nípa òfin ọlọ́ọ̀ ṣùgbọ́n níbẹ̀rẹ̀ Islam tó bá ní lágbájá lọ́mọ alukurani kéjù òun náà ní ti máa jẹ́ olùmọ̀jì wọ́n ti wọ́n ti fà á ké la gbogbo ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ní ọ̀tọ̀ ní ká má alukurani ké ọ̀tọ̀ ní ká mòfin ọlọ. alẹ́bí nǹkan bá wá dọ́gba nípa mímọ alukurani ké ajẹ́ pé ẹni tó mọ súnà jù ẹni tó mọ nípa òfin jù alẹ́bí nǹkan bá tún dọ́gba nú tọ́ba tó dọ́gba nínú eléyìí ajẹ́pẹ́ni ni dàgbà jù ìyẹn ni pé ọjọ́ orí kọ́ wọn fi tó láti bẹ̀rẹ̀ nígbà tẹ bá dọ́gba nínú eléyìí ẹtọ́ dọ́gba nínú eléyìí ẹtọ́ dọ́gba nínú lọ́sẹ̀sẹ̀ wá pa ọjọ́ orí. akramakumullah tẹ́lẹ̀ ìbáyé wa ajẹ́ wípé agbọ́dọ̀ rí wípé àwọn ẹni tá a máa fi ṣẹlẹ̀ má mú wa wọn kájú oṣù wa nítorí bá méjì kan kí ẹsìn wa kó lè ba àmọ́ jẹ́ àtẹ́wọ́gbà kọ́lọ́ bá kó sí àwọn ẹsìn wa látẹ́wọ́gbà nínú àwọn àtúnṣe òun náà ni pé àwọn máa ń tó sẹ́yìn lè máa mú àìsí èsì títà fowó ọ̀dọ̀gba aburú ńlá lélẹ̀ ẹnìkan yóò ti pọ̀ síwájú ẹnìkan yóò fà sẹ́yìn kálukó dúró bó ṣe wù tọ́ba wa dúró bó ṣe wù wọ́n kálukó fàdúró tọ́ba tó kọ́ wa sọ fún mi pé súnmẹ́yìn kọ́ síwájú àbí torí pé mo gbéra ní wọn mọ́tíláṣí <laughs> bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ máa ń ro subhanallah torí ẹ̀ káàsì tó sáfúkọ́ dáhùn á ara sọ láti láàbá tó sáfúkọ́ dá a lè padànù gbogbo sọ láti torí ẹ̀ lànà mi máa sọ yí pé لتطورن صفوفكم أو ليخلفن الله بين وجوهكم متفق عليه أنا بلس nínú kẹsíkẹ sáfún yín kọtọgba àbí kọlọ wọn mú káwọn ojú yín ọyà pàṣírà wọn nínú rìwáyà àbí kọlọ wọn mú káwọn kan yín ọyà pàṣírà wọn àdó lẹ́gbẹ̀ẹ́ ara wa ṣùgbọ́n kan wọn tàkùrà wọn agbọ́dọ̀ jẹ kí sáfún wa kọtọgba ẹ má wò tani tí ó bínú ẹ má wò tani tí ó kara ẹ sáfún kọtọgba bákan náà anábìkú máa ń sọ pé ìsọwọ wọlé ẹtì sáfù yín kọ́dọ̀gba ẹ má yàpá. Umar sọ̀bí yẹn mú ọ̀bùn ọjọ́ ní pípé ńgbà tó bá ti kọ́ ọ̀mà oníṣẹ́ Allahu akbar nígbà tó dàrú lé ànábì oníṣẹ́ ó ti láwọn èèyàn kan tó ti tó ti tó ti yàn kálukọ́ ọmọ táwọn èèyàn ti dúró dọ́gba táwọn èèyàn ti dúró dọ́gba táwọn èèyàn ti dúró dọ́gba títí tí wọ́n fi wò dé ti gbẹ̀yìn nígbà tó bá tó sọ fún gbogbo bẹ́ẹ̀ náà lọ ẹ̀kọ́ àwọn ọmọ ẹ̀sìn nítorí káwọn èèyàn má bàa ṣàti ìdànù lẹ́yìn wa. wọn lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ìmáàmù wọ́n máa ń ṣọ́ra fún yìí wọ́n máa ń ṣọ́ra fún sọ̀nù àwọn èèyàn kan solú ẹ bó bá ti dúró ọ̀nà mi kọ́bọ̀ ọ̀nà mi kọ́bọ̀ mẹ́wàá nígbà tó ti jẹ́ pé ẹtí fún mọ́mọ́ ẹ̀yá ni ẹtí fún àlàfo sílẹ̀ títí tí sáfó fi dúró dọ́gba tọ́ba dúró dọ́gba tán ìgbà náà lẹ́yìn ó tó sọ pé Allahu Akbar eléyìí tó túmọ̀ sí i pé àlàfo tó wà láàrin ẹ̀kọ́ ọmọ àti Allahu Akbar fún ìmáàmù ṣe látàrí pé tó sáfó kọ́ dọ́gba kò sí tó burú bẹ́ẹ̀. ẹ má wojú àwọn èèyàn ẹ má wo pé wọ́n bínú wọn kàrà kọ̀ọ̀kan yín káwọn lẹ́fẹ̀ẹ́ sí Allahu Rabbul Alamin lẹ́yìn fẹ́ẹ́ sí sábà tètè kọ́ ọmọ kan káwa lè má ọmọ ọmọdé ọlọ́wọ́ ọdúnwó ọ̀dà tó. ó kéré jù sábà alákọ̀ọ́kọ́ ní iwájú rẹ̀ wọn náà wò dáadáa ẹ̀sùn máa ẹ̀bọ sẹ́yìn ẹ̀yìn ẹ̀sùn máa eléyìí ẹ̀yìn ẹ̀ máa bọ̀ wá ẹ̀ máa bọ̀ wá títà fún iwájú. sáfù kejì kẹta náà kó kálukó kéèsì ọmọ ìyá rẹ̀ tí ń bẹ́lẹ́gbẹ́ rẹ̀ tẹ̀bá tó ṣe léyìí tẹ̀nìkẹ́ nínú àwọn àtúgbé òun náà ní pé tá a bá ti gbọ́ tí wọ́n ń ṣe fáwọ́mà ká máa ti sáré bọ̀ wá mọ́tíláṣí àtìsẹ́ ńlá ni pọ̀tọ́ nítorí ọlọ́run bá sọ ní pé ìdáhùn pé màtí sọ̀rẹ́ sọ̀rẹ́ tẹ̀síwá wà á ń tún tẹ̀síwá فاتوها وأنتم تمشون وعليكم بالسكينة والوقار ما أدركتم فضلوا wàmà àfàdùkùn fàtìm anabi sọlọlọ àdìsọlọ àti sọlá ti lè gbé sọlá ti dúró ẹ gbọ́dọ̀ sáré wa o rírìn ní kí ẹ máa rìn bọ̀ wá ẹ máa rìn bọ̀ wá tọ̀wọ̀tọ̀wọ̀ tàpálí tàpálí ǹjẹ́ ẹ bá bá ẹ sí lẹ́yìn lè máa mú ǹjẹ́ ẹ bá bá ẹ dìde kẹgbẹ sọlá ti kò sí wàhálà mi alimami nawawi rahimahullah ó ní ká tó wọn tètè kọ́ ọ̀nà ni wọ́n sáré lọ ṣùgbọ́n gbogbo bí mo ṣe sáré bí mo ti ṣe yára tó ìbá kankan ọ̀rọ̀ orí ọ̀dá níwájú ọlọ́run ju tẹni tó ṣe pé ńgbà tí wọ́n pèsè láti dá ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ rìn bọ̀ gẹ́gẹ́ bí èèyàn máa ń rìn láì sáré ni ṣùgbọ́n ńgbà tó ti báyọ̀ títí ń bọ̀ jìnnà kò mú láǹfààní àti báràkà kankan ọlọ́run ọbọ̀ san ní ẹ̀san ìyànjú rẹ̀ tọ́gbà àti àkólé kan tó ní kó wò fún ọba sọ̀la àmì kàtàrí nítorí pé ọlọ́run là ń lọ sísìn tá a ti fẹ́ sínú ń bùkátà ìfarabalẹ̀ sábà nínú sọlá ti tà mí ẹlẹ ẹlẹ ẹlẹ ẹlẹ àní kọkọlọ sínú torí ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kẹ ẹ máa bá bọ̀ sẹ́yìn bá ti fẹ́ bá rákà alákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀ àsìkò tẹ jáde lé kọ́lọ́ ẹ̀kẹ́ jáde ẹni tí ọ̀fẹ́ kí rákà kankan fún un ó ti jáde lé tipẹ́ ilé ìjọba nínú àwọn àtúnṣe òun náà ní pé ìgbà táwa dé abá ìmáà ipò ti gbóni sókè láti rò fún un. àmọ́ kan nínú àwọn jẹ̀mọ́ òtí ìgbórí sókè àwa méjìlá wa jọ wọ́tọ̀ láti ń dàgbà náà rákà alákọ̀ọ́kọ́ yẹn ìmáàmù ti gbórí sókè rúkú kàdóde àmọ́ àwọn jẹ̀mọ́ mi ò tí gbórí sókè bàtí lè máàmù tọ́ sálámà ẹnìkan bá dìde nínú àwọn èèyàn méjì tó pẹ́ dé yẹn ọba múra kàkan wa ẹnìkejì tó kọ́ sálámà pẹ̀lú lè máàmù. ẹni wá dìde tó ń múra kà kan wá lẹ́yìn sísá lámà ìmáàmù ni wọ́n ń fi eléyìí léèrè pé ìgbà kan náà lájọ dé kódà mo tún dé sáájú ìmáàmù lórí òkú ni apá kan náà àwọn jàmọ́ òsì ìkórè sókè èyí mo lò nìyẹn ó rí ìbàdàn àtijọ́ ńlá ni mi wọ́n àwọn ẹni tó sọrú ẹ̀rí nínú àwọn olùmọ̀ tó ti pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ gbogbo àwọn olùmọ̀ yóò kú takò wọn. nítorí pé tó fi sọ ní gbé man adraka rak'atan min as-salah faqad adraka as-salah ẹni tó bá bá rúkú ó ti bá sọlẹ̀ rúkú tàn tá là ń kọ́ sí ìmáàmù là ń kọ́ sí kìí sàwọn máàmù là ń kọ́ torí àwọn èèyàn ń serú àwọn àtìsẹ́ yìí tọ́kọ̀ ẹlòmíì burú bàjẹ́ ó ti mọ̀ pé wọ́n bára ká o ìmáàmù ti tẹ̀sẹ̀ mi àwọn yóò èmi ò rí o èmi ò rí tẹ́yẹ̀ bá rí kan wọ́n fi yàn léèrè o èmi ò rí lè máa mú pàṣẹ orí sókè o. ìmáàmù ti sọ pé sẹ́mi àwọn òní mẹ́ta àbìdá ó ti bẹ̀rẹ̀ sí bàbá ìmáàmù ti kú òní rògbò kọ́dọ̀ tó ti sọ́dẹ̀ ó ti sọ́dẹ̀ hámídẹ́ kí wò tó dé èrí mà. àwọn jàmbá ni mo rí àwọn dára rẹ jọ ọ̀bárakà yìí. bákan náà nínú àwọn àtúnṣe mo bá ìmáàmù lórí ìjókòó mo bá ìmáàmù lórí ìtẹ̀sọ́fòdì èmi àwọn àdúró dídò àgbà dídò èmi ti darapọ̀ mọ́jàmá màmá wa pé ńgbọ́ bá dìde má darapọ̀ mọ́ ẹlòmíì dé àwọn tí àwọn ọmọ àti wọn lọ bá ìmáàmù ní kòtò wa èmi tá kù kálukọ́ máa tètè pé mi wọ́n pẹ́ sí yẹn ẹ̀yin tí yẹ wá rí kọ́ yẹ kẹ́ ẹ ti rò kó àkókò yẹ kẹ́ lọ nígbà tó wọ̀ lọ́jọ́ ẹ̀yọ́ wa máa fi ọwọ́ yẹn máa fi gbà pé ìwọ náà ní ti aláwọ̀ àkọ́kọ́ máa bọ̀ òun náà máa gba ẹsẹ̀ kìnnì tó lóṣù omi jẹ lèmi. táwa lólódò náà fi ẹni tọkọ láti lọ bá ìmáàmù bí kò sí ìmáàmù wà lónìí. nípa nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam wọn kì í dẹ náà nọ sójú ọdún fẹsẹ̀ jọdún àṣẹ ìhà anabi sallallahu alaihi wa sallam oníṣẹ ẹ bá dé tí ẹ bá wà pa àti kórì kan lẹ́yìn náà kórì kan àmì ẹ má kà púpọ̀ ẹ ti bá raka torí pé ẹjọ́ bá bá rògbò lọ́ba raka àmọ́ nígbà tó ṣe kórì kórì kan lẹ́lẹ́ bá wà yín náà kórì kan alimami Abu Dawud àwọn náà gbé jáde bí sẹ́nà ní pa ìdá dìtò wà náà nùtòjó lọ́sọ̀tò wọlé àtàwọn tó hà ṣẹ̀yà tẹ ẹ bá dé tẹ ẹ bá wa lórí ìforí kan lẹ́yìn náà ìforí kan àmọ́ ẹ mọ fún kàkà pé ẹ bá raka nítorí pé tọ́ba bá rúkú lọ́ba raka nínú àtìgbé oní àdìgbé èmi tí mo bá jẹ mọ àgbọn tó ti sọ̀rọ̀ ẹ èmi ti fẹ́ dara pọ̀ mọ́ wọn amọ́sáfó alákọ̀ọ́kọ́ ti pín sáfù kejì níbo láti bẹ̀rẹ̀ sáfù kejì wàhálà lánàá àwọn akẹ́kọ̀ọ́ lọ sí apá ọ̀sán lẹ́gbẹ̀ẹ́ òkìrì wọn lọ bẹ̀rẹ̀ sáfù bẹ àwọn kan dúró là èmi wá ń bọ̀ pé àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ògiri nínú ọgbà ni àbáwọn tó dúró là èwo lẹ́yìn ọ̀dọ̀ náà àárín lẹ́sìn àti sé ẹnìkẹ́ máa lọ sáfù ọ̀kan sáfù ó bẹ̀rẹ̀ láti fi díẹ̀ yìí mà ẹ̀ máa wá fún lọ sáfù títí dẹ́ fi dé. ara ògiri kò tó kún wípé kí apá ọ̀tún yìí ó tó kún tán lèmi máa mà tó sapọ̀ kò sì tó kún tó ti pápọ̀ tún lọ́nà lájú ṣùgbọ́n káwá lọ bẹ̀rẹ̀ sáfúlẹ́sì ògiri nígbà tí ẹ̀yin ìmáàmù kókó àkọ́kọ́ bí ẹ̀ bá mú rárá ni torí pé náà àdéhùn àtàkùn ẹdúró dé tí evidence wà láàrin mi tí lè má ba dúró ẹdúró láàrin sáfù ọ̀dà tó bá gbé sáfù alákọ̀ọ́kọ́ ni kọ́ pé ẹgbẹ́ òkiri láti lọ dúró sáfẹ̀yìn lè má múlẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa tó sáfù àkọ́kọ́ náà lẹ́sẹ̀ tẹ̀gẹ̀dì bẹ́ẹ̀ náà lẹ́bẹ̀rẹ̀ sí tẹ̀kẹ̀ta bẹ́ẹ̀ náà lẹ́bẹ̀rẹ̀ sí tó ẹ̀kẹ́ nínú àtúnṣe òun náà ní gbé kí lè má mú ọyọ arígbé ní mọ́sálásí ti wáyé ẹ àwa là ń bẹ́ẹ̀ bí lónìí àwa kpala ìgbẹ́ni tó bá kókò sí sọ́dà kọ́ máa rọ kọ́ máa rọ sọ́dà lẹ́yìn mà sáǹpà ti bá sọ́dà lọ ọlọ́wọ́ gbọ́ọ́ lọ́kùnrin náà wọlé pẹ̀lú ọ̀sùn gbaná la tó mọ̀ pàṣẹ sọ̀lá tọ́ ọba mọ̀ kó o ní síbẹ̀ má pè sọ̀lá tọ́ ọba pè ọ́ pàbò bàbá ìmáàmù lọ sọ̀rọ̀ bá torí pé alọ́ mọ́ká alọ́ Madina wọ́n ń ṣe bẹ́ẹ̀ lọ àmàbíjà ti fẹsẹ karamba ni tọ inú àtúntò nìyẹn sunna làbẹ́bí sallallahu alaihi wa sallam oníkó ká máa máa rọ́tọ̀ láì lẹ́yìn imam tí ọba ti ní sábàbí tí sábàbí bá ń bẹ sunna ni tí ọba ti sábàbí àdádálẹ̀ imam ta tó lẹ́yìn rẹ̀ máa ń jẹ́ àwọn ọlọ́pàá ọ̀tẹ̀ ìlànà à ń gbọ́ à ń tó rẹ̀ kí lè fẹ́ máa rọ ọ̀rọ̀ àbùkátà tí à ń bá ti ń gbọ́ ìmáàmù yékéyéké rírọ́tọ̀ láti lẹ́yìn rẹ̀ àdáda lẹ̀ kọ́jà ńlá nínú mẹ́tàlú ìmàlè bíi táwọn èèyàn ń katira wọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tó tó lágbára bàjẹ́ bí kété èèyàn bá lọ rọ́tọ̀ láti lẹ́yìn ìmáàmù tí ò níbi ọlọ́run ti gbàtọ̀ láti rẹ̀ ó ti bàjẹ́ kálukú sinmi nù ibi àwa la pálásẹ̀ tóra rí mọ́tà rí mẹ́dínà ẹ̀rí wa ní mọ́tà mẹ́dínà náà lọ́ba yẹ ní mọ́tíláṣí haram àti mọ́tíláṣí anabi muhammed sallallahu alaihi wasallam ẹ mú mọ́tíláṣí mi wá gbogbo sàwọ́dí wọ́n ti ṣe bẹ́ẹ̀. ètò wọn ṣe ní haram mọ́tà náà àti haram mẹ́dínà tálọ́kọ̀ òwe kọjá tàbí ẹni tó sọ kọjá rí kò sí bọ́dà àdùnkún iná àwọn òwe púpọ̀ níbi táwọn olùmọ̀ á ti sọ pé wọ́n ta tó kọ́tọ́. Ṣébi tó lùmọ̀ ní kọ́ sọ̀rọ̀ àdáni bàbára nù yẹn sọ̀rọ̀ pé wọn náà ń gbà tá a sọ fún ọkọ ọmọ lọ́ọ́ ní babaláwo náà sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ lọ́ọ́ lọ́ọ́ kú onítọ̀ bá tó kọ́ wa mú mi èmi ò lè mú Tiwa ni ká sọ. Tó bẹ́ẹ̀ náà níbikíbi àwọn olùmọ̀ sọ. Ṣé bá gbọ́? Gbàtọ́ ìgbéjọba ń fẹ́ bẹ́ẹ̀. Àwọn ẹni tí ń àwọn náà bàtà ló fẹ́ kọ́ ọ̀rọ̀ kò ká lùkọ́rọ̀ àjòkò rẹ̀ jẹ́jẹ́. akramakumullah eléyìí túmọ̀ sí pé káwọn wá sọ ti wàhálà káwọn ti wàhálà láwùjọ ti wá wípé àwọn ọmọ burúkú ni rọ́pọ̀ láti wọ́n máa ṣe kíní kan wọ́n ti ṣe bẹ́ẹ̀ mọ́ká wọ́n ti ṣe bẹ́ẹ̀ mọ́dínà amẹnitó rọ̀rọ̀ kúrọ̀ tí wọ́n lórí àwọn gẹ́gẹ́ bí kò tí wọ́n rọ̀ torí délé àìmọ̀kan ni gbogbo orú àwọn nǹkan táwọn èèyàn máa ń jà sí yẹn o ìmọ̀lọ́ yẹn bá lọ wá oní ọmọ paná awọ yọ ọmọ pẹ̀tù síjà ìlọsíwájú ọba wa aburú kátẹ́kù láwùjọ wa abúlámọ̀kùnrin wa nínú àwọn àtúnṣe òun náà ní pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá ń dé mọ́tíláṣí. sábò ti fún yóò wá fáyìn èyí ti wá sábò alákòókò ayé ti fẹ́ màkà ti kọ́ láti bẹ fún sábò alákòókò bàbá kankan kọ́ látẹ̀ ọba ti ọmọ bí gàdé ya èèyàn fẹsùn lè kàn yà pé o sì ní bọ́ máa lọ ọ̀rọ̀ ọ̀run bẹ́ẹ̀ lọ́ba pọ̀ èyí sọ̀rọ̀ ọ̀run sọ̀lá àmọ́jọ sọ̀kánà lọ́ọ̀ ẹ̀rọ ọkọ̀ náà nípa nàbí ni ẹnikẹ́ni tí kàkí nǹkan bá tẹ̀lẹ̀ sínú sọlá tí ló gbé subhanallah tọ́tọ́kọ̀ tẹ̀lé ọlá kejì kan wà pàdánù sọlọ́lá àìsílá sọ pé tẹ́ ẹ bá dé tí bá fi fún sẹ́nìkan ló yín bá fa ọmọ ìyá rẹ̀ pé kọ́ máa bọ̀ wá bọ̀ lẹ́yìn ó ní tọ̀wọ́n tẹ̀lé àdúgbò ẹ̀fọ́lọ́ bá dé tí wọ́n fẹsẹ̀ rìn lẹ̀ ọ̀lẹ́ torí délé táyé fún ẹ láti fa ẹni bọ̀dì wọ́n lọ pẹ́ kó tó dé àdúgbò ẹ̀fọ́ lọ ibi táyé bá kù sí lóde kéde lọ́jọ́ kù sí ibi táyé wà kù sí ni pé ìwọ nìkan ìwọ nìkan tó lọ́bẹ̀ sábà kó láti àná ìgbà àti ẹgbẹ́ lómi ọ̀wá ọmọ bá lọ náà ọmọ wa bẹ̀ lọ kẹ́lómi ò dé kó tó di pé ẹ̀sìn láti òkú torí tẹ bá ti di láti òkú tẹ́lẹ̀ mi ò di rákà yín kò sí jẹ plọt torí àti sànẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam tòmí là ń sọ lẹ́sẹ̀ ni mo bẹ́rẹ̀ ní kọ́lùfọ̀sọ̀ ẹni tó bá dábì kà wà lẹ́yìn ìta kò ní tọ́lá ẹ̀yẹ́ máa wù jàǹbá tó pọ̀lọpọ̀ fi fira wọn yéésì pé ká tó ti wá tó rẹ̀ sí fún gbàmí o yóò sì lọ́ọ́ dá ká bọ́ ẹ̀yìn bẹ́ẹ̀ làwọn àlùmí máa dùn. bọ́ọ̀lù ti ni máa ti ra rẹ lẹ́ni tó ọmọ pàdánù sọ láti gbogbo gbà. ká lọ́ọ́ máa dá dúró lẹ́yìn sáfù inú àtúnṣe ilé ìjọ sàtọ́lá fún. bákan náà nínú àwọn àtúnṣe òun náà ní gbé tá a bá wá mọ́tíláṣí àwọn àgbàlagbà wà ń bẹ́ẹ̀ àwọn ọmọdé ń bẹ ń bẹ àwọn obìnrin ń bẹ ń bẹ kó láti tó sábà kó làwọn àgbàlagbà wà ẹ má dáhùn àwọn àgbàlagbà wà wájú kó lápò àwọn ọmọdé kékeré sí náà ẹ̀yin dání níbo làwọn obìnrin wà wà àdùpẹ́ adébìtò mú wọn ọ̀fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ mo rò pé yé wa àdìsí kan wà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wí gbọ́dọ̀ tó sọ̀rọ̀ lọ́wọ́ àti ọ̀la máa ń tó àwọn àgbàlagbà síwájú yọ wá mọ àwọn ọmọdé kọ́wọ́ lé wọn lẹ́yìn ìgbà náà làwọn obìnrin ọ̀wà wà àdìsí yẹn ọ̀fẹ́ tẹ̀lé lọ. iná ìsinmi ti gbogbo wa sọ́jú bá láti kékeré iná lẹ́sìn máa kà á nu síra tó bí àwọn màlìkì yà wà ṣùgbọ́n àdìsí yẹn ọ̀fẹ́ tẹ̀lé àwọn ọmọdé kéékèèké náà wà ẹjọ́ wọn dúró lẹ́gbẹ̀ẹ́ láàrin ẹbí wọn bọ àárín ẹ máa fi wọn bọ àárín àwọn àgbàlagbà kò sí dọ́kúrú mẹ́ gẹ́gẹ́ bíi hadithi anas ibn malik ọkọ anhu wọn làwọn ti sọ̀dá lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam nígbà tí anabi wá ti lé àwọn àtọ̀hún àtọ̀mọdé kékeré kan tọ́jọ́ mọ̀ kan àwọn dúró lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam ó mú sùlẹ̀ lọ́jọ́ yà anas wọn á dó lẹ́yìn wa àtẹmí àtọmọdé kékeré tọjọ mọọlù adó lẹ́yìn anabi sọlọ lọ àdìsọ sẹfún kí ló wá gbẹrù tá a sọ ọ títí lọ ẹjẹ anadọ adó lẹ́gbẹ̀ẹ́ anabi tọrọ àgbàlagbà lọrùn nìkan ló ti wà bẹ ọwọ́ ayọkọ ọmọdé kó fi sílẹ̀ láàrin anabi àti ana àti ọmọ sọlẹyìn ṣùgbọ́n sẹni anadọ àti ọmọ yẹn jọ dúró tí obìnrin wà lẹ́yìn àwọn méjèèjì tẹ́lẹ̀ ìdí mọ sí àwọn ọmọ akékèké náà kásì wọn wà ní sáfù àdéhùn tó ni kẹ́ ẹ ti sáfù tí wọn lọ́tọ̀ ọmọ fẹsẹ̀ rìn lẹ̀ kọ́dà gan-an tẹ́ ẹ bá tó owó tó bá dé pé àbá máa fa àwọn ọmọ sọ́tọ̀ mọ́tíláṣí ọmọ àdàrú síbẹ̀ máa ọmọ kékeré wọ́n máa tọ̀ra wọn ni ó lè gbé ewu wọ́n ti lọ ó ti lọ dúró bẹ̀rù ó ti dúró bẹ̀rù ó dúró lẹ́gbẹ̀ẹ́ àbúrò ọ̀yẹ́ kó dúró lẹ́gbẹ̀ẹ́ àbúrò làdúrà bá sọ ọdún mọ́tíláṣí onáwó alówó nígbà àbúrò rẹ ọba àmọ́tà àbúrò rẹ mẹtíláṣí là wà wọn bá gbogbo àbáwọ mẹtíláṣí ó ti dúró lẹ́gbẹ̀ẹ́ àbúrò ok wọ́n lè dúró lẹ́gbẹ̀ẹ́ àbúrò rẹ ẹ̀gbẹ́ méjì wọ́n nìkan. àwọn ọmọdé kéékèèké máa ń wà àmọ́tà ẹ bá fọ ọmọdé lẹ́gbẹ̀ẹ́ àgbàlagbà tó bá fẹ́ ṣe erékeré tó bá wò ó ṣe sídájì fẹ́ràn fún ọlá mi náà ni ó lè jẹ́ kórìtọ̀ láti ló ti pọ́ńkù bàbá mi ti bù àlọ́ ẹgbẹ́ tó fi ọwọ́ mú etí rẹ̀ lórí sọ sọ ara rẹ̀ wọ́n mọ̀ yìí àtò sọlá ti wọ́n lọ nírọ̀wọ́ rẹ̀ tontorí ẹ̀ ká máa fa àwọn ọmọ sí àárín àwọn sáfù wa nínú àwọn àtúnṣe òun náà nípa àwọn obìnrin wa tí wọ́n wá sí mọ́tíláṣí wọ́n máa ń tó sáfù wọn láti dá lákọ̀ọ́kọ́ mọ́tíláṣí ti wà bó wáyé ọkùnrin lè rọ obìnrin bí tóbìnrin wà obìnrin lè rọ ọkùnrin bí tọkùnrin èyí tó bìnrin ọmọ ẹsẹ tí ó fi tọrọ apá ti ṣe òun náà ti fi àtẹ̀yìn ni wọ́n ti tó sáfù wọn alákọ̀ọ́kọ́ sáfù kejì ọwọ́ àwọn àjọ ẹ̀ sáfù kẹta ọwọ́ àwọn àjọ ẹ̀ sáfù kẹrin ọwọ́ àwọn àjọ ẹ̀ torí ẹ̀ lànà bisọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ ló fi tọ́kẹ́ xeyìrò tó kó fèrè jáde awùwà lọ ha wàṣàrò ha àṣẹwò ha wàxeyìrò tó kó fèrè nìta awùwà lọ ha wàṣàrò ha xeyìrò tó kó fèrè nìta àṣẹwò ha wàṣàrò ha awùwàlù ètò ọlọ́lá ti nu sábà àwọn ọkùnrin ọ̀làlá ètò burú jù ní sábà ti gbà yìí lórí kò tí wàá tẹ̀sí àwọn ètò ọlọ́lá ti nu sábà àwọn obìnrin onítàkùtọ̀kẹ́ ètò burú jù onítàlákọ̀kọ̀ torí tí wàá tẹ̀sí àwọn ọkùnrin káma wàá tó sábà táwọn obìnrin látòrí sábà alákọ̀ọ́kọ́ àti sẹ́ńlá lélẹ́yìí obìnrin máa sọ pé akéré bẹ́ẹ̀ sára àwọn ọ̀rùn pẹ̀lú ọdún ọ̀gbọ́dọ̀ gbẹ̀gbẹ̀ wọn síláàsì òfin ọlọ́run nìyẹn àti sáàpù ti parí lẹ́sìn bẹ́ẹ̀ eléyìí jẹ́ gbogbo jẹ́ nínú àwọn àtúnṣe òun náà ní wípé ká máa wò pé kọ̀tọ́ ká ti jàmá mi lẹ́yìn jàmá alákọ̀ọ́kọ́ ní mẹ́tíláṣí tó bá ti ní ìmáàmù ráàtìbì tó sì ní jàmá àrọ́ọ̀tìbà ó ní ti mà ó káma wo pé kọ̀tọ́ ká ti tẹ̀mẹ́ ẹlẹ́kẹ̀jì àtúnṣe ni. Dùkọ́ ní bọ̀ Mùhàmmad sọ̀rọ̀lá ọ̀bọ̀ àrí ìwà rẹ̀ sẹ́lẹ̀ wọ́n parí sọ láti lọ́jọ́ kan ẹnìkan wọnú mọ́tíláṣí ọpẹ́ dé. Anábì sọ̀rọ̀lá àdúrà wa rí ó ní mẹ́kẹ́ tẹ́jú mọ́ àhàdà tàlẹ́nijọ́ pẹ̀lú ìdíwò kan. Mẹ́kẹ́ tó kọ́ dàgbà àhàdà tàlẹ́nijọ́ pẹ̀lú eléyìí túmọ̀ sí pé alẹ́ ti jẹ̀mọ́ lẹ́yìn jẹ̀mọ́ tí o bá ti jẹ́ jẹ̀mọ́ fìtínà. ṣùgbọ́n hadithi kan wá tó jẹ́ hadithi Abi Bakra ètò Abubakar Abubakra ọlọ́dà mi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́là ń pẹ́ dé jọ́kà gbàtọ́ lọ sàkóso ọwọ́ àti mùsùlùmí ọba kí wọ́n ti ti sọ̀dá anábì wa padà sílé wọ́n lọ kó àwọn ìyàwó rẹ̀ jọ làwọn ará ilé ó ti sọ láti rí pẹ̀lú. àwọn akọ́kọ̀ọ́ náà ọ̀rùn máa sọ pé bá yẹ kọ́tọ́ ká ṣe jẹ̀má mi lẹ́yìn jẹ̀má alákọ̀ọ́kọ́ mọ́tíláṣí ànábì ọ̀gá ti ṣe ẹ̀yàn wàá fi yé wa wípé àwọn èèyàn bẹ pẹ̀lú rẹ̀ táwọn náà ìsara alé rẹ̀ tí wọ́n lè bá ti jẹ̀má yẹn ní mọ́tíláṣí nítorí pé nígbà tó ní kọ́ wọ ọ́nú lé rẹ̀ ha àdéhùn òbí hàn wá fáwọn èèyàn tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ àwọn èèyàn rẹ̀ wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ wọ́n ló dé ọ̀bẹ́ nìkan kó sì wá lórí ó sì fáwọn ìyàwó jọ tuntun láti pẹ̀lú. lórí ẹ̀kọ́ tẹ́rì mi lẹ́yìn láti sọ kíkẹ́ mẹ́sẹ̀jẹ̀ máa mi lẹ́yìn alákọ̀ọ́kọ́. torí kí ni nítorí pé ọ̀rọ̀ rẹ̀ fi hàn kọ́tọ́ ìdè rẹ̀ ló fi hàn ipò òṣèlè wọ́n bákan náà nínú àtìsí òun náà ní kẹ́yìn ọmọ pé àdìsí kan tó sọ pé téèyàn bá kọjá níwájú ẹni tí ń ṣe sọ̀rẹ́ wípé kó tìyàn àbí kọ́kọ́ kọ́ fún yàn téèyàn bá gbà kó tìyàn tó bá tìyàn téèyàn bá tún gbọ́ kọjá yẹn kọ́ bá yẹn jà ẹ̀wọ̀n aládìsí yẹn irọ́ ni ànábì ò lè sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ wà máa máa máa gba wájú ẹni tí ń ṣe sọ̀rẹ́ àwọn òdòdó ilé ẹ̀ anabi lọsọ àdéhùn yẹn ẹ sì gbọ́dọ̀ ṣọ́ra fúnfún ní ẹ gbọ́dọ̀ sí ẹ gbọ́dọ̀ gba wájú ẹni tó ti sọ láti kọjá kẹ́nìkan bá gba wájú ẹ kọjá wàá kọ fún wọn náà sì fi fi nǹkan di wájú rẹ tẹ́lẹ̀ náà wàá kọ fún tí ọba gbà wá tì tí ọba gbà wàá gbà ètò wọn pa ọ màmá máa tutù kó turu ètò ẹ máa tú nàìjà ọ bá a gbé kọ ọ délò kọ yà pa kọ pa báwò abẹ́rẹ́ ní nǹkan mẹ́ ṣe ṣe dábì wọ́n pé rọwá o ṣe ká ní àwọn ṣe ká ní lọ́gbà ìmáàmù ṣe ká ní lọ́gbà wọn. adúpẹ́ kọ́lọ̀ ń fẹ́yìn sọ bẹ́ẹ̀ náà jà. tó torí ṣe eléyìí báyìí eléyìí obìnrin àwa pé pẹ̀lú ọ̀tẹ́lù ọ̀bàjà ọ̀bàjà èdè lárúbáwá nìyẹn. dínú tó o bá kọ́ kí ó dáa tó o tó a sá lé kí ó àwọn báwọn yẹn sọ̀rọ̀ tòlótọ́ kan lọ́mọ fọ́ọ̀mù lórí rọ́ lọ́mọ bẹ̀sìn jẹ́ tó rò kọ́ sọ̀rọ̀ wọ́n tí ọ̀yẹ́ kọ́ yanu àfi tẹ́nu bá ń dùn kíkẹ́ ń ti tọrọ bá wo kọ́rọ̀ wá bá wo èrìgì rẹ ti ń sẹ́yìn ọmọ wa yanu pàkàkùkù ọmọ bẹ̀sìn ọlọ́njẹ lé ọjà bó ti ṣe jáde àná tọ́ nínú àwọn àti pé oníkà máa pèpè fún bọ́lá lápè é lẹ́ẹ̀ ẹ̀rí gbé nìsín lọ́pọ̀lọpọ̀ gbà nínú gbèsè ayé wa after ẹ lè má wọlé àfi lẹ́yìn aago mẹ́rin àwa ti wá pè lẹ̀ láti aago mẹ́rin gẹ́gẹ́ ẹlòmíì aago mẹ́rin kú pátá tá a bá sì ti pè lápè lẹ̀ ńtọ́dájú ni pé á ṣe láti lẹ̀ wọ́n àwọn èèyàn kọ́ ti tètè dé wọ́n mọ̀ wá wá gbó ah, àtìgbà tó ti pè sọ̀rọ̀ àti ọ̀yọ́ kẹ́sì fọ́ọ̀mù àbájá tí ọ̀yọ́ kẹ́ ti ti fọ́ àmọ́ báyìí àpò ilẹ̀ ló bí àdé ilẹ̀ ẹ má pè sọ láti lápò ilẹ̀ sọ láti ẹyọ kan títẹ̀ rí àgbà pẹ̀lú pè lápò ilẹ̀ ó náà ní àṣùbà ṣáájú kálífàjà rẹ̀ tó yọ ẹ ń kan kálífàjà rẹ̀ tó yọ ẹlẹ́ẹ̀kejì láì gbà sí àlùfàjà rẹ̀ bá yọ ìyàlẹ́nu ńlá lọ̀rọ̀ wa wá jẹ́ o bí pé ìwà wa dá ń pe sọ láti mí lápé ilẹ̀ bí sọ láti rà áfò bí sọ láti rà ìṣá ẹ̀rí pé ìṣá iná lọ́pọ̀lọpọ̀ wọ́n máa ń pè lápé ilẹ̀ ìṣá ìwọlé lápèjúwe nísìn láago mẹ́jọ ọkọ̀ dá àtẹ́jú márùn ọ̀pọ̀lọpọ̀ mọ́tíláṣí wọ́n ti ṣe sọ láti rà ìṣá yìí tán láti aago mẹ́jọ ó kogún ìṣẹ́jú ẹnìkan ti pè lápè lẹ wọn ti láti lẹ ọtọ bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ àwa tá àwọn àti bá ná àwa là á máa fi sọlátò gbóhùn là á máa fi lọ́ra ní gbogbo ọgbà sọlátò gbóhùn lọ́pọ̀lọpọ̀ ọgbà ó ti wọlé káàbò fún tó lù aago lẹ máa pè pè fún wọn ní símọtìláṣí kan àbágo méjì nínú èdè wọn wọn ní irun aago méjì tọ́ ọba bá wọn a ah, bàbá àtikó rẹ tó kàgbọ́n mi lọ́wọ́ ẹ̀yin fẹ́ lọ fíw fíw bàbá kú láti gba lọ́dọ̀ àwọn bàbá wa ìrànwọ́ méjì ìrànwọ́ méjì ìrànwọ́ mẹ́rin ìrànwọ́ méjì àbẹ́jì mọ́kàrúbà ẹ̀gbọ́n mọ́kàrúbà tó ẹ̀rí pé àkókò sọ láti ọlọ́run lọ́mọ ìwà àdàtò ti dálẹ̀ mọ́sálásí bàbá mi ọjà rí kalẹ̀ ni pété ẹgbẹ́ sọ pé gbogbo sọ láti sọ àwọn bàbá wa ti òní gbà àwa kọ́lá kọ àmọ́ ká ṣe tọ́lọ̀ ní kàtì yọ gbà òní gbà ẹ̀sìn ilẹ̀ tọ́lọ̀ torí ẹ̀ ká máa pe sọ láti lápò ilẹ̀ kọ̀tọ́ o láti máa lọ́sọ̀ láti lára ọ̀dà o àwọn bàbá mi ti wà àwọn ti gbà pé a ní pé àtọ̀ láti ká ìròmìnà náà láyé àfi láago márùn-ún àbọ̀ àbẹ́yìn òkè nígbà míì tó ti jẹ́ pé alifájà ó ti yọ láti nǹkan bíi aago márùn kọjá àtẹ́jú márùn nígbà ń bá wa lọ bọ́ sí Ramadan akramakumullah ẹ wo iye ọ̀ràn tí wọ́n jẹ́ àwọn èèyàn dá twenty five minutes làwọn èèyàn fi máa jẹun tó ti yẹ kó ti tó oúnjẹ bí ó ti pẹ́ torí ẹ̀ ká máa fi sọ láti lákòókò rẹ̀ ó pàtàkì eléyìí ó wà mú wa máa àti tèmi as-salatu khayrun minan nawm ìgbà wo la máa wí ìgbà tá a máa wí òun náà ni ìgbà tá a bá ń pèsè fákùbà gángan nítorí pé tá a pè kálùfájà rí ó tó yọ kìí ṣe àtúbà gángan là ń pèsè fún torí tó náà nàbì sallallahu alaihi wasallam fi hàn pé níṣẹ́ ni wọ́n máa ń ṣe ìpìpẹ́ alákọ̀ọ́kọ́ nítorí kẹ́ni tó sùn ó lè bá jí kó náà lọ sí lọ kẹ́ni tó sì ti ti pẹ́ títí sí lọ kó lè bá a padà lọ sinmi ike tọba fẹ́ jẹ sààrì ó lè jẹ sààrì tọba tún fẹ́ rẹjú díẹ̀ kó lè rẹjú díẹ̀ kó tó di pé àlùfáàjà yẹ tó àmọ́ ìgbà tá a máa jẹ ọ̀sán látọ̀ká ìròmìnà náà òun náà ní ìgbà tá àlùfáàjà rí bá yọ lórí hadith Abi Mahdura tó sọ fún anabi sallallahu alaihi wasallam sọ pé tọba fẹ́ pèpè pé alákọ̀ọ́kọ́ kọ́ ọ máa sọ pé ọ̀sán látọ̀ká ìròmìnà náà ìpèsè alákọ̀ọ́kọ́ onáàlì tó wá nígbà tá àlùfáàjà rí yọ ìwọ wa lẹ lẹ́ẹ̀kejì onáàlì kọ́ọ̀mà nítorí pé kọ́ọ̀mà ìpèsè fún sọ̀rọ̀ àti náà ń kò náà torí pé yàrá wa Aisha radiyallahu anha wọ́n yanjú eléyìí fún wa nínú Sahih al wọ́n ní tí olùkùsù bá pèsè alákọ̀ọ́kọ́ ànábì máa ń ṣe rakàtà al-fajr ọ̀rọ̀ Aisha ìlọ yanjú gbogbo ẹ̀ fáwọn yọ wà rẹ̀ jù títí tí òbí ti kàn ṣe kọ́ ọmọ yọ wà ṣe sọlátul fajr eléyìí jẹ́ bó ti jẹ́ lẹ́yìn eléyìí nínú àwọn àṣìṣe òun náà ni kọjọ pé bá a ṣe sálámà ọ̀ràn àyàtà ìsálámà ní kálukú tún dìde tí wọ́n múná sí làwà àṣìṣe lélẹ́yìí o nínú súnà anábì sallallahu alaihi wasallam anábì kọ̀ fún wa láti dìde dúró tún bẹ̀rẹ̀ sọ láti mìíràn lẹ́yìn ìta sálámà nínú rẹ̀ tàì sálámà yìí ṣáájú kó tó di bá jáde kúrò nínú mọ́tíláṣí tó padà wọ́bẹ̀ àbí ká sọ̀rọ̀ a gbọ́dọ̀ sí nǹkan kan ní méjèèjì kí a tó tún ṣe sọ láti yẹn yẹn kí tọ́lá ti kọ́ asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah ẹ gbọ́dọ̀ tó bẹ̀rẹ̀ sọ láti mí ma ṣáájú kẹ́ tó sọ̀rọ̀ àbí kẹ́ kọ́kọ́ jáde nínú mọ́tíláṣí tó padà wá ẹ jẹ́ kí a mọ̀ ìgbẹ́ tẹnika bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín ẹ bá sọ̀rọ̀ ẹ̀yìn ìgbà náà lẹsọ dìde tẹ bá fẹ́ ṣe náfìlà àbí kẹ jáde ní mọsálásí kẹ tún wá padà wọlé tẹlẹ ìlòfin ọlọ àwọn hanabiya sọlá wọn tẹ̀lé mamu abu hanifa ìṣesí tiwọn tẹ bá tilẹ̀ sálámà tàì sálámà kí lè mamu tó yí sí padà bá gbogbo yẹn tó ti dìde wọn làwọn ṣe náfìlà tẹlẹ yìí òǹkọ ní nǹkan tán fi kọ wa ní ẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ wo alẹ́ fẹ́ máa sọ ẹsẹ̀ tẹ̀síì tẹ́bá ti ṣe tẹ̀síì tí wọ́n ní kẹ́sì lẹ́yìn sọ́lá ó ti tó tẹ́bá parí tẹ̀síì ẹ lè dìde kẹ́ wá mú náfìlà tẹ́bá fẹ́ mú wá wá nínú àwọn àtúnṣe òun náà ní ká parí sọ́lá ká parí sọ́lá fún ọmọ àti fàájì àsọ̀lá tó fàájì ẹ̀ nínú àwọn àtúnṣe nìyẹn o gbọ́dọ̀ tó máa sọ pé fàájì àlásán àtúnṣe tó bá ní ìdájà fàájì báwo wá ní lílfàtì àti tẹ́gbúrú torí di eléyìí lábẹ́ òfin ọlọ́run gbogbo àdúrà tẹ́ bá fẹ́ sí ẹ fi sínú sọ láti mú gbàtẹ́ forí kalẹ̀ gbàtẹ́ ìfẹsẹ̀ ṣọ́ọ̀bù gbogbo àdúrà yẹn fi sílẹ̀ ayé gbígbà àdúrà mi tẹ́bà tí wàá sálámà tẹ̀síbíyì ńlọ́kù tẹ́bà tí sálámà sọláàtù fàtì sọláàtù má bàa wọn o yíṣà ló mú wa o. Ahmadu Tijani ló mú yín wá o Ahmadu tó fi rí o kò sínú ẹ̀sìn Islam o torí tẹ bá gbàgbọ́ kí nǹkan kan bẹ sànàbí ọ̀sọ́ fún wa sẹ́nìkan padà wàá mú wa fún wa lẹ́yìn ikú ànábì ìyẹn ṣe kèfèrí sọ̀lọ̀ torí kò fi ọlọ́run dá lórí pé ẹnikẹ́ni tó bá sọ pé nǹkan kan bẹ nínú tọ́lọ̀ wọn bá fi rán ànábì sallallahu alaihi wasallam sànàbí gbé pamọ́ tí òjíṣẹ́ rẹ̀ fún wa kẹ́ ẹ mọ̀ pé ìdúró ńlá nípa fún un àmọ́ ní Tìjání anabi wa ti kú pẹ̀lú one thousand one hundred and fifty years ńlọ́wọ́ alọ́ mọ́tò láti fàájì wa ọlá anabi ló mú wa bá wọn ẹsẹ̀ bí bọ́yá ọ̀rẹ́ rẹ̀ là anabi tí o ti kú ó tún wá sọ pé bàbá alágbádá náà ń tẹ pẹ̀lú mi jọ̀ kì í ṣe pé ńlá làbá kíkọ́ wa fún mi ní lẹ́lifásí àtàwọn wíìlì bí àwọn àtọ̀ríkọ̀ tìjà níyà anabi wa ni máa lọ sí kò sí kọ́ gbogbo àlùmọ́ mi kí wọ́n máa ṣe àti pípa pàápàá gbogbo ẹni tí ọba ṣe ayé rẹ rárí a'udhu billahi minash shaitani rajim ayé rẹ rárí àwọn sàhábà ṣe sáyé wọn rárí àwọn tábìrì náà ṣe sáyé wọn rárí tábìrì tábìrì náà àwọn náà ṣe sáyé wọn rárí àwọn akúrúntù tá a ṣe yìí náà gbọ́lá fẹ́ tò wá sí tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ torí pé àwọn fẹ́ lé yín jìnnà tẹ́lẹ̀ ti ti sọ̀rí kọ̀ọ̀kan lọ́dún fẹ́ bá alukurani wọ́n sọ pé lílu fásitì kan ó da ju alukurani lọ yóò gbà báyìí ọlọ́lá ju lọ yóò gbà báyìí tó dàjọ́ ti pa alukurani torí ẹ ẹ má bá wọn ṣe lílu fásitì o eléyìí jẹ́ bó ti jẹ́ eléyìí fi hàn wá ike gbogbo lè má mú kan àti sọláàtì lẹ́yìn rẹ̀ ó ti sálámà tàbí sálámà lọ́ba mi fásitì sọláàtì fásitì agbá wọ̀ lọ àti sọláàtì sí i àti sọ láti ṣe lẹ́yìn èèyàn pé irú àwọn ilé irú àwọn ilé ìkọlà máa ti sọ láti lẹ́yìn wọn torí pé tí lè má mọ ẹ bá ní ìgbàgbọ́ tí ti bẹnu sọ ikọ̀ ti jà níyà ẹ gbọ́dọ̀ fún sọ láti ṣe gbogbo ẹnikẹ́ni tó bá fi lè gbàgbọ́ pé nǹkan kan tó àlùkùránì àbójú àlùkùránì lọ ọ̀lẹ́tọ̀ sí ká tó lẹ́yìn rẹ̀ ti sọ torí délé ká kí ìtara o ká kí ìtara o ni kọjá gbé gbàtà parí sọlá ti àwa ti tẹsí ìdí débì kan àbádùn àná láti débì kan ẹ wá rí ẹni tó ti sọlá ti rẹ tó ló ń sàdúrà yóò àdúrà yóò ti tọ́ sí àwọn ọmọkà rẹ yóò wá gbé lọ sójú rẹ báyìí tó bá tún sàdúrà lé fà sẹ́yìn bá wà wò kó dòwò ní dọ́là o yóò máa ń mọ ayé lójú ní pé wọ́n jókòó rẹ ara ti ṣe eléyìí ọ̀yẹ́ ká máa ṣe nínú sọlá ìwà nínú àtúnṣe oní àtúnṣe máa ṣe kùnú tójójúmọ́ gbogbo àtúnṣe ayé yìí àti kùnú jùlọ bọ́ọ̀lù lè má mú sí yá máa ṣe kùnú lójoojúmọ́ abẹ́rẹ́ sí látúbà kò sínú súnà nàbì sallallahu alaihi wa sallam ìmáàmù Ahmad rahimahullah nínú mọ́tàkùn àwọn ọmọ sọ bẹ́ẹ̀ wọn lẹsẹ kùnúùtù lójoojúmọ́ bẹ́ẹ̀ ni imaamu wa shafi'i rahimahullah nínú mọdàbù tiwọn náà gbogbo àtúbà àsèkùnú ìtọ́tọ́ gba ni pé rárá anábì òsèkùnú ti ti tó fi kú àwọn ìṣẹ̀lẹ̀ ni ló fi kùnú táwọn náà bá nírú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ alẹsẹkùnú kì í ti tàtúbà la bí àjálù bí àrélu bí ọ̀ràn bí wàhálà ọlọmọdé àrè tíwọ ẹ bá ń ṣẹlẹ̀ wọn sẹkùnú ẹlẹ ìjẹba nínú àtúnṣe onáníkàtà àdúrà ká fọwọ́ bọ́jú.

sẹ́mi pé ní yorùbá lẹ̀ nítawọ̀ a máa ń wò ní pété abá sàdúà nǹkan kan náà máa ní gbogbo wa tẹ́lẹ̀ torí ẹ̀ ni mo fi máa ń bá àwọn àpòtù yẹn wá níta máa ń wò tẹ́lẹ̀ ní pété abá sàdúà àti kó nǹkan ńlá ńlá sọ̀rọ̀ wọn. abẹ́ ẹ̀kọ́ yìí àwọn àdánù ọlọ́mọdé dánù a àkàlùkò fi pa ojú rẹ̀ dáadáa ó fi pa ojú rẹ̀ dáadáa àlùbáríkà ni kò sínú ẹ̀sìn àìmọ̀ ló ti ká sí ńgbà táwa náà ṣe táwa náà pàdé àbáàdé pàdé rà ìṣá tó torí gbàgbé ti tó mú akọ̀fẹ́sẹ̀ rìn lẹ̀ wọn lànà ti sọ ike mọ́ ọ̀hán bí gbogbo wọn ni akọ́fìkọ̀ wọlé ẹsẹ̀ alóhùn bí gbogbo rẹ̀ hà wọ́n wọlé ẹsẹ̀ rúdú hà ha wọ́n تمسحوا بها وجوهكم فإن البركة تنزل فيها láti fi ṣe tòótọ́ ọ̀fẹ́sẹ̀ rìn lẹ́yìn adúpẹ́ fọlọ́. wípé tẹ́ẹ̀bà fẹ́ lọ́wọ́ àtẹ́lẹwọ́ yín kẹ́ ẹ máa tẹ́ ẹ má tẹ òdì ọwọ́ ẹ gbọ́dọ̀ wá dáwọ́ padà ṣáájú kẹ́ ẹ tó fi bọ́jú torí ká àlùbáríkọ ọmọ sọ̀kalẹ̀ sínú ọwọ́ yín àmọ́ kò fẹsẹ̀ rìn torí di eléyìí bá gbàdúrà ẹnìtẹ́ni tí máa dé gbàdúrà ó onípìtú ọlọ́rẹ̀ lọ́lọ́ ojú àti máa ti lọ ọmọ àti ọlọ́run pẹ́kẹ́ nìkan sọ̀rọ̀ kankan lọ́dọ̀ rẹ̀ kó wá dáwọ́ yẹn padà lórí nínú sábàbí gbígbàdúrà nípa gbọ́wọ́ lókè ṣùgbọ́n kò sínú sábàbí gbígbàdúrà àdádáálẹ̀ tí ò ṣe déédéé oníkàmọ́ wa fọwọ́ yẹn pọ̀ jù tẹ́lá ti fẹ́ lọ́ntàn káti ẹ̀fẹ́ gbọ́wọ́ sókè ẹ̀ kàwọ́ yín lẹ̀ ẹ̀ dá nǹkan kan nù jẹ́ máa torí tẹ́lẹ̀ náà kò sí nǹkan kan lọ́wọ́ ni àdúrà tẹ́yìn ti wé o ti o ti ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ti bọ̀ níbi àwọn Sudan táwọn bá táwọn náà bá ṣàdúrà jọba tó wọn bá tẹwọ́ fẹ́ ṣàdúrà jọba wọn á ti ó ti mú pé kò ní ta àmọ́ àwọn oníbi tọ́jú o lọ́kùn tí kò bá fa mara tẹ́lẹ̀ lọ́sọ̀ àtọ̀ wọn ni tó gbogbo ẹ̀ náà ilé irọ́ náà gbogbo ẹ̀ kò ní túmọ̀ tẹ̀bá ti bẹ́ lọ́sẹ̀ ẹ̀ nídìí kẹ́ fọwọ́ ṣẹ́gi ni ẹ̀ nídìí kẹ́ fọwọ́ bọ́jú. tọ́ bákan náà nínú àwọn àtúnṣe oná ní kó tó má ti pèpè fún sọlá tó magre báwa rẹ nìkan kó wá dìde kó máa ṣe nábìlà ká máa tako òsì nábìlà ní nábìlà wà àmọ́ nábìlà ẹni tó bá fẹ́ wọn ni sọlú kọ́bílẹ̀ magre sọlú kọ́bílẹ̀ magre sọlọ kọbílẹ maghrib liman sha anabi ní ẹsẹ sọlá ti ṣáájú maghrib ẹsẹ sọlá ti ṣáájú maghrib ẹsẹ sọlá ti ṣáájú maghrib sẹni tó bá fẹ́ ẹ má takọ ẹnikẹ́ni tí ń ṣe sọlá láàrin ìgbà tá a pèpè fún sọlá tó maghrib sí ìgbà tá a ṣe alìkọ́m torí bá yìí wà ń bẹ̀ ẹsẹ tó rákà méjì wọ́kálá àmọ́ ká takò yẹn ká kó wàhálà sí ẹ̀rí wò lẹ́ni lórí kíkọ́ máa ṣe bọ́yá ẹ̀rí yìí ni Imam Malik torí nu mẹ́tàbù màlìkì àwọn sọ ibi tẹ́ máa ti pèpè fún sọ láti tẹ́ pèpè tẹ́ ti kọ́mọ̀ ọlọ́wọ́ tó nínú mẹ́tàbù màlìkì ni tó nínú súnà anábì kọ́mọ́ kò sí tó burú mbẹ́ bákan náà nínú àwọn àtúndé onáà ní kéèyàn ọmọ máa lọ jímà lọ́jọ́ júmùá ìwà mẹ́sálásí ọ̀daràn agbọ́ ojoojúmọ́ ìwà olóńtẹ nu lé ni wọn máa ṣe júmọ àlẹ oní ṣọ́ọ̀pù la ṣe ṣe júmọ ní ṣọ́ọ̀pù sáfù ló dé ṣọ́ọ̀pù yín ni àbí báwo tó àyè ṣe júmọ ládàáde èèyàn gbọ́dọ̀ lọ sí mẹsàlásì ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ aláwùjọ wa wàláyé wọn bá yàn lọ́kàn jẹ wọn sì ń jẹ mùsùlùmí ló kọ lásán wàlá tọ́tàkọ̀ wàlá kọ́lá wàlá kín kẹ́sìdàgbọ̀ wọ̀tọ̀wọ̀lá aburú ni wàláyé àti àwọn kéńkéńké lọ kẹta fi mọ́ mú tó kọtọ ẹgbẹ́ ní ìsinyìí báyìí wọ́n fẹ́ lónìí lọ́n sakọ tó ọba kú tó tẹ̀ bọ̀ nù káma máa lọ júmọ́ aburú ńlá ni aburú ńlá ni tó tiẹ̀ kọ́ máa ṣẹlẹ̀ Abu Hurayra radiyallahu anhu ọgbẹ̀gbà wọ́ọ̀rọ̀ wa látọ̀dọ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní la yastahiyanna aqwamun àwọn wọ́n àti wọ́n ti أو لا يختمن الله على قلوبهم أديتي ثم لا يكونن من الغافلين الإمام مسلم والرجال قال النبي صلى الله عليه وسلم أين جاي واجمع أي أبا وأمره يزيو أي باتي يوم كي الله أبوك يجي تيو كاين ẹ wàá máa jọ kan nínú àwọn afọnukọra ọlọ́dà kọ́mọ́tì tó wà bẹ́ẹ̀ torí rẹ̀ jùmọ̀ àgbọ̀dọ̀ fi ṣeré nínú àdìsí mi anabi sọlọ́lá àdìsílẹ̀ oní màndọ́rọ̀ kẹsàlẹ́ ẹ̀sẹ̀jùmọ̀ ṣàhà wọn ẹni tọ́ba àbúrò àlẹ́ kọlù àbùdá ó lè gbé jáde ọ̀sẹ̀sẹ̀ anabi lẹni tí olùdó bá mú pàdímà mẹ́ta ọlọ́run ọdún fèdè ní yí ọ̀kan rẹ̀ ọlọ́run kọ́ máa ti tù wá bẹ́ẹ̀ ẹja mójútẹ̀sìn wájà máa ó ti ẹ torí kálíbà láǹfààní àdúgbò gbogbo tí wọn bá sọ nínú gbogbo bá. nínú àwọn àti òun náà ni wípé kéèyàn fẹ́ yàwó kéèyàn wá ti torí kó fẹ́ yàwó kó má lọ jùmọ̀ tó ti torí kó fẹ́ yàwó kó má wà sọ láti jẹ̀mọ́ a'udhu billah kí ló dé àti ẹ̀ mọ̀ kó má fẹ́ yàwó eléyìí ń tó láwàá wí tó láwàá wọn ẹbí àwọn náà lẹ́jọ́ máa lura ẹjọ́ táyì wọ́n dé mọ́tíláṣí jẹ́tù ní bàbá lè má mọ̀ ẹ wá dájú ẹ̀yìn sì wá mọ́tíláṣí. nínú àtìsé oná tó ní ká lọ sí hajj kádàrí wọ́n máa ti hajj àlùkọ́lá sámá wà mọ́tíláṣí kí ló dé wọ́n là ti wà mọ́tíláṣí bọ́ọ̀sì lẹ tẹ́lẹ̀ nínú àwọn àtìsé nìyẹn ọ̀yẹ́ kó rí bẹ́ẹ̀ ẹbí mùsùlùmí là wà mọ́kà tẹ lọ́lọ́ màdínà tẹ lọ́lọ́ ẹbí sọ láti náà lẹ́sẹ̀ ẹbí mọ́sálásí lẹ̀ ń wọ̀ ẹ wá níbi olùwẹ̀ bá tó wọ mọ́sálásí ó lè wà tá a bá má sọ ẹ mọ̀ pé yorùbá fẹ́ràn ayẹyẹ bàjẹ́ wọ́n lè máa ní báríkà rẹ báríkà rẹ òwe abẹ́rẹ́ kan mẹ́ kọ́ máa dúbọ̀ látòkè lé fún ẹ̀dẹ́ sálẹ̀ ọ̀rá wọ́n lè dá mọ́tò tó torí ẹ̀ sẹ́ẹ̀rí bá lálàá ti bọ̀ ara àwọn àtìsẹ nù jàmá dákun wọn mọsálásí kọlọ sínú ọjà dáńdá ní gbogbo olùjẹ nǹkan kàìrọ la. nínú àwọn àtìsẹ òun náà ni káwọn èèyàn máa ma wẹ ìwẹ̀ júmùà lọ́jọ́ júmùà nínú àtìsẹ tó bá dé bá àlè padà wálé káwá wẹ kátó lọ mọsálásí ẹjẹ àti máa wẹ látàrọ àmọ́ kí wẹ̀yẹ kọ́ máa wá lẹ́yìn ìgbà tí àlùfáàjàre ti yọ káwẹ̀ pẹ̀lú àníyàn pa àwẹ̀wẹ̀ jùmọ̀ sásìkò jùmọ̀ àbátó tá a bá lọ mọ́tíláṣí ọ̀dà rẹ̀ nínú àwọn àtúnṣe oná ní kọjọ jùmọ̀ àtòrò jùmọ̀ káma máa ti àkùsọ̀dá ti lọ́pọ̀lọpọ̀ bá nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam orúkọ nàbí sallallahu a ti ti mú òru ọjọ́ júmọ̀ oná ní tóorùn bá ti wọ̀ lọ́jọ́ alùpàmì ọ̀sán ọjọ́ júmọ̀ oná ní ìgbà tí ilẹ̀ bá ti má lọ́jọ́ júmọ̀ títí tó fi dìgbà tóorùn ọwọ́ tó àwọn àsìkò yọ ẹ̀ka máa ti àsọ̀lá sí lọ́pọ̀lọpọ̀ fánàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam táwa lè dájọ́ máa lọ́sọ̀ láti lẹ̀ láti fún ọlọ́mọdé àdádálẹ̀ oníkálukú láyé rẹ̀ kọ́ máa sọ̀tọ̀ láti fánàbọ̀ sallallahu alaihi wa nínú àwọn àtìsẹ òun náà ní ká máa ṣe fanfa lórí pẹ́sà ka Suratul Kahf lọ́jọ́ júmọ̀ bàbá mi ka Suratul Kahf fanfa náà lọ́pọ̀lọpọ̀ ó gbé lọ́dọ̀ lọ. ẹ̀ káàdì fi hàn fẹsẹ̀ nílẹ̀ ní abẹ́ fẹsẹ̀ nílẹ̀ torí kọ́ ọ̀rọ̀ kọ̀ òbúrú ọ̀rọ̀ kọ̀ ọ̀rọ̀ kọ̀ àti ilé ìtọ́ fẹsẹ̀ nílẹ̀ ka Suratul Kahf lọ́jọ́ júmọ̀ kálukú sinmi. tẹ̀lé ìtumọ̀ sí pé nínú àtìsí oníkó jẹ́ kí gbogbo ọ̀sán ọjọ́ túmọ̀ ẹ̀kọ́ tọmọ ọlọ́ pẹ̀lú kóòrùn wọ̀ láì jẹ́ kó ọ̀ka sóòrò tó ká. nínú àwọn àtìsí òun náà ní pé tẹ́ bá wọ lọ́jọ́ túmọ̀ à ìmáàmù ti dé ìmáàmù ò dé ọ̀pọ̀lọpọ̀ ètò nínú àwọn àtìsí nìyẹn ká ìmáàmù wa ti ń bá kútúbà lọ kí n tó dé màá tún ṣe tahiyatul masjid kí n tó dé kù bẹ́ẹ̀ la nàbì sallallahu alaihi wasallam ti kọ́ wa. nínú àwọn àtúnṣe òun náà ní pé kátó ike ẹ̀ka kótó ni làwọn máa tètè fún sọ̀rọ̀ ẹ̀ lọ́jọ́ jùmọ̀ à ní ìpínlẹ̀ méjì nítorí pé ìtàn ti láyé ànábìnú ó náà ni ti láyé Abubakar ó náà ni ti láyé Umar Usman níbẹ̀rẹ̀ Usman lọ padà wá fi kàn fún un àwọn òṣìṣẹ́ sàdáadáa lẹ̀ táwọn wá pé tí Usman fi kún ládàádáa lẹ̀ ara àti sẹ́nu eléyìí tó ti pa àwọn ṣíà àwọn ní ma sábà sí àyàfi àwọn ọmọ alásèjì àwọn alárìkúndá àwọn aláhọkànkún tí ma gbogbo kálukú lọ́mọ jahannam irú àwọn tẹ̀fìrìyà wọ́n sọ pé ẹni Usman ti fún yín yẹtẹ tún nàbí dà náà ni Usman náà ti di kẹfẹ́rí lọ́dọ̀ wọn sẹ́nu pé ọ̀nà wọn náà ni pé gbogbo èèyàn ń kọ́ kẹfẹ́rí náà ni. àdánwò ńlá àtàdánù lọ́pọ̀ torí ẹ̀ ápùtò láti lẹ̀ méjì ẹ̀pùtò alákọ̀ọ́kọ́ kí ìmáàmù tó dé ẹ̀pùtò ẹlẹ́kẹ̀ẹ́ ẹ̀yìn ìgbà tí ìmáàmù tó dé. wọ́n wá ní ìgbà tí Usman sọ pé kó ọmọ kò jìnnà rárá sígbà tó ń pẹlẹ kejì náà nítorí pé àyè pèsè fún sọlá lásìkò rẹ dị ìmáàmù ó ti dé náà nígbà lásìkò tó torí tẹ́lẹ̀ yìí báyìí á ṣe áfíìsì alákọ̀ọ́kọ́ yìí kí ìmáàmù tó dé tí màá bá tó ti dé tó kọrí mímbà tó nínú àwọn wọn náà ní ká máa dá ìdíkà àwọn èèyàn kọjá lọ́jọ́ jùmọ̀ ńgbà tí ẹnìkan dánrú ẹ̀wò láyé àti ìṣòwò àdìsẹ́lẹ̀ alábìrin jókòó kàpàdé àlẹ́yìn ẹ̀wọ̀ àlẹ́yìn òtìfara ní àwọn èèyàn nàbì dájọ́ sallallahu alayhi wa sallam ìrẹ̀ gbogbo ní ọba bẹ́ẹ̀ sí lọ́jọ́ jùmọ̀ tètè dé kó tó wọ mẹ́kíláàsì ọmọ pé tó máa dọ̀ọ̀la tó wọn bá tọ́ ọba bẹ́ẹ̀ sí kó tó wọ ètò ọba tó gbẹ̀yìn èyí ti jẹkújẹ ni wọ́n jẹ tí wọ́n fi ń sùn lálù alálẹ́yìn gbogbo tó kọ́ bá jáde kakúkọ̀ nǹkan fẹ̀. ìtọ̀ bí máa wá ní nítẹ̀jú ìtẹ̀jú tọ̀tọ̀ rẹ dáadáa tọ̀ ọ bá tọ̀ dáadáa lálù alákọ̀ọ́ mọ́tíláàdì. ẹni tó bá ti wá jáde mọ́tò sojú kòkòrò pé ní tí mo ti kú ọ wá sábà alákọ̀ọ́kọ́ ọ wá tẹ sáfù ogún mọ́lẹ̀ kó tó lè jáde mọ́tò ń kọ́ fẹ́ gbìyànjú padà síbẹ̀ torí pé tí wọ́n ní kọ́ mọ́sìn wọn padà sí náà ó di kọ́ débi káwọn èèyàn kọjá ọ̀tẹ̀ lómi níta mọ́lẹ̀ ọ̀tẹ̀ lómi lẹ́sẹ̀ mọ́lẹ̀ ọ̀tẹ̀ lómi lọ́wọ́ mọ́lẹ̀ ibi tá yóò fẹ́ kùsì ẹ̀dín kùn bí ọlọ́run ọgbà eléyìí jẹ́ bá nínú àwọn àtúnṣe òun náà ni kéèyàn máa gbé igbá kóló sàrà kọ́ máa gbé káàdùn mọ́tàlá láti pèsè àwọn ìṣekútùbà bisabilillah bisabilillah kí ló dé ó ti yẹ kó ti jẹ́ pé a ti máa ti lajú tó débi wípé ẹni tó bá fẹ́ dá sí tọ́lọ́ àpótí la gbé kalẹ̀ wọn sọ́ọ̀bẹ̀ onídìí kí bàbá kan máa dára rẹ̀ láǹkọ́ máa gbé ká tó wọ̀ lọ́fẹ́ jẹ́ wọ̀ ó sì ti jẹ́ ká lajú débi pé gan àpótí gan lè kàn máa rò kiri látọ̀kọ́ bí sẹ́bílì láìsí láàyè ọbẹ̀ dá sí tọ́lọ́ dá sí sọ́ọ̀bẹ̀ ti wà lánàá àmọ́ àmọ́ agbégbá kóló kàkà nígbà tó yẹ kí wọn náà tẹ́tí gbọ́ kótóbà kọ̀tọ́ nínú àwọn àtúnṣe oníkà máa sọ̀rọ̀ ńgbà tí wọ́n sọ kótóbà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa ọ̀mọ̀ yìí pé fóònù gan-an dà ń lò níṣẹ́ ló yẹ ká pa bàbá ti pa kárí bá rẹ̀hùn rẹ̀ sílẹ̀ débi tó kò ní jẹ́ ká ká ní gbọ́mọ́ títí tí wọ́n fi parí sọ̀rọ̀ ẹlòmíì nígbà tí wọ́n sọ kótóbà lọ́jọ́ ó ti lọ gba kọ́ọ̀lù tọ̀tọ̀kọ̀dá nítorí kó o ti sọ̀rọ̀ òfin ọlọ́run sì ní pé ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ ó ti sọ̀tọ̀kùsọ ẹni tó bá sọ̀tọ̀kùsọ adébì kan sọ kò ní torí sára nínú àwọn òun náà ni kápárí sọlá tó à tún á máa ti kọ́ ọmọ àwọn kan máa ṣe bẹ́ẹ̀ àṣìṣe ńlá ni wọn nítorí pé júmọ àtọjọráka méje kò tí tó ojoojúmọ́ la gbọ́dọ̀ ti sọdá tó tó júmọ akàn wá bíi náfìlà ni àwòrán ìlà ojúlówó ọ̀ràn yẹn ni júmọ eléyìí tó ti kí dábàá ti ṣe lọ́jọ́ júmọ ó ti tó ẹnu káta bẹ́ẹ̀ tó ti sọdá tó tó ọmọ nínú àwọn àṣìṣe onáà ní ká parí júmọ akẹ́nìkan wá ti di mọ́tíláṣí ó ti ti tẹ̀sí ó ti ti gbogbo ẹ̀ ọwọ́ àdìjẹ ní mọ́tíláṣí wa fẹ́ ṣe nábìlà báwa ni ẹnìkan kọ́ ọgbọ́dọ̀ ṣe nábìlà lẹ́yìn túmọ̀ ọ́ ẹnìkan kọ́ ọgbọ́dọ̀ ṣe nábìlà lẹ́yìn túmọ̀ ẹ sọ́ra ọ́ ẹ sọ́ra bá ṣe jó àṣejù báwo anabi sallallahu alaihi wasallam ni ẹni tó bá fẹ́ ṣe nábìlà lẹ́yìn túmọ̀ àkóso rákà mẹ́rin sàádé ti sọ pé mo rí bá anabi máa ṣe rákà méjì lẹ́yìn túmọ̀ àmọ́ nílé rẹ̀ àwọn olùmọ̀ wa sọ pé ajẹ́kọ̀ọ́kùn sí méjì ẹnikẹ́ni tó bá ṣe nábìlà lẹ́yìn túmọ̀ tó bá jẹ́ pé mọ́tíláṣí ní rákà mélòó ló pè mẹ́rin tó bá jẹ́ pé lè wá ń wọ́ rákà méjì. nínú àwọn àtúnṣe òun náà ní pé tó bá dọjọ́ júmọ̀ à kí lè má mú owó tó dé lẹ́nu kó tó máa ti wá ìbílẹ̀ nínú àwọn àtúnṣe ọ̀tà kúkú náà nàbẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam adúgbò bọ́lá pé wọ́n ṣe bẹ́ẹ̀ láwọn ilẹ̀ Yorùbá wa àbí wọ́n ṣe bẹ́ẹ̀ ẹ̀yà pàdé ẹ̀ pàdé kọ́dà lómi tó fi sáájú juma ọlákòókò gbọ́ wá tirẹ̀ kí ni a fẹ́ fi wá tirẹ̀ àní ìmáàmù la fẹ́ gbọ́ ìmáàmù náà tó wáyé kọ́kọ́ ọ̀rọ̀ tá a gbọ́ ìmáàmù wa máa ka kútu bàtà tá a gbọ́. ṣé ẹ̀ńtọ́ kọ́kọ́ ọ̀rọ̀ tó yé wa kọ́lọ́ yẹ kọ́jẹ́ lè máa mú. torí di eléyìí báyìí ara wa ti sẹ́nu kí ẹ ti sún náà nàbì sallallahu alaihi wasallam kí kẹ́ni ara wọn ti dé onáníkẹ́ni kò tún bí ẹ̀rọ gbòǹgbò kó tó dẹ́nu ọmọ wa kan tó lọ́tò sáàmù yẹn sínú gbòǹgbò lọ́nà tí ò ní ṣe kí gbogbo èèyàn lè ti bora ọ̀sẹ̀ tó bí ọkọ̀ ọ̀ka sínú gbòǹgbò kálukọ́ ká díẹ̀ láàrin rẹ̀ sọ́lọ̀ nínú àwọn àti dé onáni ká yarí pé lálá gbàgádá àfi ká ṣe kútùbà lédè lárúbáwá táwọn àjàmọ́ àwọ̀ ọgbọ́ táwọn mọ̀lẹ́kà láti orí òfin tẹ̀rí ya oní tó bá ti jẹ́ pàrọ̀ níta ń bá sọ̀rọ̀ wọn bá gbèdè lárúbá wọn èsì ti lárúbá wọn bá ti jẹ́ kótóbà fún wọn léde ní wọn gbọ́ àmọ́ ká tún àwọn orí fún kótóbà eléyìí tó gbọ́dọ̀ wá léde lárúbá kó wá léde lárúbá bẹ́ẹ̀ ni ká bá fẹ́ fi àyà tẹ̀rí a fẹ́ fi súnà mẹ́tìtì lọ́wọ́ àti sẹ́lá tẹ̀rí ká mú wá léde lárúbá gẹ́gẹ́ bó ti ṣe wá kótó nínú àwọn àtúnṣe onáà ní káwọn lè má mú kan kó tún á jàǹfà níwé eléyìí ọjọ́ pé kò máa ń ṣe ń ṣe rárá rárá rárá yóò wá sọ kó túbà déré yóò sọ dẹ́ṣẹ̀ àbí kéré bàbá sàlá ntọ́pọ̀lọpọ̀ máa ń ṣe lórí mímbà kọjá rárá tó bá ti débẹ̀ àwàdà kẹ́ríkẹ́rí yóò sáfẹ́ pa àwọn èèyàn lẹ́yìn tó bá tún bá débi kan yóò tún sọ̀kalẹ̀ àlùkẹ́bà rẹ̀ yóò kó wájú

kí kútùbà wọn ti máa di eré máa dé ó mọ̀ máa dé fáwọn àkọlé tí ò ní túmọ̀ láwọn máa ń tẹ kútùbà lé lórí ojoojúmọ́ ìdí ọ̀kàn wa lọ sí ọ̀kàn wa lẹ́sẹ̀ ni láà máa tẹ̀ bá ti torí ẹ̀ ó yẹ kí lè má mọ̀ ọ́ ní àlàkalẹ̀ fúnra rẹ̀ nípa bí kútùbà ó ti máa jẹ ìwé kan wà dà pọ̀ báwọn báwo lọ yẹ kí kó túbọ̀ ọmọ rí léyìí tó ti tètè táwọn lè má mú bá ń tẹ̀lé pẹ̀lú ògbó ọlọ kó túbọ̀ rẹ̀ ò ní sá ọmọ gbìyànjú láti rí pé lónìí o ọ̀rọ̀ àkídà la níbo la ti bọ́rọ̀ àkídà dì ọ̀rọ̀ gbàgbọ́ ìgbàgbọ́ òdodo wa bó bá dé ibi tó ọba dé o ìgbà náà rẹ ti tẹ̀síwájú òní ọ̀rọ̀ pípọ̀ la bọ̀ níbo la ti bọ̀rọ̀ pé kò ní pẹ̀lú àwọn jàmáà wa láti dọ́tà àti ìjọ kótóbà ibi tó dé náà ló ti tẹ̀síwájú. òní ọ̀rọ̀ wa ni la fẹ́ sọ mélòó la ti sọ nínú wa ibẹ̀ láti ti bẹ̀rẹ̀ lónìí nínú ọ̀rọ̀ tá a bá wọn sọ. òní ìtàn Ànábì sallallahu alaihi wasallam la fẹ́ mẹ́nuba níbo la ti dúró. òní afẹ́ sọ̀rọ̀ nípa àwọn sàhábà ni níbo la dé ta la ti sọ́pa rẹ̀ kẹ́yìn ta ló sùn kàn lónìí. òní ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ láwùjọ òun la fẹ́ sọ ìwọ lọ́ pàtàkì jù pẹ̀lú báyẹn àwọn èèyàn máa jẹ́ pé wọ́n ń rẹ́ kọ̀ọ̀kọ́ àwùjọ ń yí padà ìwà àwọn èèyàn náà ń dọ̀tún ní dáadáa ìlọsíwájú ń báwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ìgbà tí kò àwọn àwà àmọ̀tẹ́kùtù bẹ́ẹ̀ yọ̀ kan débi táwọn gbọ́ tọ́ nígbà tí ẹjọ́ aṣọ kútúbà àwa gan alára dájọ́ máa rondórondó àti rí kútúbà kan agbọ́kú twenty five years. wọ́n á lọ bá ìmáàmù àti bàbá ó yẹ kí ẹ pààrọ̀ kútúbà yìí tó bá ní pààrọ̀ kí ńlá kútúbà ni bàbá táwọn yẹn ti fi táwọn ìfẹ́ wọn ò lè fi ti fẹ́ àkọ́ tẹ̀wọ̀n láti ọmọ ọgbọ́n pé ayé ọ̀nà ayé ọ̀nà àwọn ọmọ sẹ àmì ayé ọ̀nà àmì nígbà tí ẹ bá sọ fún mi pé ẹ̀yin èèyàn àwa ní àmì òun. tó bá pé tètè ọgbọ́nà mi bá sọ̀rọ̀ sámi lẹ́sọ̀ọ́ gbà ẹ̀yìn èèyàn bẹ́ẹ̀ tó gbà bá tá a ẹ̀yìn èèyàn ọ̀rọ̀ kan pàtàkì ló fẹ́ lẹ́yìn àmọ́ gbà bàbá lè má ní ayọ̀ àdáàtò àwọn èèyàn kà sí àmì o sẹ́wọ̀n pé àdúrà máa ń tẹnu ma àwọn àwọn òkú yóò tètè gbà àwọn òsì tòótọ́ rẹ̀ lọ́wọ́ ayé wa sàgbọ̀ àmì ayé wa sàgbọ̀ àmì àwọn mọ̀lẹ́kà fò sùúrù lórí ọ̀rọ̀ àwa kọ́kà rẹ̀. ṣé àmì lọ́yẹ kẹ́yìn kí ni yọ̀ọ̀tọ̀ ẹ ẹ lè fún wa tó bá wọ̀ ọ̀gbà kí o àwọn lè má mú wa náà kọ́ wọ́n wọ́n jí àmọ́ alọ́. wọ́n sá màtẹni mọ́kútù bẹ́ẹ̀ yọ kẹ́yìn náà sáni tá wọ́n lè sọ pé gbogbo lè má mú tọ́ bá tó kútù bá yó nínú àwọn àkídà àwọn Yorùbá nù tẹ́lẹ̀ ìmáàmù tó bá fi lè tó kútúbà ah, á ìlú ọ̀dà ẹ̀jú àbá kàńtàǹtìlì ti bá ní. tó àwa ṣe fún ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àwa ní bàbá á ah, gbọ́ nǹkan mi ẹwú nǹkan mi ó ní èyí tẹ̀ ń tẹ̀ ti tẹ́ èyí tẹ̀ ń tẹ̀ túmọ̀ rẹ̀ fún wa àwọn ọ̀gbọ́n tẹ̀ wọ́n tó ara ti sẹ́nu wàláhì ó ti pátábà bí kan pàtàkì táwọn ayò bọ́ọ̀ fi tẹ́sí yìí fúgbà pípẹ́ táwọn awúkò ti máa kankan pẹ̀ fọ́pọ̀lọpọ̀ gbà gbàgbà tẹ ẹnu mọ kókó ẹ yọkan bẹ́ẹ̀ làwùsá náà ṣe bẹ́ẹ̀ náà yorùbá náà ṣe ọkàn máa ka nǹkan yọkan ẹtọgbọ lárúbá gbọn lérí kankan mú bẹ torí kàkùkà náà ìkàkùkà náà wọn kà lédè lárúbá ẹgbọ lápẹjù níìsí nínú kótóbà tí wọn ń ta yẹn tó tó àwọn kótóbà ìwé kótóbà wọn ti ṣe kalẹ̀ pé kótóbà tí wọn ti ṣe ń Baghdad lápẹjùwe láti one thousand three hundred and fifty years ago ìní ọmọ wa kà sáwà létí ẹgbọ́ lápẹjùwe lédè lárúbá ẹni tí wọn ni o ayyuhan ẹ̀ẹ́dẹ́bẹ̀rù bí màmá ẹ ti ara àwọn ẹni tó ti kú kẹ́ ẹ wòye kẹ́ ẹ ti làákàyè gbàtí lè má mu tiwa tí wọ́n kà àwọn ni ẹ̀ẹ́dẹ́bẹ̀rù bí màmá dáa lédè lárúbá náà tó mọ̀ òbí má pé ẹ ti làákàyè sẹ́ni tọ́jẹ́ pé ìgbà wo ah, kí ni tìmọ̀ ẹni tọ́jẹ́ pé tó èdè nu àbí tọkùtọ̀ bí màmá dà wọ́n á ní bí dáa lédè lárúbá nǹkan kò tún nítumọ̀ wọn kàn kó àwọn èèyàn mẹrẹ lóríṣiríṣi nínú àwọn àtìsẹ tí ní kí lè má mọ ọmọ bọ wájú mọ ó gbé pọpá kan lọ́wọ́ pọpá àṣẹ àwọn kan wá tẹ̀lé bàbá yìí máa mú yẹn fáwọn wọn ní bọdígà wọn náà máa bọ wọn máa gbé pọpá ń bọ gbogbo ẹjọ bá ti di pé ah, ẹ kí bàbá ó lè tàyàn lépè orí pọpá àṣẹ <laughs> gbogbo eléyìí ò sí ní islam jẹba ò sí ní islam tó ń torí délé pọpá tó ní kílábẹ fi sí kílábẹ fi pọpá náà àbí kò tó fẹ́ tó kútu àkótó àbí kò mú pọpá lọ ara àti ti náà nítorí pé anabi sallallahu alaihi wasallam tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí máa mú pọpá lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí máa mú ọrùn lọ́wọ́ yọwọ abara ti nígbà tí ò tí ì ní mímbà ṣùgbọ́n ṣe dáná ti ti ní mímbà báyìí kò ló pọ̀pá mọ́ kò lọ ọrùn mọ́ àmọ́ wàá tiwa mímbà tiwa ti pẹ́ pọ̀pá yìí náà dání ta wọ́n tún dára sí pọ̀pá dáadáa omi gan wọ́n tún sórí rúgudu sí báyìí tí wọ́n dé ládé tó gbogbo eléyìí kì í sara nǹkan tó bá mu ara àtìsí lọ́wọ́ akramakumullah nínú àwọn àtìsí òun náà ní kọjá pé gbogbo òtàn arọ gbogbo òtàn àdánwò gbogbo òsọkúsọ ìlànà sọnù kútùbà àwọn tó jẹ́ pé ẹ lè rí inú tíra kankan àtàwọn tíra tó kó àwọn ọ̀rọ̀ jọ pé ẹ ṣọ́ra fáwọn ọ̀rọ̀ yìí o làwọn máa wá kà nílé ẹ lè sọ pé lọ́jọ́ kan ọlọ́run sọ fún màlẹ́kà kó pé bọ́bì ẹ gbọ́rọ̀ pé yóò bá rí yóò bá rí pé bọ́bì màlẹ́kà kó bá bọ́bì ọ̀fẹ́ sọ̀rọ̀ ọlọ́run bá bá dún àwọn èèyàn máa ń ṣe ìlọ́wọ́ ẹ̀kọ́ nǹkan tó ń pè irọ́ lẹ́yìn náà fẹ́ àwọn ọ̀rọ̀ burúkú irọ́ kú lẹ́sẹ̀. tó eléyìí kí ló ní ti pẹ̀lú ẹ̀sìn ahmed ọ̀pọ̀lọpọ̀ màlúwa láti ọ̀pọ̀lọpọ̀ tó máa ní wá ti sọ láti zero over ten ni wọ́n gbà ọ̀pọ̀lọpọ̀ ńlọ́jọ́ pé ẹ̀sìn kọjú sí báyìí pàkọ́ làwọn kọ́ ọbẹ̀ tó ìwọ lè máàmù náà ló yẹ kó tún wá sí tó rà mọ́ náà láǹdẹ̀ wájú àwọn lè máàmù tó bá mọ lórí jọjúmọ́ àlásán wàlúwà ìfọ́n máa ń lò dáadáa àwùjọ yìí padà torí pé ẹni tí ìwà gbọ́rọ̀ lọ túláàsì yóò tó kò jùmọ̀ kódà kó fi pé díẹ̀ lọ gbọ́ àwùjọ máa yí padà àwùjọ máa yí padà àwùjọ máa yí padà. ìwé ìjọba àkàrà nínú صلى الله عليه وآله وسلم إليه أما أزواج بعد قال Ilé máa mú bá gbé sókè. Wọ́n ti pè fún pé ọwọ́ méjèèjì kúrú fún tí ò ní dá fún yìí. Sọ̀rọ̀ ọ̀tà kò sún náà nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ pé ń gbàdúrà lẹ́yìn kótóbà tó kọ́kọ́ sókè. Àyàfi tọ́ba fẹ́ tọrọ òjò lórí kótóbà yóò gbọ́ sókè dáadáa ó jẹ́ pé ọwọ́ nǹkan yóò ti tayọ orí yóò fi fẹ̀ pé ọlọ́run rọ̀jò fún wa ọlọ́run rọ̀jò fún wa ọlọ́run rọ̀jò fún wa àmọ́ yàtọ̀ sílẹ̀ ìpè à ń ṣàdúrà nígbẹ̀yìn kó túbọ̀ wá gbọ́ sókè ànábì gbọ́ sókè sọ̀hábà ni ti mo rí tánàbì tó nígbà tí ń ṣàdúrà níbi kótóbà òun náà ní kọ́kọ́ máa ká rẹ̀ kó fi ṣàpèjúwe ntọ́kẹ̀tẹ̀ kọ̀gbọ́ kọ̀tẹ́wọ́ torí àwọn àjọ máa nínú àtìsẹ òun náà ni wọ́n tẹ́ pé ńgbà tí lè máa mú dápọ̀ ànábì sallallahu alaihi wasallam ariwo wa sọ lálálá nínú mọ́sálásí sallallahu alaihi wasallam ẹ̀yọ́ gbọ́ àtẹ́bí adéwálé adéwálé báwo. yorùbá wọ́n tún fún ànábì lórí ẹ̀ tó kìí tó kìtà ànábì ti wà tó sábà dápọ̀ ànábì sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam láì pariwo sílẹ̀ máa ń bá ń sàdúrà láì parí so eléyìí jẹ́ láti ṣe máa ṣe nínú àwọn àtúnṣe òun náà ní kọjá pé àwọn àlùmọ́ọ̀mù wa yẹn sọlá tí wọn yóò kúrú jọjọ kótóbá wọn yóò wá fún rẹpẹtẹ rẹpẹtẹ rẹpẹtẹ àti bẹ̀rẹ̀ kótóbá látàgò kan àgọ mẹ́ta la parí àmọ́ wọn ti sọlá tó dùnmọ àní mẹ́ta àbọ̀ a'udhu billahi minash shaitani rajim à ń pa ẹni tó máa bá ẹ̀ka tètè pa máa tìrì àtìsẹ́ burúkú lélẹ́yìí sọlá ó yẹ kó gùn kí kótóbà kọ́ má gùn tó tábà wá fi gbogbo àtìkù tá a fi ṣe kótóbà sẹ́mbà wá tó yìí sọlá tó mọ́ àwọn ọmọ wa iná àpọ̀ iná àbí kọ́ ọmọ akọ́lówó ọmọ ọmọ àtẹlẹ́fájà tó fún gbóòdì tẹ̀rí pé tí wọ́n ní kí wọ́n mu níbi wẹ̀ ètò yẹ kọ́ mọ̀ kọ́ kà mọ̀ kọ́ má èyí ọ̀já máa ń kankan ìní òògùn rí ma kí ni wọ́n sọ nù kútùbà náà tí fi lọ wákàtí bíi mẹ́ta kí ni sọ kí ni kókó ti ń rí sọ nígbà míì àkọ́rọ́mọ fún mi wá ibi tí jàǹbá ti ṣe wà ní pé tẹ́rí ọ̀pọ̀lọpọ̀ lè má mọ̀ wọ́n máa fẹ́ lo mímbà yìí tí wọ́n ti ń ṣe kútùbà wọn gẹ́gẹ́ bí àyè polówó ọjà ẹlòmíì jẹ́ páàmù orí kútúbà ni ó ti máa polówó ẹlòmíì jọ ń tọ̀rí pọ̀ orí kútúbà ni ó ti máa kẹ́kẹ́ wá gbọ́wọ́ táwọn bá ti parí ọ̀la tó tún wọn. etí kálukú tó gbé lọ́wọ́ wọ́n ti sọ kútúbà dílé ìtajà fún ìdí nu tó fi jẹ́ pé wọ́n ti bá wọn mọ̀ mọ́sálásí mi pé báago mẹ́ta ọ̀bá bẹ́ẹ̀ lò wọn ní ti pamọ́ omi ẹ̀yìn aago mẹ́ta ni ọ̀yẹ́ kọ́ máa rí bẹ́ẹ̀ jẹ̀mọ́ gbogbo èèyàn tó jókòó síwájú yín tí wọ́n á ti sọ láti jùmọ̀ ibi tí wọ́n ti wá kálukú ti ń bùkátà kọ́ padà sí ẹnu tẹ̀ káwá pé tẹ́tí sá lónìí sáà bùkátà ká padà sílé àbá bùkátà àbùkátà ẹbí máa ń pa wá jura wa lọ òtò wa wá mọ́tíláṣí láago kan fún kọ́tà o ò ṣèjúmọ́ àfi láago mẹ́ta àbọ̀ inú bá bẹ̀rẹ̀ sí lu ẹlòmíì tó ló jẹ tó kù. àbẹ́ ẹ̀kọ́ tọ́lọ̀ wọn bá sọ ni sẹ́yìn dà kó ti yẹ ti sọ lẹ́nu fẹ́ntẹ́kì rò fìlọ́ wà fi jẹ́kú fi fọ́ọ̀tù lè lẹ́ ọlọ́run tó máa ti parí sọlá ẹ kàn ká ẹ má jókòó kánú mọ́tíláṣí ẹ máa wá jùlọ ọlọ́ ẹ máa wá nínú ọlọ́ ọlọ́ kí ẹsẹ̀ ń tẹ̀sí ẹtú ẹtí káwọn náà tún kálukọ́ lọ wá nǹkan tí ó bá ṣe lè jẹba nínú àwọn àtúnṣe òun náà ní í ṣe tọ́ba ti jọ rí àwọn èèyàn máa ń fi gbogbo òru ọdún kọ̀ọ̀la wọ́n ti ṣe náfìlà máa ti nù wọ́n máa yan náfìlà títí lè mà àti ṣẹlẹ̀lẹ̀ ọ̀tà kò súnà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam nínú àtúnṣe òun náà ní í tá a bá dé rí àwọn kan yẹn náfìlà tá a bá tó parí sọlá tó rí wọn tún ṣe náfìlà lẹ́yìn eléyìí àti ṣe ìyẹn lè ṣe náfìlà lẹ́yìn rí àmọ́ kìí ṣe ní ìdí yẹn náà tẹ ẹ bá dé rí nínú àwọn àtúnṣe onáni ká máa kótó fún sọlá ṣáájú sọlá tó rí àbí ká ti kọ́ ọmọ ṣáájú rẹ nínú àtúnṣe nínú àtúnṣe tún ni ká sọ pé as-salatu jami'a nínú àtúnṣe nítorí pé dáàbì ti wá ipá lo àsọ̀látò jámíà fún òun náà ní sọ̀látò tòtò nígbà tí ìmálẹ́ òun tó bá wọ́ kẹ̀kẹ́ lọ́tún ìgbà yẹn tẹ̀lé àwọn gbé tá a bá fẹ́ pa àwọn èèyàn pé wá sí mọ́tíláṣí ká ti sọ̀látò tòtò níta sọ mọ́tíláṣí ni pé ọ̀sọ̀látò jámíà táwọn èèyàn bá ti kọ́ wọn mọ̀ wá mọ́tíláṣí ẹ̀sìn ní ìwé ìjẹ̀ká káwá sọ pé asọ̀lẹ́ tó jẹ́ mìíràn nílé máa mú ti dé rárá àdìsọ kankan. ní ilẹ̀ lárúbáwá mi nílé máa mú bá ti dé àwọn oníkọ́ bá asọ̀lẹ́ tó jẹ́ mìíràn wọ́n ti kọ́ sọ̀lẹ́ òun náà fi sàdá bìlọ ní káwé. mo rò pé yé tiwa tí súnà sọ ni pé nílé máa mú bá ti dé níta fi mà pé sọ̀lá ti bẹ̀rẹ̀ òun náà ni pé máàmù ni ọ sọ̀rọ̀ pẹ̀lú sáfù ní kọ́dọ̀gba àwùjọ lọ́ba tán nínú àwọn àtúnṣe òun náà ní pé kọjá yìí pé ìmáàmù kọ́kọ́ tó kútúbà kátó tó sọ̀lá tẹ̀lé ó ní káwọn èèyàn má bàa sábà torí ká bá dúró di ẹni sọ̀lá gbogbo èèyàn tù lẹ̀ kò ní ẹjọ́ bá dúró dúró kórè ara rẹ̀ ẹjọ́ bá fẹ́ lọ́kọ́ máa lọ ẹ má yí tún náà nàbì padà sọ̀lá tẹ̀lé yìí wọ́n máa kọ́kọ́ sí lẹ́yìn rẹ̀ ní kútúbà ọ̀wà yàtọ̀ sí sọ̀lá tẹ̀lé jùmọ̀ òun náà ní gbogbo gbogbo àwọn adáko lẹ́yìn ìmáàmù kí lè máa bá ń tẹ ọmọ ọwọ́ ìgbọ kí là á nà sí ẹja àmọ́ gbọ sókè ọmọ ọwọ́ ìgbọ àfẹkọ òjò ẹ mọ sí aláwọ àkọrí láì lóyún tọ nínú àtúnṣe òun náà ní kí lè nínú àwọn àtúnṣe eléyìí tá à ń ṣe nínú sọláàtì wa omi ìbẹ́ẹ̀mẹ̀tọ́ yẹ pé àmàmà torí pa àmà omi ìbẹ́ẹ̀mẹ̀tọ́ yẹ pé àmàmà torí pa àtúnṣe láti omi ìbẹ́ẹ̀mẹ̀tọ́ yẹ pé àmàmà ẹ̀jẹ̀ ká yí padà láti dúpẹ́ kọ́lọ̀ pàtó fún alábẹ̀mí dòní nítorí pàǹfààní kọ́lọ̀ fi pààyàn onáà ní pé téèyàn ń ṣe láti ṣe téèyàn bá ti mọ èèyàn láǹfààní àtúntún ṣe ẹ̀rọ àwọn ọmọ ẹ̀yà wa táwọn ti kú àwọn láǹfààní láti gbọ́rú eléyìí ambọ̀sibọ́ ti pé tó bá jáde ṣe tiwọn náà àwọn náà tún ṣe kọ́ wá ní dà kò ní bójú mu báwa tọ́lọ̀ wọn bá tó ní ká máa bẹ tòní tó dá wa sí á wàá kàn gbọ́ lásán àti ní sàkùsẹ̀ ọlọ́wọ́n bá mọ̀sí wa ní alágbọ̀dá nù ọlọ́wọ́n bá kó sí wa lẹ́ni tí ìgbọ́rọ̀ tí ìfìfì sí wa ọlọ́wọ́n bá kó jẹ́ kó dáa fún wa láyé kó dáa fún wa lọ́sùn yàrá àwọn ẹ̀sìn wa táǹsì táǹsì yẹn ti gẹ́gẹ́ bá ti ṣe lágbára mọ́ ọlọ́mọ akọ ti sùn wá lọ́wọ́ ọlọ́mọ bá kó túbọ̀ fi rọ̀ wá lọ́rùn dáadáa yẹ ẹ̀sán kìíyàn ọlọ́mọ ẹ̀jẹ̀ ń gbẹ̀yìn náà lọ́wọ́ subhanahu wa ta'ala alhamdu ashhadu an la ilaha illa anta astaghfiruka Thank you. nígbà tó àti sọ ìbéèrè ó máa ń jẹ́ pé àwọn nǹkan tí ò yé nínú ìdánilẹ́kọ̀ọ́ kó yé àwọn nǹkan tí wọ́n mẹ́rin bá ká tó gbọ́ nípa àwọn náà ìdí nìyí tó ti jẹ́ pé a gbogbo ìbéèrè táwọn èèyàn bá kó wa ìjọba ti jẹ mọ́ ìdánilẹ́kọ̀ọ́ nìkan lẹ́ẹ̀ma yọ sọ́tọ̀ lẹ́ẹ̀ma ká tó ká máa kéèké àwọn nǹkan yìí tó lọ́jọ́ wájú. nígbà ń sọ̀rọ̀ nípa àtìsí wa nínú sọ̀rẹ́ ẹlòmíín ti béèrè nípa ápùlùmíkà ẹlòmíín ti béèrè nípa àmúlẹ̀ ẹlòmíín gẹ́gẹ́ àti sọ náà ní tuntun béèrè tó àsìkò ti kàn ó yẹ ká lò dáadáa fún olówó lò torí ẹ ọjọ́ mi ká máa ṣàkíyèsí lórí ó ti ti báyọ̀ pépé rẹ̀ mi ó ti wá bẹ́ẹ̀ sí ọ̀gá dá aṣọ lónìí táwọn ẹni tí wọ́n ṣe kí wọ́n má ti tọ́ka tí wọ́n fi dáhùn. wọ́n ní tí ìhòòhò wa bá hàn nígbà tá a wà lórí ìgbàlá tọ́ka sọ láti jẹ́ àbí ọ̀gá jẹ àti pípa pàǹkà kí ló lè hàn gan nínú òwò ẹni ó lè làpá nínú sọ̀lá nìkan. ká pọ̀ ìhòòhò wa ọ̀kan ni nínú àwọn mẹ́tẹ̀ẹ̀mọ̀ tí máa jẹ́ kí sọ̀lá sọ̀lá làbíà. torí ẹ̀ láti ìgbà tí a bá ti bẹ̀rẹ̀ sọ̀lá sọ̀lá láti parí ìwòwò ọgbọ́dọ̀ hàn. pé tó bá ti hàn pọ́nrín báyìí sọ̀lá ti ti bàjẹ́ rẹ̀. wọ́n dàbí bí wọ́n ti sọ pé káwà ní ìmára mẹ́tẹ̀ẹ̀mọ̀ tí máa jẹ́ sọ̀lá sọ̀lá làbíà. yálò aláwọ̀ bá fi wá lọ já nínú sọ̀lá sọ̀lá ẹ̀ kó tó di dáàtú tún ṣe lẹ́yìn ìgbà tá a bá sálọ àlátàtú tún bẹ̀rẹ̀. ọkùnrin etí ń bẹ láàrin dodo rẹ̀ tí orúkún rẹ̀ méjèèjì kò gbọdọ̀ hàn síta o tó bá ti lè lọ hàn pín tó láti lè ti dàrú ti bàjẹ́ torí rẹ̀ nígbà míì àwọn èèyàn máa ń sọ́kọ́ mára tí wọ́n pa kájà rẹ̀ azìmọ̀ pé tá a bá tán ìbora wa mára tá a pa kájà rẹ̀ tó ti jẹ́ kó nìkan ní bẹ́ẹ̀ lára wa látòkè wá sísàlẹ̀ láì pé apá àbìkan wà ní sílẹ̀ gbáyàwó apá kejì ìyẹn wà bíbò ibi tó wà ní sílẹ̀ gbáyàwó tá a bá ní irú aṣọ tá a tán mára pa kájà rẹ̀ la tó ti ti sàkíyèsí bí aṣọ yẹn ò tí òwò mi torí bí tí etí aṣọ yìí pàdé pẹ̀lú etí bí tó bá ti lè bí kò láti ti bàjẹ́ torí ẹ̀ káṣí ìtara ń bẹ̀. àwọn obìnrin gbogbo ara tí wọ́n lò ó wọ́n gbọ́dọ̀ kù wọ́n ti sọ láti ní àbí wọ́n ti sọ láti. ojú wọn àti ọwọ́ wọn méjèèjì àtẹ́lẹwọ́ olóde hàn síta nígbà tí wọn ṣe sọ láti nìkan lópin ìgbà tó bá jẹ pé ọkùnrin tí pọ̀ sọ ti gbé kóró tí wọn ọba ṣe ń bẹ̀. yẹni tí ọ̀tọ́ tí tó lówó tí wọn kóró tí wọn náà bá wà lẹ̀ wọ́n ti gbọ́dọ̀ tó tiwọn. tẹ̀lé ìjẹ òtítù jẹ lápẹ̀tù olóbìnrin máa ti sọ obìnrin yìí wọ́n á wọ bọ́ǹbò gbogbo dúkùn rẹ̀ nígbà tá ẹ̀mọ̀ pé lẹ́yìn kọ́wọ́ lẹ́nu àbẹ̀dẹ́ ó gbára kó náà lẹ́nu sí ìsọ̀lá torí pé ìwòsàn wọn ní gbogbo òwò obìnrin ní ìsọ̀lá apá rẹ̀ máa ta ó gbára kó náà lẹ́nu sí ìsọ̀lá ọmọ rẹ̀ lọ́kàn ta torí pé òyìnbó tó lò ọkùnrin àti ojú ìgbèlè ó gbára kó náà lẹ́nu sí ìsọ̀lá kọjá tó bá jẹ́ bí arúgbó ọ̀gbìn bá wù àtọ̀rọ̀ balẹ̀ dáadáa ṣùgbọ́n kò kó òkú ẹsẹ̀ òkú ẹsẹ̀ yẹn hàn ọ̀la ti òkú ẹsẹ̀ ọ̀la orí kàtí àtọ̀kọ̀ ọ̀la ti kó òkú ẹsẹ̀ rẹ̀. Àtẹ̀lẹsẹ̀ rẹ̀ lè hàn nígbà tó mórí kalẹ̀ àtẹ̀lẹsẹ̀ rẹ̀ hàn lẹ́yìn eléyìí ọba àtọ̀lá rẹ̀ jẹ́ àbókè ẹsẹ̀ yẹn ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ tó bá gbàgbọ́ ó kùn lé ní gbogbo òkè ẹsẹ̀ lórí tó àgbàgbà ní kékeré àti pọ̀ wọ̀wọ̀ rẹ̀ láǹtà mo fi bo òkè ẹsẹ̀ rẹ̀ nítorí wọn mọ̀ tó bá tó lè lò bàbá ìdájọ́ tó wọ̀ sẹ́pọ̀ lásìkò náà bàbá ìjẹ́ lórí òkè rẹ̀ àti òkè títà sí ní orí ẹsẹ̀ rẹ̀ àbí kò tó bọ́ ìlọsẹ̀ sí sáàtì náà tẹ̀lé ìhòòhò wa nínú láti. wọ́n ní sí àlùwalá lè má mú wa bá bàjẹ́ sọlá tẹ̀lé bàjẹ́ tí ìmáàmù bá wa pẹ́ nìkan síwájú tẹ́lẹ̀ tí ìmáàmù kàtí ó délò náà ti máa bá a lọ ní àbíbá wọn. bákan méjì nínú kọjá pé ìmáàmù wa ti ń bẹ lórí fatiha àbó ti tayọ fatiha tó bá yẹ kó rí fatiha ni lè máàmù wa bá wà tí ìwọ náà bá gbé láti fi sílẹ̀ máàmù dé tó fi parí rẹ̀ nítorí ẹ̀kọ́ sílẹ̀ ìmáàmù pé ihdina siratal mustaqim làlù alájà tí wọ́n bá ti wá bẹ́ẹ̀ wọ́n ti fà ọ́ bí wájú nǹkan tí sọ́mọ́ ọkàn gbọ́ ni siratal ladina an'amta alayhim torí pé tó ti bẹ̀rẹ̀ ni wọ́n parí ọ̀ bẹ̀rẹ̀ nǹkan tuntun tí wọ́n bá ti wá bá bá jà lùjá ọ̀ wà lọ́ba wá jẹ́ wípé ìmáàmù wa orí súrà lọ́wà dálù wà láwọn ti já kíláàsì súrà yẹn nínú kọjá pé mo mọ̀ àbí kọjá pé mà kò sáyè fún gàràjì gbàtẹ́mi ò ti mà ìmáàmù tó wà ní súrà tó yónà níbi ìsàlẹ̀sàlẹ̀ tó ti lé tẹ̀mí ò ti mà àmọ́ mo mọ̀ àlọ́ nẹ́sọ́rà alámẹ́sírà rẹ lọ́rọ̀ apá ọmọ dá wà lálẹ́ o tó torí pé kí é ṣe sẹ́là kọ́ lórí sọ̀dá ẹ̀ níta ti máa ń là ń lò tòjú ọba tí wàá ṣe báwọn alhamdulilah ibi tó lé sí ni sẹ́gbẹ́ ìmáàmù yẹn orí kejì ni wọ́n wá bà ẹ̀jọ́ bẹ̀rẹ̀ àmọ́ ńgbà tí àlọ́ aláàrẹ̀ ti àwọn orí pé wọ́n lọ ká tó sùn ọ̀jù lọ́wọ́ àpọ̀ tó wájú tọ́ àwọn jàmá àwọn ẹni tó bá lórí rákà alákọ̀ọ́kọ́ pọ̀ àwọn ẹni tó sì lé ibi tiẹ̀ náà wà báwo la jà sí gbàtọ́ bá bá sọ láti rẹ débi pé rákà ẹlẹ́ẹ̀kejì ni wọ́n bá ìmáàmù rákà kejì ti ìmáàmù ni ìmáàmù wà yìí alákọ̀ọ́kọ́ tiẹ̀ sì èyí túmọ̀ sí wípé ìgbà tí ìmáàmù bá sálámù kápẹ́ nǹkan kan sí àlùwàlá rẹ̀ tó fi lọ ìwọ ọba tó tẹ̀sẹ̀ bùkátà kó tó mú rákà kan wa ọmọ wa bá sọ láti máàmù lọ àti wọn fi rákà mẹ́ta ló fún mi máa sọ láti ògbóhùn àbí àpò àbí ìyá ọmọ bá sọ láti máàmù lọba ti fi rákà mẹ́ta sísọ láti fi máàmù tó tó ó ti dè oníṣẹ́ kò sọ̀jọ́ àwùjọ ìwọ́dì gbogbo ẹ̀yin tẹ̀ wà lẹ́yìn máa ẹ̀yin ti máa ń kí àyè yí báyìí àyè tó kò sí sọ láti wọ́n ti tàn ẹ̀ tó kò retí ìmáàmù tòtọ́ba wa ṣe tó kù fún yọ wá ti sọ̀jọ́ àwùjọ yín náà ṣe ẹ̀ wá sàlámù gbà ilé ìjẹun kò jẹ́ náà. lórí òkú làbá ìmọ̀ náà náà kílẹ̀ lẹ́yìn náà gan náà àkọ́kọ́ ẹgbẹ́ níta tó máa ń ṣàlàyé tí pọ́sibílítì wà pélé má mú kọ́ fẹ̀yìn tó wá sí lọ. Ìjọba bá ìwádìí ọ̀hún abẹ́rẹ́ pé ọjọ́ ìrọ̀lẹ́ wọ́n ní abáwọn èèyàn lórí òkú ọ̀ abáwọn èèyàn lórí òkú ọ̀ àwọn ń bẹ̀rù àgbẹ̀kírọ́kà yẹn ọkọ ọmọ wa lọ sáàlì bí òkú láti wọ́n láti láti wọ́n sí ìyẹn àti báyìí máa lọ rò káwọn wá rí bọ̀ dáàbò wa ọ̀sà ọ̀tọ̀ ọ̀gá náà ọ̀sà hábà ti ṣe bẹ́ẹ̀ wọ́n ń pè ní Abubakar ilé ìtajà kọ rẹ lẹ orúkọ ododo ibi tí sáfù parí wọn mi ẹlẹ ẹlẹ ẹlẹ ẹlẹ gbàtà parí sọlá dáná tó ti báyìí wọn ni èmi ni wọn ànábì sọlọ lọ àti ànábì ni dáná tó wọn kò xẹrùfọn wàlẹ àdáwò ọlọ́wọ́n bó tó bá dé kó ọmọ ṣe ìgbìyànjú lórí àtúnṣe náà àmọ́ má ti ṣe bẹ́ẹ̀ ṣe dáná kẹ́nìkan má ti ṣe bẹ́ẹ̀ mọ̀ làwọn òṣèlú ọmọ ẹ̀ ọjọ́ ló ti bẹ́ẹ̀. wọ́n ní kí ni ìdájọ́ ká gba wọlé ẹnu sọ̀lá ọba sọ̀lá ti jẹ́ ìpara rẹ ló dé ọ̀pàdánù ládàá sọ̀nà torí káká wọlé ra wọn ká gbé lórí àyà wa sọ̀nà náà ti wà ní sọ̀bọ̀bọ̀ àwọn àríwá rẹ̀ sẹ́lẹ̀ ẹni tó da wọlé ara rẹ ló dé. wọ́n ní kí ló burú nu ká ti sọ̀lá ti ṣe pàápàá pẹ̀lú àwọn ọmọ àwọn ìyàwó wa àkókòrò jáde tí wọn fẹ́ kí mọ́sálásí ọparẹ́ láwùjọ kí ló ń dọ̀la tí wọn mọ̀ kí mọ́sálásí ọwà láwùjọ ìlọsíwájú ẹ̀sìn àmì pé mùsùlùmí sì ń bẹ láwùjọ yìí tí wọn bá wá wá tẹ̀mí ọ̀wá títọ̀ wọn wà kí láǹfààní mọ́sálásí wọn kò láǹfààní ma torí délé mọ́sálásí lọ́lọ́ ọmọ ọmọ lẹ́yìn lẹ́yìn ọmọ lẹ́yìn lọ sí mọ́sálásí bí àwọn ọ̀rẹ́ náà bá fẹ́ lọ́kọ́ lọ àmọ́ tó láti rẹ lé lọ́lọ́ láti obìnrin ni àbúrò wa sọ̀rọ̀ wọ́n bá sọ pé bàbá obìnrin yìí sẹ́nu rẹ̀ ó dùn àbí òní bàbá ni ọdún wa sọ pé bàbá obìnrin yìí ọkàn wọ́n balẹ̀ gẹ́gẹ́ bí obìnrin náà sọ bá sọ pé mọ̀mọ́ ọkùnrin yìí ọkùnrin báwo obìnrin lẹ́nu àhà torí ẹ ẹni tí wọ́n á jẹ́ lè má mọ àwọn obìnrin tí èlò ọmọ síláàsì ọ̀dà ọ̀ ẹ máa lọ ọmọ síláàsì. wọ́n ní ìmáàmù wa ọkà tí ó dé tó fi ká borí kalẹ̀ ọwọ́ aborí kalẹ̀ lóòótọ́ ṣùgbọ́n gbà tó borí kalẹ̀ náà tó gbórí sókè tó fi ọwọ́ wọn gbọ́ àwọn tó àwọn àwọn ọgbọ́n gbà ti lọ àwọn àwọn àmọ̀ kò ti dìde à alákòóbá ni lè má mọ̀ nítorí pé tá àbámọ̀ pé lè má ti dìde ó léwu gan wọ́n mọ̀ pásọ̀ láti lọ ni ọlọ́rùkú ó tún lọ forí kalẹ̀ àwọn ọmọ torí rẹ̀ láti kọ́kọ́ kí ó láti di oyé wa dáadáa káṣí tó lè máa mọ̀ ọ́ pàtàkì torí pé tẹ̀yìn bá ti débi kan tí wọ́n máa ń fi máa ṣe bẹ̀ tí ọ̀bá ní mà ọ̀la ìgbà máa dà o irú ẹ̀ ti fẹ́ gbọ́ kọ̀lẹ́ṣẹ̀ torí ẹ̀ ìmọ̀ lọ pàtàkì kí ẹ ti ipò kíni kí la fẹ́ fi kò náà ẹ wá mà ṣé bá ti mà ẹ̀ rí bá ti dé dìnnà sí i lè jẹba tọ. wọ́n ní láti máa gbọ́rọ̀ àwọn bídíà kúrán fẹ́ máa kí ni wọ́n ń sọ tọba pẹ́ kọ́kàn rẹ̀ ó tó kínú rẹ̀ ó bàjẹ́ kíkẹ́ rẹ̀ ó kú ọmọ gbọ́rọ̀ tẹ́ ẹ bá ti gbọ́rọ̀ bídíà wọ́n bàjẹ́ yẹn jẹ́ ẹgbọ́n tẹ́ bá gbọ́ pọ̀ púpọ̀ kí gbọ́ púpọ̀ kan lónìí ó lè dẹ́kun ní ọpọlọ yín dẹ́kun kò sí tí wọ́n tẹ́lẹ̀ gbọ́n dáadáa lẹ́yìn rẹ̀ tó lè há dànù wọ́n dàbí àwọn rẹ́kọ̀dù ètò ìgbésí nílé yín yẹn kọ́lù ò lè má jẹ́ ìlà ìgbésí ẹnìkan àdáwò jẹ́ ń bá gbélé kò lè má gbọ́ rẹ́kọ̀dù gbogbo ọ̀lẹ́ máa wọ̀n yín lórí kò sí bẹ́ẹ̀ tó lè tètè ẹ̀yìn rí ha tó bẹ́ẹ̀ náà lọ́rọ̀ àwọn sọkúsọ wọ́n dàjẹ́ bá ní mà wọ́n á sọ pé ẹ̀yìn wọn nìkan á fi kankan ránṣẹ́ sí kí ẹ gbọ́ délé yìí sọ kò wù wá láti gbọ́ wọn kàrọ anarí ti sọmọráìsì ó ti tó nítorí pé tẹ bá gbọ́ kò ní dé hapó lọ́kàn tẹ ẹ má gbọ́rọ̀ sọkùsọ dáadáa mélòó lẹbi gbọ́ tẹsí máa fọ àwọn sọkùsọ ilé ìjẹba. wọn lọ́nà wo làwọn lè gbà táwọn fi ní mà ọmọ wa lè dé o. ọlọ́dúnkù kálé rẹ ọfẹ́ yìí lórí ọkàtẹ̀ lórí ara wọn ọwọ́ alóògbé ẹ̀dọ́lùmọ̀ تمنيت أن تمسي فقيها مناظرا بدون عناء الجنون فنون ولو ثلاث دول ملائكة وعلم ah onírúurú mà ní wèrè ẹni ké fi wèrè lélẹ̀ wọn ni wọlé sọ́kùtì fún abúlé máa ní ìlú náà ṣàkọ́tì tàhàmàlùhà wọ̀làrínù kéde ayé lówó láì ṣe wàhálà bóò lè lọ àrùn pé ọ̀nì máa láì ṣe wàhálà ìmá sì lówó lọ ìyẹn ṣe wàhálà tó bá a lọ́kàn jẹ́ jù láwùjọ wà ní wàhálà àwọn èèyàn fẹ́ pọ́ mọ́ wọ́n kàn fẹ́ràn fọ́pùláìzéṣin wọ́n máa wọ́n máa tètè kò sí wa olóṣòwò máa lè lè ṣe ṣe ṣe wọ́n ní lọ ilé ẹ̀kọ́ kọ́ lọ kọ́ ìjọ sí àǹfààní ìmàbá máa wá tọ́ba lọ yọ èèyàn máa fi ojú sun fún ẹ̀jẹ̀ kò ní wúlò mọ́ ìbọn tó ti ń kò tó fi kọ́ ni ọ̀kọ́ ìgbà yẹn bọ́ mọ́ lọ́wọ́ àwọn èsì àbò olówó báyìí ti ẹ ti kó lákẹ̀lé òkò ká bàbá mi wá àtúnyàn pẹ́rẹ́ ó dòdò mọ́ni olódò lọ́ọ́dà èèyàn ń wá mọ́ ìtọ́ mọ́lẹ̀ lè mà fà á wọn wá ń fún ọ ní kíní kan tó tó kọ ọkọ mẹkọ bọọlù olódò dáadáa rẹ ilé ẹ̀kọ́ lèèyàn máa lọ ọmọ kọ wọn náà wá tẹlẹ gbọ ọmọ wa fàdúà ọmọ fàdúà tọlọ ń bá ní kó tó kíá ọmọ sanra rẹ rẹ tí ó lè fi nà sọ àmọ́ èèyàn wá mọ ó sì fẹ́ dòlù àlùdùnúnú fúnúùnù wọn lórí onírúurú ni wèrè bí ìgbà téèyàn èèyàn dáwọ́ èrè wò ni ọlọ́run bá kó fún wa nímọ̀ náà wọn làwọn fẹ́ẹ́ rìnrìn àjò lọ́dọọdún mọ́ à bó láti ṣe sọ̀lá ṣe sọ̀lá ṣe túmọ̀ aláṣẹ ni àbíbáwò tó bá tẹ́ fẹ́ wá ní ẹ̀ ní lọ ẹ̀ ní lọ títí àtúntò tó mà ẹ̀ ní tó mà ìrẹsì tó fẹ́ bá fẹ́ tíráwọ̀ lọ́dọọdún mà kí ló dé tẹ̀lé lọ́dọọdún mà tètè kẹsì kẹkẹ lọ́ba àti sọ̀lá tó tó tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ sọ̀lá tó tó máa tẹ̀ máa. àmọ́ àti lọ́la àti ìlú tẹ wá dé wá tó wọ́n kó lòdù sọ̀lá tó tó máa ẹ̀ má wọ̀ bẹ̀rẹ̀. torí pé sọ̀lá tó tó máa ètò ọ̀nà ìlú rẹ̀ ní àlẹ́. ẹ̀rìn ìlú wa ẹ̀lú lọ́mọ láti fún ẹni tẹ̀ tó máa ẹ̀ wá tẹ̀ sọ̀lá tó tó àti àpò láti fà إلا بالجنة wọ́n ní gbádàbù bá ti nà sí ìhà táwọn ọ̀dọ́ tó bẹ́ẹ̀ ti súnà àmọ́ tí wọ́n ń sì wà èmi ọ̀mọ́ èmi ọ̀mọ́ dáadé sọ lábẹ́ ilé ọ̀ ẹ̀kẹ́ mú sáǹpù wá torí pé tá a bá náà kan sọ̀rọ̀ lórí ilé bí ìgbà tí kan sàn tó ti di ni torí gbogbo ẹni tí ń tẹ̀lé bá ti wà burúkú náà bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ bá wá sọ lé ẹ̀gbọ́n bíi ìlú ọ̀sẹ̀ ẹ̀gbọ́n tó náà sọ òun náà sọ fáwọn ọmọ ni wọn ọmọ abúlé àwọn ọmọ àwọn gbogbo ẹ̀ wọ́n ti lórí lórí ẹ̀ẹ́ mú sáǹpù wa ẹ wá kí n mà ike nǹkan aburú náà nílò sọ ẹ wá rí bọ́ọ̀mù ẹ ẹgbẹ́ bá fẹ́ ti ṣé kí n máa ta fún àwọn ni kí n máa dájẹ́ ẹ máa ti ọjọpẹjọ abẹ́yìn náà tí wọ́n á ń ṣe ìdílé sẹ́wọ̀n àwọn ọ̀rọ̀ àbúrúkú ọ sẹ́wọ̀n á mú àwọn ẹ̀rọ afẹ́fẹ́ wa rọ́ọ̀mù lọ́rọ̀ sọ ọjọpẹjọ nàti àwọn àmì wọ́n ní sáà dẹ́kun ẹnì kan pè láti ẹgbẹ́ ìta ó pè láti ìlú pàdó ìgbà wọn á ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀dá ti lẹ́kọ̀ọ́ wọn á sọ pé àwọn ọmọ sọfẹ sọnà dájálá rẹ sọ dá dájálá rẹ àwọn aláhọkàn àwọn aláṣẹwò tó tó ti di gbogbo ara yìí ká lọ bá wọn ọwọ́ ni wọn wá do ìyé ti dà wọn ẹ̀yin náà wọn bá wọn ẹ̀yin wọn bá wọn ọwọ́ ni wọn sọ̀rọ̀ lọ́dọ̀ yìí kí n dáhùn tí ìdánilẹ́kọ̀ọ́ kan bá ti wáyé lẹ̀ kí mo fẹ́ sọ̀rọ̀ lórí súnà kí n sọ pé ọ̀rọ̀ tí mo sọ yìí o àwọn ọdún àwọn báyìí kọ́ ọmọ bá mi lọ́nà ọmọ ẹ̀jẹ̀ pípẹ́ tó bá bá wọ́pọ̀ àwọn torí báwo lè ló ń di láì máa kọ́ ní kí ẹnìkan àbúrò ẹnìkan gbogbo ẹ̀dá pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní tàbá wà gán kájú pé wọ̀ táwa nù tó àwọn àwọn náà ìgbàdà lábẹ́rẹ̀ sí ni pé àtakò ẹ̀ máa ń fi èsì àyè wá òkè ẹ̀ máa ń wòye wáyà mọ̀ ń sọ̀rọ̀ mọ̀lẹ́gà lè ní ti mọ̀lẹ́gà ọ̀gbà nǹkan tí mo máa ń láti sílẹ̀ máa ń gbé àpò nígbà tí ti mọ̀ ní. tòtú máa ń gbé tọ́ ìyẹn náà pàdé. tòtòrí ẹ̀ ti sábẹ́ mi náà sábẹ́ wá pé wọ́n ọ̀hán ti mọ wọ́n ní ìmáàmù wa máa pẹ́ gan o lórí ìkórè kalẹ̀ sẹ́ẹ̀bí wọ́n lè ẹ pé àwọn nǹkan mi àá máa ṣe pọ̀jà ìmáàmù máa pẹ́ bí èmi lẹ́ wá mi. ẹ bá mi bàbá ẹ náà bóyá ẹ fi sàǹfà níbẹ̀ tẹ́ bá béèrè tí wọ́n bá wí ẹ̀ wá padà tún béèrè lọ́jọ́ bó ti jẹ́ wọ́n ní sì máa ń bá jókòó láàrin kókó bá mi dé ìlọ́jọ́ ọdún mọ́ àá tá máa kọ́ àwọn ọmọ rẹ̀ rárá o àtàkẹ́ náà ẹ̀yà tó bá ti kí màmú òdodo ọwọ́ àwọn ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ wí ha wàtàkùrù máa ma ìmọ̀ ní wọlé fún wàtàkùrù ìnáwó owó ọ̀pọ̀lọpọ̀ màkì ìmáàmù yẹn tó bá fún ìkìlọ̀ lọ́lọ́ tí màmú bá fún bẹ́ẹ̀ ìmọ̀ wà ń lo àgbàní pé ìmáàmù ló ló darí mi lọ́dún pé máa tàkùrù sàmọ́ báwọn akpọ́dọ̀ àti ráhà akpọ́dọ̀ àti ráhà wọ́n dàgbé bí ìjókòó ti máa ń bẹ láàrin oníkanlẹ̀ méjèèjì òfin ṣẹ̀rí àtìsọ ike ìgbà tó ti kúrò yìí bí ìgbà tá à ń jókòó náà dípò pàwọ́ àìsàn ẹbí máa mú ti dákẹ́ alẹ́ sọ̀rọ̀ nísìn ẹja àtàdúrà rárá torí wọ́n ní alùpàdé ìlú mọ̀lẹ́ àkóso ìlú àjẹ gbogbo tó bá ti kéré ìdájọ́ rẹ̀ bí ìgbà tó ti bẹ̀rẹ̀ torí ẹ̀ àná ti sàdúrà ilé ìjẹba wọ́n ní ìdájọ́ máa sàdúrà fún mi káwọn anáwọ́ ní gbogbo yẹn náwó ní bíbí àdúgbò àwọn bíbí àdúgbò yẹn lẹ̀ tí wọn bá ti fẹ́ kó yọ ọ yá náwó tó bá ti fẹ́ kó yọ ọ náwó sí bàbá ọmọdé ọmọdé bíbí àdúgbò irú rẹ náà ní kẹ́lì kan kọ́ fẹ́ sọ̀rọ̀ ní ìfọ́ àgbẹ̀pẹ́ gbogbo ẹ̀tọ́ bá wọn kọ́ lọ ní lọ. ẹ̀dá tẹ́lẹ̀ ìmọ̀ ní kókò bíi tẹ́lẹ̀ yẹn ti lé ní tó sì mọ̀ ẹ́ pé ọgbọ́n nìkan orí àlẹ́ lẹ́dà ó dùn. ìrora ti mọ̀ pé ẹ̀mí dìde ẹ̀mí dìde fún dídé à. tó ọ̀rọ̀ tí wọ́n ń sọ yóò bá foyín láyà ẹ̀ dábàá tó foyín láyà dáadáa fún àtọ́bá tó ah, yàtọ̀ sẹ́yìn bàbá hmm, yàtọ̀ sẹ́yìn bàbá. àwọn ọmọ náà yìí náà gbọdọ̀ ti jẹ́ tó. torí ní ilé ìgbókò ẹ̀ náà ti gbé abẹ́sọ̀ àbá gbogbo ẹ̀rọ máa ń ṣe láti jẹ́ kí bára ní wọ́n lè gbà tó orúkọ bọ́ọ̀lù. Olùkọ́ yé wa tó ọ̀dà tó lè tó kó wọn lọ sí ìsàlẹ̀ ẹ̀sìn ìṣẹ̀kúta àmì àmì ẹ̀yìn ẹ̀ka tẹ́lẹ̀. Gbogbo ẹ̀rọ bàtà rẹ̀ àtiwọ́ alágbàdo ọmọ alágbàdá. Gẹ́gẹ́ bó ti ṣe máa ṣe tẹ́lẹ̀ máa tó ṣe hàn nínú gbèsè ayé rẹ̀ kótó. Ìmọ̀ àpè fún ọ ní tí ẹnìkan á kó àgbọ̀dọ̀. Ìgbésẹ̀ ni wọ́n máa ń ṣe nítorí títà láàrin òògùn nítorí wọ́n máa ń ṣe fífi àwọn olùkọ́kọ́. Bàbá náà máa ń ṣe ìjọ kẹta àti ìjọ kẹjọ àwọn olùkọ́jọ tó bí àdáńpáká olùkọ́kọ́ pé akẹ́kọ̀ọ́ ah, ní bàbá ti fún bàbá wa. Bàbá ẹgbẹ́lẹ́ ìgbàgbẹ́lẹ́ tó ní ilẹ̀ gbogbo àwọn fáìbàrà yẹn ọjọ́ tó ti ṣe àbùkù rẹ nìkan kan bá fi wọn náà tí bàbá rẹ kú sẹ́yìn ti dọ́kẹ̀tà sẹ́yìn ti dọ́kẹ̀tà sẹ́yìn ogójì ọdún kù ìtọ́lọ̀ ọ̀fẹ́ yìí lẹ́múra ní gbogbo ètò ẹ̀kẹ́ sí ẹ̀ ní sí wọn máa náà ń sáfù sọnù ẹnu ara ilẹ̀ pọ̀ ẹ̀jẹ̀ àti mẹ́tẹ́sì ó lè rí bí ó ṣe ẹwà sọ bàbá nílẹ̀ pọ̀ sẹ́yìn ti mẹ́tẹ́sì ó lè rí bí ṣe tẹ́ ẹ lè gba sínú wọn àti ẹsẹ ìdíkọ wọn kan gbà ọ̀pọ̀ ẹ̀ma yé lẹ́yìn bá bá wọn sọ̀rọ̀ ẹ̀yìn tí náà máa wọ̀ nígbà tí mo sì tó ti sẹ́yìn fún bàbá wọn tí wọ́n bá ti tètè bí àná àwọn akóbi bí àwọn ọ̀sán bá ń bẹ ẹ ẹ lọ́sọ̀rọ̀ ọ̀dọ̀ àwọn olóyè ẹ bàtẹ́ fún bàbá ló obì ẹ̀yìn lẹ́ta wọ́n kò lànà ẹ máa tẹ fada àdúrà kù nítorí pé bàbá yín kú àdáda rẹ̀ kú tọ́lọ̀ wò ní gbà abẹ́kọ̀ dáná mi kàn man amila amalan laysa alayhi amruna ọ̀hún ọ̀rọ̀ gbogbo tẹ̀sí dáná yóò sọ pé kẹ̀sí tẹ̀sí tako dáná yìí wọ́n dàka yà yín padà fún yín. sẹ́nu ilé náà lọ́ọ́ ká máa rán dùn. irú ilé sọ̀rọ̀ ẹ wá pé àdúrà bàbá bàbá yìí sáfẹ́ sọ pé wọ́n ti nà bẹ́ẹ̀ wọ́n ti nà. tẹ́sí nà ó èèyàn lè ti sìnà látọ̀gbọ́ ọ̀rọ̀ ọdún sẹ́yìn tí ọmọ kankan ti sara rẹ jẹ tó ti kó ẹ̀yìn náà lọ sínú kòtò sínú ilé wa tó máa ti tó àwọn etí máa ń tẹ àwọn Yorùbá lámà àwọn bàbá bàbá wa àwọn bàbá bàbá wa àwọn bàbá bàbá wa ti kó wa lọ sínú ìjà títí àtàwọn làbẹ́ wà bá jẹ ọjà bó ti jẹ torí ẹ má dara ẹ láàmú ẹyí ti máa fẹ́ bí alẹ́ tó ẹ̀rọ tó ní sèso náà tẹ́lẹ̀ tó náà bá ńlá òkè wọn láti tún lè gbowó ìdí nu tó fi pè é wọ́n dàbí kéèyàn fẹ́ fọmọ lọ́kọ̀ ọ̀wá báyìí sani ìsàkùnlọ ọ̀fẹ́rẹ́ sẹ́yìn àwọn ọmọ tó fẹ́ lọ ọjọ́ ẹ̀yìn kan mọ̀ fẹ́ kẹ́ wá sí wà mọ̀ fẹ́ káwọn yọ kó kó dodo àwọn bàbá bàbá ó ní ah, ojú ẹ̀ ẹ̀dá ó yé mi o ó yé mi ó yé ẹ̀yìn náà ó yé mi náà. ṣé mo pé táwọn bàbá yẹn jẹ ẹ̀yìn ẹ̀yìn ọ̀fẹ́ náwó àwọn ọmọ mi alòkù èdò tó nà ṣe wá wá lónìí nígbà tó ṣe pé ẹ̀fẹ́ náwó àwọn bàbá yẹn má gbàjẹ́ lẹ́nu àwọn ni ẹ lọ́ bá àwọn ọ̀rọ̀ lásìkò rẹ̀. Ah, ẹ̀yin náà lè rẹ̀ kó lè ṣe jẹ́ pọ́pọ́ mà wá sẹ́yìn máa wá gbọ́ súnà ni. ẹ̀yin ti tẹ́lẹ̀ lè yẹn tí máa bẹ̀rẹ̀ ọ̀dọ̀ ẹ̀ bẹ̀rẹ̀ tẹ́ bá sọ tó kà lórí bẹ́ẹ̀ gbọ́ súnà tẹ́ bá fẹ́ sọmọ lọ́pọ̀ àwọn àìsàn yìí. yòówó ìtọ́ láyé wọ́n bẹ́ẹ̀ fi yí wọ́n bẹ́ẹ̀ sọ owó dáàbò tọ́wọ́ wá ká tako dàda ní ìgbéyàwó. bẹ́ẹ̀ ni wọ́n ní sáà lè fi sọ̀lá tó lè tó mọ́ á lákòókò dọ́hà àlùfẹ́ ẹ̀tọ́ bá ti sara rẹ̀ jẹ irú táwọn ọmọ kàtí kàtà jẹ ọlọ́pọ̀lọ́ wọn máa ṣe eléyìí ti súnà nàbẹ̀ Muhammad sọ̀rọ̀ bá rẹ̀ ṣe é bọ̀sẹ́ni tó bá lórí à nínú píríncípù wọn ni àdéhùn ẹ̀ tàtí kàkà yóò lè máa yìí eléyìí wọ́n ti àtúntò jẹ fún tó bí àwọn náà òfin yẹn sọ ife kọ́ọ́lé sọ̀rọ̀ tapọ̀ ara yìí wọn sèdínù tẹ́lẹ̀ tó bá ti pépè kúpè kàdé lọ́fẹ̀ẹ́ ta gbogbo yẹn náà bí kọ́má pé bá tàbọ̀ wá sí ọmọ kíláàsì ó tún wá ta pákápáká pẹ̀lú ìgbéraga ọmọ wo àwọn ẹgbẹ́ bàbá rẹ̀ tó jó wọn fi ó tù rẹ̀ ọ̀ràn fún bíjà ara fún ọmọ wo tẹ́lẹ̀ kan sọ̀rọ̀ ní ikú òun fún lọ́bẹ̀ tẹ́sìn náà tí bá náà ti ṣe pẹ̀lú tí gbogbo yẹn bá wọn bá sọ̀rọ̀ lọ́wọ́ àti tí wọ́n lé ibà wọn ti kú wọn ti kékeré wọn lè gbà tẹ̀bá ní agbogbo ẹ̀dì kẹmẹ́rẹ́ àti tẹ̀lọ́pẹ̀ ẹ̀dọ́ bàbá tó ń kárí ọjọ́ nínú jàhánà lọ́wọ́ à àwọn òbí lẹ́nu ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún. tó èyí ń bẹ́ẹ̀ kú àwọn tó dì mí. àwọn àwọn ẹni tí wọ́n kà wọ́n rárí ìjàmbá tó dì mà àlẹ́ ìṣètò láti ìlú máa kó tó ti kó òbí ẹ̀ka lọ́wọ́ àti ẹ̀kẹ́yìn ọmọ àti ẹ̀kẹ́ ìsìláàmù wa jẹ́ kọ́kọ́ nígbà tí ẹni olóògbé wa gbé lójú wa àdìsí wọn àrí ọjà lóṣù tó jẹ́ kálukọ gba ìlú lọ́kọ́lọ́kọ́ ọjà lóṣù tó jẹ́ ẹnì kan nínú gbogbo àwọn màdáyé kò ọ̀há ọ̀ṣọ́ ọ̀lẹ́ni máàmù ó ní kó tó di yẹn dà ní náà èlò ní èlò

àkọ́yé yìí nìkan làkọ́yé ẹ̀yìn nìkan láti tún náà láyé ẹ̀yìn ẹ̀yìn èèyàn méjì àbọ̀ onìkan ó kù sálì jẹta bẹ́ẹ̀ máa pé yóò díyà. àlùjẹ́ta tọ́lọ̀ sọ ibi àpò ẹ̀sẹ̀mà àwọn àti ọ̀ títẹ̀ títẹ̀ sábà méjèèjì àti ilẹ̀ méjèèjì. wọ́n wá sọ ìlú méjì àbọ̀ ọ̀bẹ ó díyà ó díyà ó díyà. sọ́mà ní kàlá àlùkò náà àwọn ọmọ oníkọ̀ọ́kọ̀ àwọn nìkan láàbò eléyìí tó wa láti mọ ike àwọn ẹni àná nìyẹn sọnà ànágbé wa jẹ kó sẹ́yìn kankan ní lórí rẹ àbẹyẹ lè jí àbọ à nǹkan ti nǹkan ti sọnà lè ti sọnà dàgbàgbé. ẹ sì máa ń tún bá tí bàtà bá ń dúró lárò ní àti bẹ́ẹ̀ rẹ súnmọ́ ẹ̀. torí ẹ nítorí tí àwọn náà ti ṣe wọn báyìí òṣìṣẹ́ nǹkan tuntun ti ẹ kó ṣe wọ́n ti pẹ́ à ń rọ gbogbo àwọn sáyẹn òdodo ti yí àwọn náà wọ́n tí ó yá wọn lódodo èsì kó dodo pé ẹ̀dàkùnra ní ti kankan iná lọ́wọ́ àtúmọ̀ ti tẹ̀sí dáàbò náà nítorí tó bá tó fi tán nínú góòlù kọ́mọ pàtó àlànà jẹ lóṣù tó fi tó kù lórí kì í tán lára wèrè kọ́mọ kù sí ọjọ́ tó ẹ̀yin lẹ parí òwe wọn. wọ́n ti báwo láti máa kókò sọlá ó ní ìdí ẹyin àti máa kókò sọlá ó ní ìdí ẹyin ẹni tí ń ríran oní ọmọ pálọmọdé àti ìyọ ẹni tí ń ríran ní ọmọ kóòrùn kú yẹta ẹni tí ń ríran ní ọmọ pé òun ti gbogbo nǹkan ti kú tó ẹni tí ń ríran ní ọmọ kóòrùn ti wọ ẹni tí ń ríran ní ọmọ pé àwọn pápá ti kó lójú sánmà tẹ́lẹ̀ ìjẹun ti jẹ kí ètò káàkó ètò ìṣèjọba sínú àṣẹ tiwa gbogbo eléyìí wọn lè ràn wá lọ́wọ́ ní àmọ́ kìí kò ní fáínà ọ̀dẹ̀ ló ti bẹ̀. wọ́n ní sáré tó ti imam sáré bá ti dáadáa sáré lọ dúró lẹ́gbẹ̀ẹ́ imam lápò fún imam òtún tó bó sùn. ìbéèrè ti bá mi wọ́n ní àwọn rí ibi gbogbo ẹni tó bá tó yìí láà wọ́n máa gbà wọ ẹ̀rí òye fún ọ̀jẹ̀. tó wọ́n sì ní àwọn tó ń rí débi pé sílè máàmù náà bá jẹ lè máàmù lọ́dọ̀ ọba yóò tún kàwé lórí oyè tọ́jà wọn á ní kọ́ yẹ táwọn lè má mọ ọmọ gbàrú ìwé ẹ̀rí èmi wọn ti kọ́ yẹ kí lè má mú náà jẹ ìmáàmù ìlú lọ́dọ̀ ọba lẹ́yìn náà bá dà á wà sọ̀rọ̀ bẹ́ẹ̀ سبحان الله وبحمده أشهد أن لا إله إلا أنت أستغفرك